I welcome everyone of you back on my channel. Thank you very much for always joining. Thank you for watching our video. I appreciate you. Ẹ ṣeun gidi gan-an tẹ́ ń darapọ̀ mọ́ wa o. Ẹ subscribe and click on the notification button for more latest videos. Thank you so much. Please, as you are joining our channel, please help us to subscribe and click on the notification button for more latest video. Thank you so much. I appreciate you all. Ẹ ṣeun gidi gan-an. bó ṣe ń lọ la mú I appreciate everyone of you thank you airport ẹ̀ka lé a bá rí our our wonderful Nollywood actress gbogbo àná làmọ Ọmọwùmí àdìbòye àdèmọ wípé òun ni o ni second wife ìyàwó Ṣẹ́gun Ògúngbè so àdèrí ní e weekend pé ṣe ló lọ ṣe ẹ eh, final ẹ eh, ṣe final burial títí ìyá rẹ̀ òun gan ṣe ń sọ níbi fídíò yẹn ó ní ó ní láti bí seven years ago lòun ti ń plan láti ṣe eh, befitting burial fún ìyá òun thank you so much bẹ́ẹ̀ ṣe ń wọlé mo kí yín happy sunday to you all ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ ẹ bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé happy sunday to you all a kú bó ṣe ń lọ nípa ọ̀rọ̀ tí èyí tó ń lọ náà online ìgbà tí ẹni náà dẹ̀ rí bó ṣe ń lọ tí wùmí rí bó ṣe ń lọ olófin ajẹ́kọ̀ọ́ náà jáde ó ló fi jẹ́ kí n post èyí post yẹn síwájú torí nígbà tí mo post ẹ̀ mo rí táwọn yẹn ló comment síbẹ̀ you go explain tire ẹ ẹ pé kìnnìkan kìnnìkan ẹ evidence wo lọ ní ipe wà tí mc olómọ ẹ fẹ́ra yín ẹ kalẹ́ bẹ ṣe ń wọlé thank you so much my beautiful mom mr limot ẹ kalẹ́ mà evidence wo lọ ní ipe wà tí mc olómọ ẹ jọ fẹ́ra yín you go explain tire you go explain tire ẹ kalẹ́ happy sunday to you or happy sunday ẹ jọ ẹ máa bá mi share ẹ jọ bá mi share ẹ bẹ ṣe ń wọlé that is the way you can support me happy sunday to you i appreciate every one of you i love you all ṣé wíwá la mọ our wonderful Nollywood actress Ọmọwùmí Ajíbóyè a dẹ̀ mọ̀ wípé òun náà ń try yìí gan tó bá ti ń sọ pé kéèyàn ti ń ṣe fíìmù as in emi gan sef I, i do really really enjoy her movie bẹ́ẹ̀ ṣé wọ́n lé ní mò ń kí yẹn kálẹ̀ a dẹ̀ mọ̀ wípé òun àtọkọ ẹ̀ true kò sí ṣàṣà ní fíìmù tẹ máa wò títí Ọmọwùmí Ajíbóyè tó jẹ́ wípé ẹ̀ ní rí ọkọ ẹ̀ ń bẹ̀ a mọ̀ wípé eh, ṣẹṣẹgun Ògúngbè is a very very wonderful actor tí máa sọ wípé ó ti pé tí kódà I was still very young good evening to you Prince Olaniyi ekale sir thank you so much sir ẹjọ ẹ bá mi ṣí ẹrẹ bẹ ṣe I appreciate you I was still very very much younger tó jẹ́ pé mo ti máa ṣe mo ti máa rí Ṣẹ́gun Ògúngbè film He's very very good in what he does ó wà very very talented kò sí tẹ bá wòye fíìmù tẹ bá wòye fíìmù Ṣẹ́gun Ògúngbè ṣé èyí tó tiẹ̀ ṣe ń gbà yẹn ah i want to remember um, ṣé igi ọ̀la bí kété ní that particular video tẹ́ pé ó rí lè lọ ṣe viral ń gbà yẹn kò sẹ́nibọ̀dì tó máa wo fíìmù yẹn pẹ̀lú um, bọ́sẹ̀ um, Arẹ́gbẹ́ṣọlá àwọn méjì jọ wà nù fíìmù yẹn gbà yẹn fíìmù yẹn really really lọ ní viral ń gbà yẹn tó jẹ́ pé ah I've, I've forgotten the title of that film ó wà lára àwọn film tó jẹ́ wípé ó tú ó tú ó tú ẹ̀pọ̀ kìkì ẹ̀ ẹ̀ka lẹ́bẹ̀ ṣe ń wọlé I greet you olórí wura ola e lẹ́ thank you so much ẹ̀yin ijó elédùnmarè ẹ̀ka lẹ́ ẹjọ́ ẹ bá mi share rẹ̀ ẹ kò ṣe mí favour yẹn that is where you can support me I appreciate you happy Sunday to you so kò sí ẹni tó bá wo ṣe fíìmù ṣẹṣẹ gògùn pé kò sí ni ẹ máa rí one or two things láti kan gbé láti kan bìbẹ it's very very good and látìgbà tá a ti wà ní orí látìgbà tá a ti wà lórí social media mi ti rí wípé bóyá ó wá bọ́ síta o ó wá ń hági o àbúṣe pé kí ni ó ra máa ń ṣe tiẹ̀ ni it's very very good in what it does bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń kí yẹn kálẹ̀ ẹ̀jọ̀ bá mi ṣí ẹ̀rẹ̀ èmi personally ṣe mo máa ń gbádùn fíìmù ṣẹṣẹ gògùn pé very very good láti produce láti direct gbogbo alamọ wípé good so tábàdẹ̀ tún wá wò ó ṣé kò sí ẹ̀ ń ṣe fíìmù tó bá tún ṣe a tún máa rí àwẹ̀ náà bẹ́ẹ̀ ẹni tó fẹ́ as a second wife a mọ̀ wípé látìgbà tó ti fẹ́ yẹn náà àwọn méjì wọ́n jọ máa ń ṣe fíìmù papọ̀ ni which is ọmọwùmí àjìbóyè gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ṣé rí gbogbo àwọn táàrin tí wọ́n ṣe fíìmù yìí gbogbo wọn ní one thing or the other tí wọ́n pass through ẹ̀ka lẹ́jì mọ̀ bẹ́ẹ̀ ṣé wọn lé ni mò ń kí yín ẹ jọ̀ọ́ ẹ má bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi share I appreciate you all ṣé gbogbo wọn ní one thing or the other tí pass through kò dé sí èèyàn kan perfect mo máa ń sọ kò marriage tó perfect kò sí relationship tó perfect so tí ẹ trial yẹn bá tún wá wá gẹ́gẹ́ bá a dé ṣe àwọn ọkùnrin ìsìn yìí ẹlòmíì máa sọ fún pé ìyàwó kan ò tó òun so fún èyí títí reason tó fi mú Ṣẹ́gun Ògúngbè láti sọ wípé òun fẹ́ fẹ́ wù mí olórí olórí that particular reason tó rí tó fi sọ wípé okay i want to marry as my second wife ẹ kalẹ alaji buki. thank you so much ọláyínká abẹ ṣé wọn lé ni mò ń kí ẹjọba mi share happy sunday to you all ọlọ́run àmà mi gbọ́ àdúrà yín that is where you can support me ẹjọba mi share àmọ́ wípé ṣẹ́gun ògúngbè is a very very talented actor in fact mo máa ń gbádùn fíìmù i was very very much younger tó jẹ́ pé mo máa ń wo fíìmù very very good láti direct ó good láti ìgbà tá a dẹ̀ ti wà lórí news in tá a ti wà lórí social media ṣàṣà ni màá rí wípé bóyá ó ní bóyá ó jáde pé bóyá òun ní jà thank you so much um, my padi ẹ̀ka alẹ́ thanks for joining ẹjọ́ bá mi ṣí ẹ̀rẹ̀ ṣàṣà nígbà máa rí pé bóyá ó ní bóyá ó wá sí online o láti náà fẹ́ ní jà àbí kìnnìkan no iṣẹ́ tó ń ṣe ẹ̀ náà ló gbájúmọ́ so ìgbà adẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí first wife tó fẹ́ ipe ah in fact ìgbà yẹn tó tẹ̀ fẹ́ mọ́wò mi àwọn yẹn sọ pé ah àwọn ọkùnrin ṣe rí báyìí àwọn ọkùnrin ṣe rí báyìí ẹni tó yẹ pé ọtí ti eh, eh, ìwọ tó jẹ́ pé ọtí níyàwó tó ti bímọ tó ti ṣe everything ọtún wá tẹ̀síwájú pé ọtún fẹ́ fẹ́ lòmíì gbogbo ẹ̀ka lẹ́ àbíkẹ́ ẹni ọlá ẹ̀ka lẹ́ mà thanks for joining ẹjọ́ máa bá mi share rẹ̀ máa bá mi share rẹ̀ ọlọ́run á máa bá mi gbàdúrà yín thank you so much abiola my beautiful woman kalẹ́ mà àbíkẹ́ ẹjọ́ ẹ máa bá mi share rẹ̀ bẹ́ ṣe ń wọlé àfi ń gbara wa níyànjú náà ni so gbogbo alámọ̀ wípé àwọn ọkùnrin ìsìn yìí ojú wọn ò gbé jẹ́ ẹlòmíì máa sọ fún yín pé tóun bá ti do ọmọ ní tíátà àwọn tó ń ṣe fíìmù pé ara wọn ti ní ìbalẹ̀ gbogbo aná la máa ń gbọ́ yẹn news tó máa ní pé ah MC Olúọmọ ah, nǹkan tí nǹkan tí a mọ̀ wípé ó ń ṣẹlẹ̀ dáadáa ni ẹ̀kalẹ̀ thank you so much Bọ́láńlé Òkúnlẹ́yẹ Àbíkẹ́ni Ọlá thank you so much ẹ jọ̀ọ́ máa bá mi share rẹ̀ Ọlọ́run á tún máa bá mi dúró tì yín thank you so much ẹ jọ̀ọ́ máa bá mi share rẹ̀ please for others to see the um, fún àwọn míì náà láti rí torí àwọn kan tó máa ń ṣe Facebook wọn gbé notification wá lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ máa bá mi share rẹ̀ God bless you all so ṣe gbogbo alámọ̀ wípé àwọn àwọn míì máa sọ fún mi pé àwọn kò fẹ́ jẹ iṣẹ́ ọmọ yẹn ni wípé ah àwọn àwọn already láti settle down ehm, àwọn already láti settle down pẹ̀lú ẹ̀ o but àwọn fan àwọn fẹ́ ní one or two things láti ṣe pẹ̀lú ẹni yẹn ìyẹn jẹ́ nǹkan tó common ehm, henry mayowa ẹ̀kalẹ́ thank you so much ẹ̀jọ̀ máa bá mi share it thank you so much i appreciate you my wonderful fan ẹ̀jọ̀ nítorí ọlọ́run thank you so ìgbà tí àwa rí yìí news yìí ṣé wọn la máa mọ̀ wípé kò sí ni lára àwọn tó ń ṣe fíìmù yìí ṣàṣàlẹ́ ni tó máa sọ wípé bóyá àwọn nǹkan ṣe máa ń sọ ah thank you for sharing Àbíkẹ́ god bless you Ẹniọlá god bless you ẹ jọ̀ọ́ máa bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé fún àwọn míì náà láti rí àwọn facebook ṣé wọ́n ń gbé ṣe notification wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí thank you so much so ẹ ṣe gbọ́n lá máa mọ̀ wípé bí a ṣe ń rí àwọn pípù yìí náà ṣàṣà ni wípé à ń jẹṣẹ́ ara wa ó kún mọ̀ láàrin wọn ó kún mọ̀ gidi gan láàrin wọn just few percent ló máa sọ wípé bóyá òun ní decent àbí kinní kan ayọ̀mí pọ̀ thank you so much ẹ̀ka alẹ́ ayọ̀ọ́lá ẹ̀jọ̀ máa bá mi share ẹ jẹ́ ká make a very interactive akọ̀fẹ́ fi gbara níyànjú ni ah thank you so much ọmọbùsáyọ̀mí ẹ̀ka alẹ́ ma. thank you so much ṣẹ́gun ògúngbè is one of my favourite actor I like him any day anywhere. So tí bá rí pé bóyá ó wà ní pé kinní kan bóyá ó ń rí pé I can never stand láti pé bóyá mo fẹ́ bu torí mo mọ̀ wípé anybody ò perfect ọkùnrin kẹ̀dẹ̀rẹ́ tọkùnrin bá ti wà kárìdéwé pẹ̀lú ìfẹ́ kò sí nǹkan tọkùnrin ò lè ṣe fóbìnrin gbogbo alámọ̀ tọkùnrin bá ti eh, thank you so much for sharing ah thank you i i i appreciate you olúwatamílọ́rẹ̀ ẹ̀ka alẹ́ ẹ̀jọ̀ máa bá mi share rẹ̀ ṣùgbọ́n alámọ̀ wípé àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé wọ́n níyàwó ńlé o but lórí pé wọ́n kọ̀ rí ẹni àwọn ah, máa ní àwọn fẹ́ wá interested pẹ̀lú ẹni yẹn kí ni èdè tó wá kún mọ̀ láàárín àwọn tó ń ṣe fíìmù Ṣẹ́gun Ògúngbè ah he was embarrassed Emi go ṣe o oh, azin o ká mi lára mo ní ah bọ̀dá Ṣẹ́gun ti mo dẹ̀ ṣe láìkì yín tó ẹ kálẹ̀ bẹ ṣe wọlé ṣé rí nǹkan mi máa ń ṣẹlẹ̀ tí kò bá lọ ìnáwó yẹn àwọn yẹn náà ló tún máa dá lẹ́bi pé kí ló dé tí Ṣẹ́gun Ògúngbè thank you so much Àbíkẹ́ kí ló dé tí Ṣẹ́gun Ògúngbè tí kò ṣe lọ Joseph um, Adégbìtẹ́ Kalesa. thank you so much ẹ jọ̀ọ́ máa bá mi share rẹ̀ bẹ̀ ṣe wọlé for others to see the notification I appreciate you God bless you ọlọ́run àmà bá mi dúró tì yín thank you I love Ṣẹ́gun Ògúngbè very very wonderful actor ó good nínú ká produce ó good nínú ká act nínú kí adẹ̀ tún direct ó good gidi gan bẹ́ẹ̀ so ìgbà tó lọ síbi ìnáwó yẹn tí kò bá lọ àwọn èèyàn náà ló tún máa sọ wípé ah kinní kan why tí ẹ ṣe lọ thank you so much thompson inú mi dùn ọlọ́run máa bá mi dúró tì yín o i appreciate your comment bẹ́ẹ̀ ṣe máa ń support wa àríkẹ́ fọláṣadé ẹ̀ka lẹ́bẹ̀ẹ́ ṣé wọ́n lé ní mò ń kí yín thank you so much ẹ jọ̀ọ́ máa bá mi share that is the way you can support me and show me love ọlọ́run máa nífẹ̀ẹ́ yín tí tí ẹ kò bá lọ síbi ìnáwó yẹn àwa náà la tún máa sọ wípé why tí kò ṣe lọ why tí kò ṣe lọ nítorí ọmọ ẹ̀ that to say pé àlè lọ́rùn àlè táyé lọ́rùn ó tún wá lọ ó ti rí highest bidder already ìyẹn ti already wà ń bẹ̀ thank you so much Thompson so ìgbà tá tún wá rí tó tún wá débẹ̀ bó ṣe ṣe it is normal yes his film is very very interesting Abike yes very very interesting mo ani I was very much younger mi títò báyìí tó yẹ pé mo àwọn fíìmù ẹ̀kọ́ kan tó ti ṣe mo ṣì máa ń rántí ṣé mo ó good nínú ká direct nínú ká produce nínú ká analyse ọlọ́run fi fún but ṣé mo èèyàn ò lè ní gbogbo nǹkan tán ṣé bí èyí bí èyí ẹṣẹ́ gògùn gbèsè wà yẹn ó gùn nínú ká heart but tá a bá ń sọ̀rọ̀ nípa owó ipò agbára a mọ̀ wípé yes àwọn MC ní bá a ṣe ń sọ yìí o àwọn wà ń bìbẹ̀ àzà bá ṣe ń sọ yìí so ìgbà tó dẹ̀ tí wá débi fídíò ẹ ti wòye fídíò yẹn ẹ ti wo bí MC MC Olúọmọ ẹ wo bó ṣe bẹ̀ sí ń jó tó bẹ̀ sí rán bàbà ibẹ̀ mo ti wá rí ṣé ti ẹlẹ́yìn tó tẹ̀ tí wọ́n ń fídíò yẹn ẹnìyẹn fọ́nì ẹnìyẹn tí wọ́n ń zoom ẹ̀ ó tún zoom ẹ̀ síbi tí ó tún zoom in síbi tíṣẹ́gun ògúngbè jókòó síbi tó ti kọ́ àwọn ọmọ dání thank you so much ajibade victoria my wonderful mommy ekale ma thank you so much i love you too ma thank you so much ma. Ah, thank you so much. God bless you, ma. Please, Ajibade Victoria, I welcome you, ma. Ìjọba, ẹ bá mi share kéde to follow her for more updates. Ẹ kálẹ́, ó tọ́jọ́ mẹ́ta, it's been a while. Mi náà mi sí online. Àti one life, mo kàn máa ń cut ìyẹn kọjọ́ meta. I feel so bad also. I feel so bad. Ó gùn nínú pé ká art nínú ká ṣe fíìmù. Ọlọ́run fi fún un but ipe àwọn tó ní ipò àwọn tó ní agbára as of Nigeria today àwọn kíni àwọn tó wà ń bẹ àti mọ̀ wọ́n ká máa sọ̀rọ̀ nípa MC Olúọmọ àlè fọwọ́rọ́ wọn sẹ́yìn ní azat Nigeria lónìí so thank you so much hey, Rukayat my wonderful mommy thanks for sharing God bless you ma ìgbà tó ti wá wọlé ẹ ti ẹwọ́ bó ti ṣe kọ́kọ́ jó wọlé yẹn gan sef olórin yẹn gan sef kódà mo fẹ́ lè sọ pé àwọn tó kọ́kọ́ kí orin wọlé mi tẹ̀ mi rí fídíò bí tó ti kọ́ ti pé bí tó ti kí Ṣẹ́gun Ògúngbè special lélẹ̀ ipe okay ibi tó ti kí èyí tó ti mú Ṣẹ́gun Ògúngbè tó ti kì in a very very special way Ni, ìgbà tó tún náwó lójú agbo yẹn gan sef ẹ máa rí pé ṣe ni ẹni tẹ̀ tún post ẹ̀ sórí Instagram ìgbà tó tún náwó lójú agbo tó ti bẹ̀ sí náwó ẹ máa rí pé the way bí Alhaji Wasiu ọmọọba the way bó ṣe ń sá gan sẹ́m ó really yato. yàtọ̀ ó really rílì die. but ìgbà táwọn ọ̀rẹ́ eh, MC Olúọmọ táwọn yẹn wá gbórí wọlé tó bẹ̀rẹ̀ sí náwó ẹ máa rí bó ṣe bẹ̀rẹ̀ be ń ṣe kíni tó ṣe bẹ̀rẹ̀ sí ń kí thank you so much most of the actress don't, doesn't want marriage they want yes they want children and sugar daddies that's right you are correct ma yes ma <laughs> my beautiful mommy, Àríkẹ́ Fọláṣadé ó ní àwọn míì máa sọ fún yín pé àwọn kò fẹ́ bímọ ni àwọn ò rẹ́dì láti dó sílé ọkọ ó kó mọ̀ pẹ̀lú àwọn tó ń ṣe fíìmù yẹn ẹ máa rí pé ìgbà ṣe lọ́mọ wù mí tó tún wá jáde tó tún wá put out èyí títí right up tó kọ ó ní i'm a righteous woman i'm a righteous woman kìnnìkan kìnnìkan ó kọ long epistle yẹn ṣé mo mo mo post ẹ ṣé gbà tí mo mo tí mo post ẹ àwọn ẹbí ti comment lẹ́yìn pé ah you go explain tire kí evidence tó fẹ́ sọ fún wa wípé ìwọ àti MC ẹ̀jọ̀ fẹ́ra yín òun kan ṣe sọ́n bíbẹ̀ ó ní òun àti MC Olúọmọ wípé àwọn òjò fẹ́ra àwọn o wípé òun kàn invite MC Olúọmọ síbi occasion láti wá láti wá láti wá join òun bó ṣe fẹ́ fún on ní befitting burial wípé over seven years ago lòun ti already planning. plan ìnáwó tí òun á ṣe lónìí yìí wípé òun kàn eh, eh, òun kàn invite especially pé àwọn jọ wà nínú group kinní kan connecting group àwọn jọ wà ń bẹ̀ yìí pé òun dẹ̀ ni òun na náà wà lára ẹ̀pẹ̀ pioneer àwọn tí wọ́n wà nínú èyí group yẹn wípé so gbogbo aládẹ mọ̀ wípé ẹ eh. máa ń fúnyàn lówó ó máa ń support so ó support òun gọ́sẹ̀ kò deny the fact pé MC Olúọmọ support òun fún ìnáwó ẹ̀ bẹ́rẹ̀ àmọ́mí ẹ̀ to ṣe she confirmed it herself wípé MC Olúọmọ ó support òun pẹ̀lú ìnáwó tóun ṣe thank you so much lawa for i mean nat thank you ìgbésẹ̀ ló support òun fún ìnáwó tó ń ṣe ó ní but kò sí kankan láàrin wọn àwọn èèyàn wọn comment síbẹ̀ pé ìgbà tí mo post that write up like like in eh, three hours ago olo put it out ó ní àwọn èèyàn wọn comment síbẹ̀ pé you go explain tire kò sẹ́yìn kankan tó máa jáde tó máa ní pé ìdí oorun kò sẹ́yìn bọ̀dì tó máa jáde láti sọ bẹ́ẹ̀ ẹ dẹ̀ máa rí pé látìgbà tí a ti kọ́kọ́ gbọ́ first news wípé Ṣẹ́gun Ògúngbè ẹ eh, àtìyàwó ẹ̀ Ọmọwùmí Ajíbóyè wípé wọ́n jọ sí papọ̀ a máa rí pé kò tí ì jáde láti wá sọ pàtó nǹkan nǹkan tó ṣẹlẹ̀ táwọn òfin papọ̀ she did not come out to work to láti ẹ̀ di pọ́ǹkì ẹ̀ bóyá lóòótọ́ ni o bóyá irọ́ ni o kò jáde ẹ ká lẹ́bẹ̀ẹ́ ṣe ń wọlé ni mo kí yín ẹ Kazeem thank you so much ẹ jọ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi ṣí ẹ̀rẹ̀ ọwọ́ tẹ fi ń ṣí ẹ̀rẹ̀ yẹn ẹ máa máa fi ṣe kí ni ẹ máa máa fi ka owó mọ́ àmọ́ lágbára ọlọ́run that is the way you can support me to show me love thank you so much ẹ jọ máa bá mi ṣí ẹ̀rẹ̀ thank you so much I appreciate you so ìgbà tí wọ́n ti àtìgbà tá ti gbọ́ news yẹn bí like few months ago wípé òun àti Ṣẹ́gun Ògúngbè wọn ò jọ fẹ́ra wọn mọ́ àti ibi táwọn méjì tó ti wá jáde láti dìbọ́ǹkì rúmọ̀ yẹn pé àwọn ò jọ sí papọ̀ mọ́ o àti ibi tó ti jáde but lára èyí kíní tó wá kọ lónìí yìí that long epistle tí ọmọwùmí kọ jáde òun náà rí gbogbo àwọn fídíòs yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ń drag ẹ̀ láti ìgbà tó ti parí ìnáwó yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí ń fún gbàgbós left right center lórí Instagram òun náà rí gbogbo èyí oríṣiríṣi èyí fídíòs táwọn èèyàn ṣe but òun á rí i pé àkọlé bí ẹ̀rẹ̀ mọ́ olófi jẹ́ kó jáde ní ní ọ̀sán yìí like ẹjẹ wo bí like three hours ago ó wá put out that write up ibẹ̀ ló ti wa kọ sí i am a virtuous woman i am a kìnìkan Eh, mc olúọmọ àwọn méjèèjì àwọn òjò fẹ́ràn àwọn kò sí kankan tó jọ pa àwọn pọ̀ but is the wípé ó jẹ́ ẹni wípé lára group to ń wà ó jẹ́ eh, eh, olórí ń bibẹ̀ so òun invite especially ni wípé eh, Alhaji Wasiu Ayinde tó ń dẹ̀ tó wá invite ni pé kó wá play fáwọn ó ní òun ti ń plan ẹ̀ láti seven years ago òun ti already lọ bá wọn ó kọ síbi ẹṣẹ write up tó gbé jáde lónìí ó ní òun ti ń plan ẹ̀ gidi gan òun ti lọ bá wọn wípé so òun ti already arrange ẹ̀ but òun kò invite MC Olúọmọ láti wá support òun pé ó dẹ̀ fún un lówó but àwọn ò fẹ́ra wọn even ah, before before kó tó di ọjọ́ ìnáwó àwọn ò fẹ́ra wọn even after àwọn ò ní kankan ṣe pé òun ò any romantic relationship bó ṣe put ẹ̀ síbi she write up tó kọ nìyẹn bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín Bello Abímbọ́lá ẹ thank you so much ẹ jọ̀ọ́ ẹ mi share I appreciate you so bí ó ṣe pùtẹ̀ síbẹ̀ nìyẹn ó ní àwọn Ojo fẹ́ra wọn bó kò sí nǹkan tó máa jáde tó máa ní pé ìdí òórùn gbogbo alámọ̀ wípé àwọn tó ń ṣe fíìmù yìí tí wọ́n bá jókòó wípé ẹlòmíì máa wà tó jẹ́ pé ó ní talent but àwọn tó wà ń bẹ̀ náà àwọn tó ń sọ̀pọ̀tì wọn àwọn tó ń jẹ́ àwọn tó ń dìrẹ́tì wọn gbogbo àwọn tó wà ń bẹ̀bẹ̀ ó máa ń sọ ẹlòmíì máa sọ pé tó ọ̀bá fẹ̀yìn lélẹ̀ àwọn ò ní ṣe kíni àwọn ò ní fún ẹ ní role tí ọ̀fẹ́ tí ọ̀fẹ́ gbogbo aláàrẹ mọ̀ wípé everybody náà ló fẹ́ di star everybody náà ló fẹ́ di ẹni tí ayé máa mọ̀ kákàkiri so ẹlòmíì máa sọ wípé òun fẹ́ fi nǹkan tóun ní láti fi gbà nǹkan tí òun fẹ́ nǹkan tóun ní i will use what i have to gain what i want thank you so much my beautiful mummy monsurat adesanya ekalema thanks for joining ẹjọ bẹ ṣe wọlé máa bá mi share rẹ so ìgbà tó wá kọ síbi yìí write up yẹn ó náà àti mc olúọmọ àwọn òòjọ fẹ́ra wọn àwọn òòjọ ní ẹni tí ń ṣe papọ̀ wípé òun kàn invite ẹ̀ ní as ẹni tó jẹ́ wípé ó jẹ́ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ philanthropist ní ìlú everybody dẹ̀ mọ̀ wípé ó máa ń ṣe kíni ó máa ń ṣàánú wípé so ó dẹ̀ support òun ó fún un ní owó ó support òun ó ti ló kọ síbẹ̀ wípé ṣe ló fún un lówó tí òun fi kún ìnáwó ìyá òun tóun fi ṣe wípé but Alhaji Wasiu wọ́n ti ń plan látọjọ́ wípé òun ló máa wá kọrin fún show but àwọn èèyàn àwa rí àwọn oríṣiríṣi fídíò tí wọ́n gé àwọn eh, míì sọ wípé ah wáyé tó fi jẹ́ pé ṣèbúra ṣẹ́gun lọ wútì eh, ṣẹ́gun ògún pé kí ló dé tó ṣe lọ ìgbà tó ti rí pé báyẹn pé àwọn isb dá ti wọlé kò bá ti ra dìde kó ra excuse tí kò bá lọ síbi ìnáwó yẹn àwọn èèyàn náà látún máa sọ wípé wáyé tí kò jẹ́ wípé ehm, ìyàwó ẹ̀ ó ń ṣe last and then the, the uh, befitting burial for our mom and you did not go even for the sake of your children why thank you so much my wonderful brother Adé Akọ́rẹdé ekalesa Ọlọ́run tún máa bá thanks for always supporting me i appreciate you thanks for sharing i appreciate you so much god bless you sir Adé Adékọ́rẹdé my wonderful daddy thank you sir happy sunday to you so tí kò bá tún lọ àwa la tún máa sọ pé why tí kò lọ okay ó ti wá lọ nìyẹn ó ti lọ ó ti already rí àwọn èèyàn máa sọ wípé tí eh, tí kinní kan bá eh, tí èyí kinní kan bá báyàn níbi téèyàn ti ń ṣe kinní eh, oríṣiríṣi ẹ̀gbin lámata léèyàn ó máa ní ojú tèmi o me i'm saying for my own opinion a máa rí oríṣiríṣi fídíò làwọn yẹn ti ṣe thank you for sharing adi adi thank you so much my wonderful daddy adi akorede thank you so much a máa rí wípé tí ó bá tún dìde láàrin agbo níbi agbo yẹn ẹ eh? àwa èèyàn náà la tún máa gbé ibẹ̀ náà ló tún máa court wípé ah, eh, eh, ẹwọ ọkọ ti dìde o ẹni tí wọ́n jọ fẹ́ra wọn rí mọ́ tó kọ̀ jẹ́ wípé ó wá assist ẹ̀ tó jẹ́ pé ó wá ṣòro ẹ̀ ní love ó ti dìde lójú agbo thank you so much làwọn fauzat, adé adékòròdé thank you so much sir àwọn náà la tún máa sọ wípé wáì tó ṣe dìde lójú agbo àlè táyé lọ́rùn mo tún rí ibi tó tún kọ̀ tẹ̀ sí pé ó tún ṣe <laughs> ó fún nìsinmi pé ṣe ló ṣe baby sitter ìgbésẹ̀ ló kọ́mọ dání ẹjọ́ ń torí ọlọ́run wọ́n máa look somehow ìgbà tó wà lójú agbo ibi tó ti wà ní ibi ìnáwó ṣé wọ́n máa wá neglect àwọn ọmọ wípé káwọn ọmọ wa máa bá ṣeré ni wípé káwọn ọmọ wa wípé kí àwọn ọmọ yẹn kí ẹ̀wọ́n máa wà bá dádì wọn ẹni tó ti mọ̀ gẹ́gẹ́ bí bàbá thank you so much my wonderful mommy Adéṣọlá Rasheedat ekalema happy sunday to you ma tọwọ́tọwọ́ mo fi kí n ma thanks for joining ma ẹ ṣeun ma tó bá tún èmi èmi ń tọ́ láti èmi try láti pick out point for my own view torí mo rí oríṣiríṣi fídíò táwọn èèyàn ṣe tí wọ́n bá dìde lójú agbo ibẹ̀ náà lọ máa court wọ́n á níṣe ló bínú jáde kẹ bá lè rí pé àlè táyé lọ́rùn wọ́n á ní à ṣégun ògún gbé o ó bínú jáde lójú agbo o nítorí pé àwọn MC Olúọmọ àti gbogbo àwọn gbogbo àwọn isb dà tí wọ́n wà ń bẹ̀ ó ló ṣe bínú jáde tó ṣe workout tí kò bá awaye àwa ayé àwa ayé náà látún máa sọ wípé à ń pèsè ni wípé ṣe ni Ṣẹ́gun Ògúngbè àárí níbi tó ti ṣe àárí ibi tó ti lọ láti lọ ọ̀nà ẹ̀yẹ ẹ̀yìn kẹyìn tí ìyàwó rẹ̀ tí wọ́n jẹ́ fẹ́ra wọn rí mọ́ tí ó ṣe fún ìyá rẹ̀ àwa náà la tún máa sọ bẹ́ẹ̀ ẹ rí i pé àlè táyé lọ́rùn àlè táyé lọ́rùn it shows that kò sí kan téèyàn fẹ́ ṣe láyé people will surely bring out one reason or the other from it thank you so much i appreciate you sir. Um, Thank you so much. Oyewole Alex wọ́n ní na those that come out at the same time and Ṣẹ́gun is pending and is the cause of the problem ẹ̀hẹ́n ṣe rí tí ó bá tún jáde ń bibẹ̀ àwa náà la tún máa sọ pé ah why tó ṣe bínú jáde tí ẹ̀ kò bá lọ àwa náà la máa sọ pé tí kò lọ ok ó tún wá lọ àwọn ọmọ wa embrace dádì wọn ojú tó ti mọ ní rí kò lè sọ pé àmọ́ mọ rí pé àmọ́ra mọ́ àwọn ọmọ yẹn wá embrace dádì wọn lójú agbo tó jẹ́ wípé ẹwọ́ jọ jókòó papọ̀ thank you so much and ah, my wonderful uh, brother or sister Yetunde Adegoke Kalema. I appreciate you. Thanks for joining. See, if I ti you síbi ìnáwó yẹn, àwọn ọmọ yẹn wá bá dádì wọn. It is normal. Mo tẹ̀ tún rí we kan sọ wípé wáì tí pé wáì tí wọn mi ò ṣe gba ehm, babysitter láti kó àwọn ọmọ yẹn dání to me okay fine tó bá tẹ̀ gba ẹni tó máa ká àwọn ọmọ dání àwọn ọmọ ṣì máa embrace daddy wọn lójú agbo thank you so much my um, my wonderful mommy honestly if you look at those kids it shows them love thank you so much it shows there is good rapport yes ma ó show wípé there is good relationship ó show wípé there is fatherly love between Ṣẹ́gun Ògúngbè àti àwọn ọmọ yẹn ara nǹkan tá à ń sọ lélẹ̀ wípé tí ọkọ àtìyàwó téèyàn ò bá jọ fẹ́ra wọn mọ́ kéèyàn má jẹ́ kí ẹni tí tó bá wà láàrin yẹn kó kàn sí wàhálà fún àwọn ọmọ ẹ wo bá àwọn ọmọ yẹn ẹ wo bó ṣe ń lọ mọ dádì wọn àwọn ọmọkùnrin méjì yẹn náà ni ẹ wo bó ṣe ń lọ mọ bàbá wọn ẹ tẹ bó ṣe ń ṣe everything fún so ó rí ẹ láti sọ fún wípé à ẹ ẹyọ ọmọ o ẹ lọ wábi jókòó sí ó máa ó máa sound somehow so àwọn tó tún ń kọ́tẹ̀ yìí fídíò yẹn ibi bẹ̀rẹ̀ náà lọ tún zoom ẹ̀ sí pé ẹ wo bó ṣe ń tọ́jú ọmọ ẹ wo bó ṣe ń ṣe ó ti di nani lójú agbo ó ti jẹ nípa ẹ̀wọ̀ ṣẹ́gun ògún pé ó ti di èyí babysitter àwọn kan ti take over. It is not possible for him to send his kids away. It is not possible for him to send his children away. I'm saying my own opinion. Tó lórí social media, nǹkan tó bá kọ wájú sẹ́nìkan, ó kẹ́yìn sẹ́lòmíì. Bó ṣe kọ wájú sẹ́mi lèmi ṣe ń sọ. So to me, gẹ́gẹ́ bí bàbá, it is not possible kó wá sọ fún pé, ah, ó yá ó go and sit down. Ẹni tó jẹ́ wípé àwọn ọmọ ti mọ̀ pé this is our father. So how come báwo ló ṣe á fẹ́ sọ fún wọn pé yá ẹ máa lọ? ó máa ṣó wọn ní love ó máa embrace wọn àwọn tó ń zoom ẹ àtàwọn tó ń ṣe yìí fídíò àwọn èèyàn ló ń fídíò ẹ sí bí àgbà tó bá àwọn ọmọ rẹ rìn ẹ máa rí pé àwọn èèyàn àwọn yẹn fídíò rẹ̀ síra wọn ni ibi tí eh, time tí ń gbà tí ṣẹ́gun tó bẹ̀ sí ń bá àwọn ọmọ yẹn ṣeré wọ́n tún wá ń zoom ẹ̀ síbi tí MC Olúọmọ tó ti dìde tó ti bẹ̀rẹ̀ sí ṣe kíni tó bẹ̀rẹ̀ sí jó tó bẹ̀rẹ̀ sí rá bàbà lójú aago àwọn èèyàn ṣáà ń zoom méjì papọ̀ and they know that orí social media ó máa ṣe kíni ó máa kọ́ so many ó máa kọ́ so many ọ̀rọ̀ thank you so much my beautiful mommy ọ̀rẹ́ olúwa àdùnní thank you so much ma god bless you ma bí ṣe wọlé adétún ẹ̀ka lẹ́ma ẹjọ́ máa bá mi ṣí ẹ̀rẹ̀ bó ṣe kọ wájú sí mi lèmi ṣe ń sọ so tí kò bá lọ síbi ìnáwó yẹn àwa la máa blame ẹ tó bá dìde kò lójú agbo àwa la máa blame ẹ kò possible fún láti rán àwọn ọmọ yẹn jáde thank you so much ajá my wonderful brother amen thank you so much so bó ṣe kọ wájú sí mi lèmi ṣe ń sọ kò possible fún láti lé àwọn ọmọ síwájú ipò yáyá ẹ lọ jókòó ti ẹni tí ẹjọ́ wá so ó ní láti ṣe kí ni ó ní láti kó wọn mọ́ra náà ni Only ní láti kó wọn and to show him that and to show the children that love and that affection so to me i don't see anything wrong fún èmi o fún bó ṣe ń ṣá bí ó ṣe kó àwọn ọmọ yẹn mọ́ra lójú agbo àwọn tó ń fídíò rẹ̀ yẹn àwọn ni wọ́n ń ṣòwò rẹ̀ yìí pé ah ẹ wo ẹ wo Ṣẹ́gun Ògúngbè ó ti di nani àwọn yẹn ló ń ṣe àwọn tí wọ́n ń jó níbi tẹ́ńsì olúwàmọ àti àwọn crew àtàwọn tọ́jú ọlọ́pàá ti ń jó àwọn yẹn náà fídíò síbẹ̀ yìí pé àwọn yẹn ti gba àwọn yẹn ti gbàjọba mọ́ wọn lọ́wọ́ nínú hall so to me ṣe ni Ṣẹ́gun Ògúngbè ó to me o ó ó apply wisdom though bó ṣe jókòó yẹn he will not be happy ẹ máa rí i pé bó ṣe ń rẹ́rìn-ín the smile is not smiling ẹ̀rín yẹn ó ṣe kí ni ẹ̀rín yẹn Ekale <laughs> thank you so much that smile is not smiling you just need to fake the smile you just need to put that facial expression so that the, so that the people will not put it out there pé ah ẹ wo Ṣẹ́gun Ògúngbè ó ti already gbójú papọ̀ ó ti ready? bínú so in fact i watch all those. ẹ máa rí mo post ẹ i watch those videos síra wọn mo ní ṣe rí báyìí èèyàn lè táyé lọ́rùn but ó mú mọ́ra ẹ jẹ́ ká gbé fún Ìyíṣẹ́gun Ògúngbè ṣàṣà lọkùnrin tó máa gbawó ẹ̀ lójú patí wípé kí ni à mo ti ń gbọ́ kúlẹ̀kúlẹ̀ wípé ìwà àtẹni yìí o ẹjọ́ ní nǹkan kan papọ̀ ìwà àtẹmsí o ẹjọ́ ń fẹ́ra yín o mo tún wá rí wọn tó tún wá wá sójú agbo tó tún wá ṣe kí ni tó tún wá take over ẹ máa rí pé gbà tí Alhaji Wasiu gọsẹf ẹ dẹ̀ mọ̀ wípé à tó bá sọ pé ká kíyàn gọsẹf Ọlọ́run gbé fáwọn yẹn ẹ máa rí pé bó ṣe ń kì ìgbà tó tún lọ náwó fún Eh, eh, fún Wùmí tó ṣe ń náwó orin yẹn rọra ń ṣe orin yẹn rọra ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ but ìgbà tí àwọn ọ̀rẹ́ mẹ́ta kan débẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ àwọn yẹn sí ìgbà táwọn débẹ̀ tó bẹ̀rẹ̀ sí náwó ẹ máa rí pé kí ni túnú orin yẹn ó tún yàtọ̀ but Ṣẹ́gun ra ṣe kí ni ó rọra mú mọ́ra I've I've I've always loved Ṣẹ́gun Ògúngbè ever since before kí ọ̀rọ̀ ètò tó wáyé ó wà lára àwọn tó yẹ pé mo respect Ibrahim Chata. ó wà lára àwọn tí mo like nínú àwọn tó ń ṣe fíìmù òun náà wà lára àwọn tó jẹ́ pé ó wà lára àwọn tí mo like ó fi wisdom ó fi ṣe ẹ má jẹ́ ká parọ́ tọ́ra wa ó máa máa dùn ó máa máa ka lára but ó kàn ní láti apply wisdom it is not easy for him to work out àwọn yẹn máa ti máa fura sí pé ah he is not happy ó kàn ní láti play along ó ní láti pack smile yẹn ó kàn ní láti fake ẹ̀rín yẹn pé kẹ́rin yẹn real ẹ̀kalẹ́ thank you so much for bẹ́ẹ̀ ṣe ń wọlé Yusuf Àyìndé ẹ̀kalẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀ máa bá mi share rẹ̀ ọlọ́run àtúmọ̀ bless yín ọláníyàn thank you so much ẹjọ́ máa bá mi share rẹ̀ God bless you that is the way you can show me love and support ẹ ṣeun gidi gan so ó kàn ní láti package ara ẹ̀ ó kàn ní láti package smile yẹn so olówó fa ẹ máa rí pé so fídíò yẹn ó ti lọ́wọ́ the weekend ni pé ah ṣẹ́gun ògúngbè ti dínà ní lójú agbo àwọn isb dà àwọn yẹn ti take over fc olú ọmọ náà àwọn náà tún jó tẹ bá rí <laughs> ṣe madam sajẹ to me eh, i watch a video bí ten years sọ pé ah ó yẹ ki àwọn other àwọn other people tó wà ń be pé ṣe ló yẹ show ní pé ṣe ló yẹ show love fun, fún Ṣẹ́gun Ògúngbè being that àwọn tọ́jọ wà nínú pé àjọ ń ṣe fíìmù ṣé ẹ mọ̀ nǹkan tó wó máa dálẹ̀ agbára owó ò ní ka ẹ jẹ́ ká sọ tòótọ́ nǹkan tí owó máa dálẹ̀ kò séèyàn kankan tó máa ní pé òun rí owó ń bíbí tó máa sọ wípé ah advice bíbí ló ń fẹ́ tẹ̀lé everybody wants money ẹ dẹ̀ mọ̀ wípé àwa yorùbá a mọ̀ bá ṣe máa ń ṣe kínní ẹ̀ tó jẹ́ wípé a a mọ̀ wípé a ẹni yìí ló wà ń bẹ́ o a ẹni yìí ló nà kan lọ́wọ́ fún wa o kìnnìkan kìnnìkan a mọ̀ báwa yorùbá bá ṣe máa ń ṣe kínní bá ṣe máa ń gbẹ́ ni yẹn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ a mọ̀ a mọ̀ bá ṣe ń ṣe kínní yẹn a mọ̀ bá ṣe ń ṣe kínní yẹn àwa yorùbá bá ṣe máa máa ṣe àpọ́nlé bá ṣe máa ṣe yẹ bá ṣe máa máa yẹ́sà yẹ́sà àmọ́ bá ṣe ń ṣe kinní yẹn so ah, ìgbà tí wọ́n ti rí thank you so much um, Victoria thank you so much amen God bless you so to me èmi kàn wá sọ̀rọ̀ lórí I just decided to point out the um, àwọn eh, bí ó ṣe kọ èyí um, bó ṣe kọ wájú sí mi òní mi ṣe wá sọ thank you so much thank you so much sir eh, um, Alaja Alaja thank you so much Oh, ga ọ àbí yes ma so ẹ máa rí ìgbà tó wá kọ ọ̀rọ̀ yẹn jáde rọ̀lẹ́ ó ní òun jẹ́ òun jẹ́ obìnrin dáadáa òun jẹ́ obìnrin tòótọ́ òun jẹ́ obìnrin takuntakun tẹ́ bá lọ wo write up tí Wùnmí kọ sí orí Instagram account ẹ̀ ó ṣàkíyà rẹ̀ kò sí alára alára ló máa gbére ẹ̀ga it is normal kò dẹ̀ sí nǹkan tó máa jáde tó máa ní pé ah, ìdí oorun it is normal so nǹkan tó fa ọ̀rọ̀ láàrin wọn gan sẹ́ in fact ìgbà tí mo rí kíní ẹ̀ gbà yẹn sef i was not even happy i was like i love the i love the two of them together bó ṣe máa ń ṣe ìgbà èyí àsìkò gba yẹn náà là ń sọ ṣe Bùkọ́lá Arúgbá àti ọkọ rẹ̀ náà táwọn náà tó fi jọ jáde tán náà òjò fẹ́ra wọn mọ́ which is Dàmọ́lá Dàmọ́lá Ọlátúnjí ìgbà yẹn náà ni à ń sọ títí yẹn náà tí èyí ọ̀rọ̀ wọn náà ọ̀rọ̀ tiwọn náà tó fi wá jáde náà láàyè pé àwọn méjì owó ọ̀jọ́ fẹ́ra wọn mọ́ so even up till now Ṣẹ́gun Ògúngbè ẹni gọ́sẹ̀ kọ́ síbi right up yẹ wípé òun respect the fact tó jẹ́ wípé ṣe bàbá ọmọ òun kò jáde láti wá sùn nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn méjì ó ní tó bá dẹ̀ ti tí ó bá dẹ̀ ti decide láti wípé òun fẹ́ sùn kankan òun decide láti yes thank you so much <laughs> adé ayékorede ìgbà tí Dàmọ́lá Ọlátúnjí àti ìyàwó ẹ̀ táwọn náà jọ ní àwọn méjì tọ́jú sọ pé àwọn jọ fẹ́ra wọn mọ́ àwọn méjì kọ̀ wá sí online láti sọ wípé ah, àwọn ò ṣe mọ́ ò bọ́wọ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn wàhálà tí àwọn èyí celebrities wọ́n ń fèsì nílé wọn nìyẹn it is kò easy kéèyàn níyẹn fẹ́ ní fame kéèyàn tó fẹ́ keep marriage it takes the grace of God that is why mo máa ń respect àfíìsì ọwọ́ àti Mide Martins mo ti wo fídíò wọn darí lálẹ́ mo gbé fáwọn méjì àfíìsì ọwọ́ àti Mide Martins mo gbé fún wọn even up till now it's eh ọjọ́ wo lọ celebrate ṣe nineteen years àbí many years wọ́n celebrate ọtí wa together they were celebrating despite the fact despite all the temptation kò sí èèyàn kan tó máa rí èyí kò tẹ́ tó máa rí Mide Martins tó máa ní pé ah òun ò ní fọ́ sára yìí pé ah ọmọbìnrin lélẹ̀ so for them to keep their marriage going even up till now they deserve an accolade. I respect Mide Martins àti Afeez Owo. There is no marriage that is perfect. There is no relationship that is perfect. There is trials. There is challenges. Not even when you are a celebrity. Tó bá ti wá dé pé olókìkí lẹ́ni yẹn. You will surely face different uh, you will surely face different trials tó jẹ́ wípé tí ọkùnrin ò bá wà tempting obìnrin yẹn máa wà tempting for other people it is normal so i respect Mide Martins àti Afeez Owo i know they have a lot of things tó máa go beneath tó máa ma ní issue nínú marriage wọn but for them to keep their home strong even up till now i give the i give it to them and we still have a few like that among them tó jẹ́ wípé they still keep their marriage going kó ṣe pé wọn ò ní níjà wọn máa níjà but the ability to work to be able to settle it among each other that is what make us to work to rí pé ẹ jẹ́ ká gbé oríyìn fún wọn bẹ́ẹ̀ ṣé wọlé ni mò ń kí i appreciate you adéríbi gbé ẹ kalẹ̀ ẹ jọ bẹ́ẹ̀ ṣé wọlé ẹ máa bá mi share rẹ̀ Ọmọ́wùmí my beautiful mommy thank you so much ọlọ́run a máa bá mi dúró tì yín i appreciate you ẹ jọ ẹ máa bá mi share that is the way you can support me ẹ jọ thank you so much for the love and like ẹ jọ ẹ máa bá wa tẹ love and like i appreciate you ah alájà thank you i love Mide Martins mo ti wo i watch ṣe fídíò òun láìpẹ́ yìí níbi tí ẹni yẹn ti ń sọ fún ibi tí àfíìsì ọwọ́ ti ń sọ fún pé ọ ní láti máa promote mi o iṣẹ́ tí mò ń ṣe o ní pé torí nísìbáyìí ìwọ náà ọ máa béèrè owó pé ọ nídòwó àwọn méjì wọ́n bẹ̀ sí jọ ń dá àwàdà láàrin wọn mo ń sọ mo ní láti ìgbà tí mo ti gbọ́jú mọ́ social media o mi ì tí ì rí fídíò bíi ti Mide Martins tó ti jáde tó ti wá kọ́ sí wàhálà bí wọ́n wá fa ìjà àbí wọ́n ṣe kinní kan ó ń rí ẹ̀ mint ó ń rí ẹ̀ fún èmi o bóyá ẹlòmíì lè wá rí èmi ò tí ì rí I respect Mide Martins and Afeez Owo for them to keep their marriage going àwọn tó àwọn tí wọ́n ní issue nínú marriage wọn a gbàdúrà wípé kọ́lọ̀ ń bá wọn ṣètú ẹ̀ but àwọn tí wọ́n ṣe kíni àwọn tá a rí tí wọ́n ń ṣe tiwọn ẹ jẹ́ ká gbé fún wọn thank you so much Saheed Ọlábánjí ẹ kalẹ́ ẹ jẹ́ ká gbé fún wọn àwọn tí wọ́n ṣì ń keep marriage wọn going ẹ jẹ́ ká gbé fún wọn àwọn tí wọ́n dẹ̀ tún ní issue Ọlọ́run Ọlọ́run á bá wọn parí ẹ̀ Ọlọ́run á bá wọn parí ẹ̀ because there is no relationship that is perfect there is no marriage that is perfect so even ìgbà tí ti tàwọn méjì yìí ṣẹlẹ̀ tá a fi gbọ́ ní ìzẹ̀yìn pé àṣegògùn gbé o àtọ àti ìyàwó ẹ̀ o um, which is Ọmọ́wùmí Ajíbóyè wọn ò jẹ́ fẹ́ra wọn mọ́ o àárí ibi tẹ́yìn Ṣẹ́gun Ògúngbè tó ti jáde láti wá sọ wípé ah nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí o so ó wà lára èyí write up tí ẹni yìí kọ́ lálẹ́ yìí ó ní for the fact ó náà respect iṣẹ́ Ògúngbè yìí pé kò jáde láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní but ìgbà tí kò ti jáde láti wá ìgbà tí kò ti jáde láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ó náà náà máa dákẹ́ for the sake of their lovely children ó kọ síbi èyí kìíní ẹ̀ lálẹ́ thank you so much my beautiful mommy abiodun shalewa thank you so much ẹ jọ̀ọ́ bẹ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ ah my beautiful my wonderful daddy um, Abayomi Moruf Ekale ẹjọ ẹ máa bá mi ṣe rẹ̀ so ó kọ síbi ọ̀rọ̀ ẹ lálẹ́ ó ní for the fact tí ṣe gògúngbè tí kò ti wá clear fún gbogbo àwa àwa tajé yìí fans wọn àtolólùfẹ́ wọn tí kò ti wá sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ tèmi àti Ọmọwùmí tá a fìjọ sí papọ̀ mọ́ òun náà respect fact yẹn ó ní bọ̀tìgbà tó ti sọ òun respect fact yẹn pé òun ò dẹ̀ ní sọ anything for the sake of his fún àwọn ọmọ òun àwọn máa máa ṣe kí ni àwọn máa máa keep going ó ní but nǹkan tó wá ń káwọn lára tó ń fi jẹ́ kó voice out pé bó ṣe ń gé ní ṣe sympathy táwọn ẹbẹ̀ sọ pé èdè ah, ah, fìyà jẹ máa yìí èdè ah, ráìdì máa yìí òun ló fi jẹ́ kí òun jáde torí òun náà rí oríṣiríṣi videos tó ti lọ ó ní for the fact tí ó wá ń gé tí ó tún wá ń gé ní more empathy wípé èdè ń ṣe báyìí fún máa yìí èdè ń treat ẹni báyìí. Eh, Wújíṣẹ́ Ògúngbè ẹ̀dẹ̀ ń tìtẹ̀ báyìí ẹ̀dẹ̀ ń ṣe báyìí ó náà ló fi jẹ́ kó wọn akọ long write up yìí ó ní but ìgbà tí Ṣẹ́gun Ògúngbè tí kò ti fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ó náà respect that decision I post that video earlier Only um only ní respect that decision for the sake of their lovely kids so àwọn àwọn méjì lọ́jọ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn but nǹkan táwọn sọ̀rọ̀ lé lórí ni ìnáwó tí wọ́n ṣe ṣẹ́gun pé látọjọ́ iná tọ́rọ̀ wọn ti ṣẹlẹ̀ àti sọ àti gbàgbé but ìnáwó tí wọ́n tún wá ṣe ìbẹ́ṣẹ́ wọlé ni mò ń kí yín o ọlánìkẹ́ thank you so much god bless you ẹ jẹ́ máa bá mi share ẹ dẹ̀ máa bá mi tẹ love and like ọlọ́run á tún máa bá mi gbọ́ àdúrà yín that is where you can support me thank you so much ẹ ṣeun gidi gan so ah thank you so much ah ọládipúpọ̀ ọlámọfẹ́ thank you so much my beautiful sister thanks for joining ẹ jọ̀ọ́ máa bá mi tẹ love and like ẹ máa bá mi share that is way bẹ ṣe ń support mi ẹ ṣeun so ó ní ìgbà tí Ṣẹ́gun Ògúnwùsì tí kò ti jáde láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ó nítọ òun respect is, uh, is that is a decision for the sake of their lovely kids but ẹ jẹ́ ká wo ìnáwó to wá ṣe yìí tí kò bá lọ àwọn ayé àwọn èèyàn náà la máa pe ah. à ṣé gògúngbè ń bínú síyàwó ẹ̀ kò lo ó tún wá lọ nìyẹn nǹkan tó tún wá ṣẹlẹ̀ tá ti ráwọn MC Olúọmọ tá ti ráwọn Wàsíù Àyìndé tó ti wá play ń bẹ̀ ti wá gbelére tó ti wá jó tó ti wá ṣe everything tí wọ́n ti wá play bẹ́ẹ̀ isv dá ti wọlé ṣé gògùngbé is good in acting is good in pé ká direct is good in ká produce but ká sọ ní titowó ká sọ ní titi ipò ká sọ ní titagbára kò ní tó wọn so ó ní láti remain calm kò gbọdọ̀ gbé mújú bíbẹ̀ yẹn thank you so much my beautiful sister Bukki Adeoye thank you so much kò gbọdọ̀ gbé mújú bíbẹ̀ yẹn kò gbọdọ̀ ṣe anyhow toró mọ̀ wípé ní ti gbogbo ipò ṣé ó nípò tó wọn ni àwa kàn mọ́ gẹ́gẹ́ bíi pẹ́ni tó ń ṣe fíìmù thank you so much Olúwatósìn Akọ́rẹ́dé a kàn wó gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe fíìmù bó ká sọ nípa ti pò ká sọ ń pa tagbára ká sọ ń pa ti tẹ́ni everything ṣó ni tó àwọn Wàsíù Àyìndé ni so he just need to play along even though he's, he's faking that smile ẹ̀rín yẹn ẹ̀rín yẹn ò rí dáadáa ẹ̀rín yẹn ó ra ń ṣe kí ẹ̀rín yẹn kan he needs to play along for his own for his own safety for his own safety thank you bẹ́ẹ̀ ṣe wọlé so bó ṣe ṣe èmi really èmi ṣe kí ni èmi ṣì appreciate mr segun ogungbe mr segun ogungbe has done the right thing thank you so much my beautiful sister mi mo dúpẹ́ and adegbite kò gbọ́dọ̀ gbé mi jù ń bẹ̀ yẹn for his for the sake of the kids that is why i am aninunu ṣe ṣe write up tí ọmọwùmí kọ ní alẹ́ yìí ta post only for the fact tí kò ti jáde láti wá sọ anything alhaji sulaiman thank you ìgbà tí kò ti jáde láti wá kọ nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tí kò ti jáde láti wá clear all of us pé àìkan tóun ṣẹlẹ̀ lélẹ̀ láti sọ fún gbogbo wa pé tóun fi fẹ́ Ọmọwùmí mọ́ ó ní òun respect bàbá àwọn ọmọ òun ó ní òun dẹ̀ máa máa wò for the sake of his own children ó ní ìbọ̀tìkan tó jẹ́ kóun jáde nírọ̀lẹ́ yìí ni wípé ìgbà tó ń gé ni empathy táwọn ṣe sọ pé ah ẹ ti ráìdì bọ̀dá ṣẹ́gun ẹ ti ṣe kinní kan àwọn kinní ti wọlé isb dá ti wọlé ó ló fi jẹ́ jáde ó ní for the rumour ó kọ síbẹ̀ pé torí rumour tó ń lọ kákàkiri queen ọmọwùmí ẹ̀kalẹ́ thank you so much i appreciate ẹ máa bá mi share rẹ̀ god bless you all so to me mo ṣe appreciate Ṣẹ́gun Ògúngbè ṣàṣà lọkùnrin ọkùnrin mi máa da patí yẹn rú ẹ jẹ́ ká sọ tòótọ́ àwọn ọkùnrin jealous gidi gan ọkùnrin gan sẹ wọn ní ìgbóná ara ju àwọn obìnrin lọ ọkùnrin bíi máa fọ gbogbo ẹ̀ lójú but Ṣẹ́gun needs to play along because he know him caliber, he know him status he know him money ní tipò nítagbára àwọn tá à ń sọ yìí wọ́n ní jù lọ thank you so much my beautiful sister wọ́n ní jù lọ so òun kẹ̀dẹ̀rẹ́ òun ṣe fíìmù ní ẹni tá a mọ̀ owó mélòó náà ní kìíní dáì pé sìngọ̀tẹ̀ tọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń ṣe kíni ọlọ́run ṣe ń gbọ́wọ́ wọn sókè so kò lè má bá wọn compete he just needs to work he needs to kóra máa ṣe àwọn èèyàn tó ń blame pé ah kò bá ti bínú jáde kò bá ti jáde owó tó lọ ń ná kò tó owó táwọn MC Olúọmọ ń ná owó tí àwọn MC Olúọmọ ń ná bíbẹ̀ ipe owó tó ń ná kò tó ipe ah ó ń fi ìṣẹ́jú mélòó mélòó ó fi mówó jáde ìkan tó bá ní ló máa ná ṣé àwa lọ jalè ní pé torí pé òun fẹ́ ṣènáwó nítorí pé ṣe ni ìyàwó òun táwọn òjò fẹ́ra yín tó jẹ́ ìyá ọmọ tó ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá rẹ̀ ṣé ó máa lọ jalè ni ìkan tó bá ní ló máa ná so i don't blame him from that aspect gbogbo alamọ bí ìlú ṣe rí sí bí ìlú bó ṣe rí bí owó bó ṣe rí before you work and you see your money so kò lè máa fárẹ̀ compete pé ah àwọn ènìyàn ti ná yìí kíní o ẹ̀yìn òṣèlú àwọn èlé ti ná bọ́ńdù a máa rí wípé ṣé tètè wá rí wípé tètè wá zoom èyí video. yẹn sí thank you so much Mariam Adejoke. my name sake ẹ kalẹ́ a máa rí wípé ibi tó tètè wá zoom fídíò yẹn <laughs> ọlọ́run tẹ̀lé rẹ́rìn ìgbà tí Alhaji Wazir táwọn bẹ̀ sí ń kọrin lórí stage ẹ̀ dẹ̀ mọ̀ wípé ká sọ nípa ti orin orin tó máa máa wòyàn lára tẹ́tí máa mọ̀ wípé yes indirectly ẹni tó ń bá wí lélẹ̀ àwọn ṣe kí ni ọlọ́run fi gbóṣùbà fáwọn yẹn ìgbà tí ṣẹṣẹ gbògbògbè tó wá ń náwó fún wùmí lójú agbo tí àwọn ọkùnrin mẹ́ta yẹn àwọn three wise men tó wá wọlé ẹ máa rí pé ṣẹṣẹ gbògbògbè ó ń yọlé ẹ̀kọ́ kan ná but ìgbà táwọn yẹn débẹ̀ àwọn yẹn ń gbé bọ́ndù bọ́ndù lé wùmí láyà ok ìgbà táwọn yẹn wá ń gbé owó bọ́ndùbọ́ndù lé ọmọ wù mí láyà ẹ jọ̀ọ́ torí ọlọ́ ikọ́ tó bá nílò máa náà ṣẹ́gun rọra maintain ah àánú bọ̀dá ṣẹ́gun tiẹ̀ ṣe mí. <laughs> méjì wọlé ni mo kí ánú bọ̀dáṣẹ́gun ṣe mí ṣe ló ra maintain <laughs> ọlẹ́ bọ̀dáṣẹ́gun bọ̀dáṣẹ́gun ra maintain ó ra maintain lórí èyí cool cash thank you so much Miriam Adéjọkẹ́ kalẹ́ mẹ́nìsì ó ra maintain lórí cool cash tó ra ná <laughs> ó ra maintain lórí level yẹn thank you so much ó ìgbà táwọn three wise men àwọn ọ̀rẹ́ MC Olúọmọ àwọn is bidà ìgbà tí wọ́n wọlé tọ́bẹ̀rẹ̀ sí ná owó lójú agbo tọ́bẹ̀rẹ̀ sí ń gbé bọ́ńdù bọ́ńdù lọ́mọ wù mí láyà orí ọmọ wù mí bẹ̀ sí wú bọ̀dá ṣẹ́gun àwọn dẹ̀ ti ra wà lójú àwọn ti àwọn ti wà lórí stage tẹ́lẹ̀ tó ti náwó fún ọmọ wù mí <laughs> mi ti eléré rí bọ̀dá ṣẹ́gun rọra maintain wọ́n ra maintain owó tí wọ́n ná ẹlẹ́lẹ́ni kò lè ṣe ju ara ẹ̀ lọ ṣé bó ṣe mọ ẹlẹ́wà àṣàpọ̀n kò ń tẹ́ àbí ló ṣe ń sọ so ẹni kò lè compare rẹ̀ báwọn yẹn ṣe ń gbé bọ́ńdù wọ́n ṣò fídíò yẹn ṣe mo post ẹ̀ he's a good man yes ma Olúwatóminsí my beautiful mommy eh ololuwa mọ nǹkan tó wá ṣẹlẹ̀ láàrin wọn o na la ń gbàdúrà pé kolon bá wa settle because i love the two of them together i love the two of them in fact mo ma gbogbo film wọn jọ ma wà ńbẹ̀ most of the film tọ́jọ́ ń ṣe mi wàá mọ̀ bóyá nísìnyí ò bọ́ gbogbo gbogbo gbogbo last year even early of this year most of their film ibi tẹ́ bá ti rí Ṣẹ́gun ẹ máa rọ́mọ́ wù mí ibi tẹ́ bá ti rí Ṣẹ́gun ẹ máa rọ́mọ́ wù mí Oriyomi Sulaiman Ekale, thank you so much so àwọn rọra ṣe kí ni àwọn rọra maintain ìgbà táwọn is àwọn isb dágbórí wọlé tó bẹ̀rẹ̀ sí náwó is a good man àní i love Ṣẹ́gun Ògúngbè ṣé mo ti sọ síwájú mo ti sọ síwájú ìgbà tí mo máa ń wo fíìmù even i was not even mi tètí mi tètí ń pe kàtẹ morúkọ àwọn tó ń ṣe fíìmù but nípa tẹ Ìṣẹ́gun ṣé igi ọlà that particular film tó ṣe years back i don't know ṣé mi mọ̀ pé ẹ máa rántí tó ṣe years back tí fíìmù yẹn lọ gidi gan pẹ̀lú ẹ̀bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ó ṣe ń gbà yẹn ṣé igi ọlà bí kìtẹ̀ ní title yẹn fíìmù yẹn really lọ i forgotten the title even up till now tẹ bá ṣì sọ̀rọ̀ nípa fíìmù yẹn àwọn yẹn ṣì máa sọ pé ah ó try so ó ti ṣe fíìmù sẹ́yìn is very very good nínú ká produce nínú ká direct ọlọ́run gbé fún nínú ká ṣe everything ṣẹ́gun ògúngbè is good nínú film but nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn a lè sọ torí pé kí ni a bá wọn gbélé argument ìjà tí wọ́n ní láàrin wọn ah ibi gíga thank you so much thank you for remembering me thank you so much ibi gíga ẹ jẹ́ kí thank you so much mo ti ń try láti rántí fíìmù yẹn film yẹn even up till now the bá ṣì sọ fún mi pé ah ó yà sọ nǹkan tó ṣẹlẹ̀ because i remember that time pé we love to watch that film ibi Giga, thank you so much eh, akimade fatima ó try bí film yẹn that film ó really ṣe kí ni fíìmù really lọ so ó ti ó náà good nínú kí a film. but ọ̀tọ̀ ni àyè owó ọ̀tọ̀ ni àyè star ọ̀tọ̀ ni àyè gbajúmọ̀ ọ̀tọ̀ láyè ipò ọ̀tọ̀ ni àyè agbára so ṣẹ́gun ògúngbè yes eh, the name of the film is ibi Giga. yes fíìmù yẹn wà lára àwọn fíìmù ibi gíga thank you so much Mọ́nísọ́lá Ọláyínká thank you so much my beautiful mommy, for remembering me mo ti ń tọ́ láti rántí fi ẹ̀ fíìmù yẹn mo ṣàmọ̀ wípé òun àti bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ó jọ ṣe fíìmù yẹn years back I remember they we love to watch that movie ibi gíga ibi gíga ibẹ̀ mo ti mọ ẹni tó ń jẹ́ Ìṣẹ́gun Ògúngbè inú fíìmù yẹn mo ti mọ̀ so ìgbà tí ìyẹn ti ṣẹlẹ̀ tí wọ́n ti wà lójú agbo ó ra maintain ẹlẹ́lẹ́ni ṣébúṣe mò ń tẹ́ ẹlẹ́wọ̀n àṣàpọ́n kò lè bá wọn compete at that point àwọn tó ń yọ èyí bọ́ńdù owó tó ń yọ bọ́ńdù owó jáde tó ń gbé lọ́mọ wù mí láyà kò lè bá wọn compete nǹkan tó wà lápẹ̀ ló máa so i really i really appreciate him bó ṣe ra ṣe bó ṣe ra play yìí maturity ń bẹ tó bá bínú jáde àwa èèyàn àwa la máa sọ wípé kí ló dé tó ṣe bínú jáde tí kò bá wá àwa la máa sọ pé a ah, kò dẹ̀ wá wá òun bínú sí tí ó bá tún lé àwọn ọmọ pòun pé ah ẹ má wá jókòó tì mí àwa náà la máa sọ pé wáyé tó ṣe kọmọ mọ́ra it shows that there is fatherly love between him and his child láàrin òun àtàwọn ọmọ ẹ̀ ó ṣò wípé there is fatherly love ìkẹta máa ń sọ lélẹ̀ obìnrin àtọkùnrin ọkọ àtìyàwó boyfriend and girlfriend ẹ lè ní argument but tó mọ bá ti wọ ibi gíga thank you so much um, Babatunde Ayọ̀mídé that film is very very interesting even up till now mo ṣì lè ṣàlàyé nǹkan tó ṣì ṣẹlẹ̀ ń bẹ̀ that film is very very ibẹ̀ mo ti and since then I've always loved to watch his movie Ibi giga, thank you MC she look after the girl joy <laughs> Adekunle ni MC she look after the girl ah but Ọmọwùmí jáde sí eh, orí kìíní ẹ̀ orí eh, eh, Instagram page ẹ̀ ó ní àwọn àti MC àwọn òjò fẹ́ra wọn I post it. Eh, bóyá like four hours ago òun ló fi post ẹ̀ ó ní kò sí romantic relationship bó ṣe kọ́ nìyẹn ó ní kò sí romantic relationship láàrin òun àti MC àtòun wípé òun kò hàn wípé àwọn jọ wà nínú group so òun invite ẹ̀ ipe kó wá ọ̀nà event tóun fẹ́ ṣe so kò dẹ̀ deny the fact ipe MC fún lówó ó ní MC fún lówó gbogbo ó sọ bẹ́ẹ̀ ó ní ah he's a philanthropist he is a good man he is a nice man kìnìkan kìnìkan ipe ṣe gbogbo alamọ̀ wípé ó nice but gbogbo a máa aṣáàrin aṣáàmọ̀ pé yes tó bá sọ wípé àwọn ọmọ ní tíátà àwọn tó ń ṣe fíìmù everybody náà mọ̀ wípé yes wọ́n jọ ń jẹṣẹ́ ara wọn ìyẹn òun ṣe pé kí ni so kò àlẹ́ expect pé kí Ọmọ́wùmí sìn kó wá jáde kó wá sọ wípé à ah, lóòótọ́ ní òótọ́ o kìíní kan kò sí nǹkan kan tó máa sọ pé ìdí òun rùn obìnrin ní gbogbo wa kò sí nǹkan tó máa sọ pé kinní àfẹn tó bá kàn fẹ́ sọ with his own full chest bọ́ ó ṣàmú write up yẹn ó kọ ó kọ long write up yẹn kódà in fact ìgbà tó tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá síbi ìnáwó àwọn èèyàn tún gébi tí ó ti ra kí ọkọ rẹ̀ ó ní ó ní báwo ló tẹ̀ ṣe kí ọkọ rẹ̀ ó ní ó ní bàbá àwọn ọba thank you for coming but ìgbà tó wá kọ títí alhaji wasi tó wá kọ títí mc ó wá kọ long epistle àwọn èèyàn ní pé ṣe rí ah ẹ wo bó ṣe kí kíníkan kíníkan ṣé mo ah, bí ó ṣe yẹ kálukú bó ṣe wù ú bí òun ṣe bí òun ṣe wò ó pé àkóhun ah, express pé ah, àwọn tó support òun ẹ jẹ́ kóhun kọ sọ àkọbalẹ̀ mọ̀ wípé ó support òun kódà ó tètè kọ sí fẹ́yìn pé Alhaji Wasiu i really appreciate you owó tẹ gbà lọ́wọ́ mi òun expect pé owó yẹn máa tó bá yẹn kìnnìkan kìnnìkan in fact òun really appreciate owó tẹ gbà pé owó yẹn ṣe kíni owó yẹn kéré sí nǹkan tó yẹ kó gbà on normal day but òun appreciate it bẹ́ẹ̀ ṣe wọlé thank you so much i will never be poor in my life amen amen ẹ wo <laughs> amen eh, ọládipúpọ̀ ẹ ọlámọfẹ́ amen ta ló sọ wípé ah, owó ṣe rí nàìjíríà ẹ gbogbo aná la mọ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tá à ń sọ yìí ṣẹ́gun budọ̀ra lè lò kò lè gbé mú kò lè gbé trespass ọmọlọ́mọ ó ra ṣe kí ni ó maintain ṣé ma fe ma ba bá wọn argue ni ṣé a máa bá wọn ágìrì pé kí ló dé tẹ́ ṣe wá síbi pàtí ìyàwó òní àbí ẹni táwọn òjò fẹ́ra wọn rí mọ́ àbí ẹni tó jẹ́ ìyá àwọn ọmọ ṣé ó máa bá wọn argue ni no he just need to maintain He just need to what kóra wà ní on level kó ṣàrà máa ó ṣà play along so for me i appreciate mr segun segun ogungbe our wonderful actor àná wà lára àwọn tí mo like say kọ́ ní kéèyàn good nínú car direct fúdà in fact gbogbo bóun àti ọmọ wùmí bó ṣe máa ń ṣe fíìmù like it, but only God knows nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn in fact àwọn míì tẹ̀ tún sọ wípé that serves him right ipe nǹkan tó ṣẹlẹ̀ síṣẹ́ gbé ipò dá mo ní lọ́nà wo wọ́n ní àwọn ọkùnrin ipe wọ̀ kí n appreciate first wife wọn ìdòwú ayọ̀bámi yes ah owó dá o ah owó ni kókó o. Hmm owó ah ọlọ́run á bless gbogbo wa in fact àmọ́ wípé òun mo ṣe sọ síwájú pé nàìjíríà ọmọ ẹni tó bá ti náwó kójọ́ ọmọ kékeré ẹ máa máa rí táwọn èèyàn máa rá bàbá tó máa ṣe yes ma olódì fáfún ti ti ìyá aṣájẹyẹ bí aṣájẹ máa rí pé every time gbogbo wọn gbogbo wọn ọ̀dọ̀ MC ni wọ́n lọ àti ẹ̀rí èyí fídíò bí tọ́tẹ̀ ti ṣòrẹ́ pé gbogbo wọn wọ́n lọ sọ́dọ̀ wọ́n ti lọ ń kí wọ́n lọ kí Ṣẹ́gun pa Mr. Ṣẹ́gun tá jọ ń ṣe fíìmù ibẹ̀ yẹn ni wọ́n ṣe kí níbẹ̀ náà focus wọ́n mọ̀ wípé yes àwọn isb dà ló wọlé yìí àwọn ló gborí wọlé so ah ta ni ò like owó thank you so much yes ma um, adébáwò kadijat my beautiful mommy thank you ma ó ní hmm, tó bá ń sọ̀rọ̀ wípé ipa ipò àtagbára gbogbo wa la mọ̀ a dẹ̀ mọ̀ wípé nǹkan tó even up to now àwọn young àwọn tó ti àwọn àwọn tó ń ṣe ń join àwọn tó ń ṣe film pé ẹlòmíì máa sọ wípé sẹ àánú ṣàfẹ́fẹ́ wọn ni kó ń ṣàfi wà known thank you so much Rẹ̀mílẹ́kún àánú ṣàfẹ́ ní kankan ṣe pẹ̀lú wọn ni money is good Busola thank you so much ma o lè máa rí pé so ẹni tó bá náà ń bówó lọ kò sí nǹkan tó máa ní pé òun fẹ́ máa ráhùn pé ah there is no money there is no money so olóde fá fún gbogbo àwọn tó ṣì young àwọn tó ṣì ń join gbogbo àwọn tó fẹ́ ṣe fíìmù yìí wọ́n ṣà náà àwọn ṣàfẹ́ rárí wọ̀sẹ̀ àwọn ṣàfẹ́ dọ́dọ̀ MC so him and eh, objective kálukú àwọn ni wọ́n mọ̀ tó lọ́ mọ̀ wípé ẹ̀dẹ̀ mọ̀ wípé owó Yorùbá tó ní gbà fún múrí ó ní gbà fún gbàdà nothing comes free yes when you make money people knows you that's right Olúwafúnmiláyọ̀ thank you ma nothing comes free kò sí kankan tó wá free gbà fún múrí ni gbà fún gbàdà so anybody give and take lọ́rọ̀ ilé ayé ẹlòmíì máa sọ fún yín pé yes òun fẹ́ lókìkí o i will use what i have to get what i want ó ní a máa ń rí púpọ̀ yes ma thank you so much ẹ rẹ Abike Sulaiman yes eh, i love ẹsẹ gògùn pé he really play along thank you ó nìkan tí mo sọ síwájú pé ó play along ó mọ̀ wípé àwọn eh, isb dà àwọn lọ́ti wà ń bẹ̀ thank you so much eh. Bukky Rebecca um, ayé kò ní bá wa uh, ná àdánwò ṣá àmì o àmì àmì thank you yes ó ní thank you dada thank you so much ó play along so i did not blame him he just need for the sake of his children ṣé okay tó bá wá bínú bí patí yẹn àwọn ọmọ wa ni máa wò ó pé i come in peace <laughs> kíkẹ́ lọ́mọ thank you so much you welcome i welcome you too àwa náà akọ̀ wá ṣe kí ni akọ̀ wá ṣe akọ̀ wá ṣe bó ṣe ń lọ ni akọ̀ wá ṣe sunday ni thank you so much you welcome ẹ jọ ẹ máa bá mi share ìbẹ̀ ṣe ń wọlé so he really play along ó play along ah in fact ah mr ṣẹ́gun ah i love ṣẹ́gun as ibùtẹ ṣe ṣe àánú ẹ wá ń ṣe mí ó wá ṣojú mẹlẹmẹlẹ <laughs> àníbi tó tètí náwó yẹn lánú ṣẹ́gun tètí ṣe méjì sẹ́ ibi tó ti náwó lójú agbo Alhaji Wasiu ọmọọba <laughs> bó ṣe bẹ̀rẹ̀ sí kì í orí ẹ bẹ̀rẹ̀ sí lọlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ran yọ owó yẹn lẹ́yọ kankan but ìgbà táwọn three wise men dé ẹ lọ tún fídíò yẹn wò ìgbà táwọn three wise men dé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé bọ́ńdù owó láyà Wùmí ni thank you so much eh, eh, Akituba Abọ́sẹ̀dé my beautiful mommy thanks for joining me. wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé bọ́ńdù owó <laughs> bọ́ńdù owó ó bẹ̀rẹ̀ sí gbé láyà ọmọ Wùmí mo ti rẹ́rìí yó mo ní hey tó ṣe who no like money who no like better thing ọmọlọ́mọ ó yà jáde ní ẹ òun àti MC àwọn ò jẹ́ fẹ́ra wọn àwọn ò jẹ́ ní any romantic relationship I only invited him to honour my event I don't have anything ah in fact ó rí lè ṣe gidi gan bẹ́ẹ̀ ṣé wọlé ni mò kí I appreciate you all. Thank you, Eidowu. Okay, what I get from your speech is fast is actually a lot of encouragement. Someone needs to work out. Thank you. Ah, Eje Kimpin commenting me. Idowu Ayobami. I I love your comment olódífá fún ni pé anything you are doing ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ kéèyàn tẹpá mọ́ṣẹ́ kò kàn pójú pé téèyàn bá tó mẹ́yìn ilẹ̀ fún gbogbo àwọn tá à ń sọ yìí lèyàn tó máa make it no èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń mi you can make it as a woman you can a rí àwọn tó jẹ́ wípé wọ́n máa ń sọ lára àwọn tó ń ṣe fíìmù pé àwọn single handedly fúnra àwọn àwọn o làwọn strive táwọn fi débi táwo ẹ jẹ́ ká wo èyí Fúnkẹ́ Akíndélé respect for Fúnkẹ́ Akíndélé I love Fúnkẹ́ Akíndélé and I will continue to love her ever since àtìgbà tí mo ti ń gbọ́jú dàgbà kọ́ ní pé kéèyàn máa wo fíìmù mo love Fúnkẹ́ Akíndélé and I will continue to love her I don't mean sọ wípé kò ní eh, oh ni her own a mistake o oh. maybe she did not have her own mistake but as a woman ẹ wo ah my wonderful brother Ladeji Kelvin ekalesa oríkunlẹ̀ ni mo wà thank you so much ọlọ́run àwọn mi blessing yín lágbára ọlọ́run àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà more blessing and to all my audience thank ń gbọ́ mi lálẹ́ yìí ọlọ́run àwọn mi blessing thank you so much i appreciate you my wonderful brother Ladeji ekalesa tọwọ́tọwọ́ mo fi kí yín Thank you so much. Thanks for your support. Thanks for everything. I appreciate you. God bless you, sir. So I I I love Funke Akindele. If he does not play along, I will be the number one to Kenny. <laughs> Adekunle Muritala. only Ẹ jẹ́ ká respect him. bó ṣe play along. I respect him bó ṣe play along. Torí pé kí ni àwọn IS bidà là Ta ló fẹ́ gbé mú? Ta ló fẹ́ gbé mú? Who dey breathe? Ṣẹ́gun ọmọlọ́mọ mélòó la rẹ̀? mélòó la rẹ̀ tó máa bá wọn ṣeré létí omi ah Adékòrédé my wonderful brother thank you so much mélòó la rẹ̀ tó máa bá wọn ṣeré létí omi so I appreciate him eh, Awótúndùn thank you I love Efunke Akindele and I will continue to love her tẹ bá lo gbogbo nǹkan tó ti àwọn nǹkan tó ti àwọn nǹkan tó ti pàṣù tó ti ṣe Wùmí sun sun ẹ kúrò ní ẹlẹgbàṣẹgun ni o nígbà tí ó rí àwọn ènìyàn lá <laughs> yes yes yes ó ní yes sir thank you so much erisikat àfikẹ́ ó ní nǹkan tí mo sọ nìyẹn wípé bí ó ṣe bẹ̀rẹ̀ sí ná owó yẹn ṣẹ́gun mú owó yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ máa wo fídíò yẹn dáadáa alhaji wasiu ọlọ́run fi orin yẹn ọlọ́run fi dá wọn lọ́lá ẹ̀yin náà mọ̀ pé ká máa ju orin lówelówe ọlọ́run fi fún wọn. ṣé rígbà táwọn three wise men tí wọ́n gbórí wọlé bọ́ńdù bọ́ńdù ló ń gbélé wùmí láyà ọmọ wùmí bọ́ńdù bọ́ńdù ló ń gbélé láyà ọmọ lọ́mọ who no like better thing. <laughs> mo ti rẹ́rìí yo àyàndá thank you so much ọlánìkẹ́ good evening to you so you are correct ọ̀dà um, fúkẹ̀tẹ̀ ẹ̀kọ́ yẹn isb daniel my wonderful brother adé adé adékòrédé abike you are correct charisma ó ní ó rọra ṣe kí ni ó with style àwọn obìnrin ọlọ́run fún wa with style ra ọmọlọ́mọ ó ra ń smile àtàlò ah, láìkè owó ìgbà táwọn isb dábẹ̀ sí ń gbé kíni tọ́bẹ̀ sí mú bọ́ndù bọ́ndù tọ́bẹ̀ sí ń gbé láyà ah, anu ṣẹ́gun ṣe ní ah mr ṣẹ́gun ah ṣẹ́gun ògùn gbé my wonderful actor ọmọlọ́mọ ó ra ń ṣe ó ra continue nǹkan tí bá ní tẹ́ bá ń gbọ́ na wetin i get na here i go spend I will cut my cloth according to my size. Oh no, ọ̀rọ̀ kan tí Ṣẹ́gun fi ṣe bíbẹ̀. Mo ti rẹ́rìí yín. Nǹkan tí Ṣẹ́gun fi ṣe ni Adé Adékòrédé. Wàsíù Àyìndé is talented. Ah, he's very very talented. Tó máa sọ wípé kéèyàn máa àwọn orí lówe lówe tó máa máa wọ̀yọ̀ lára ọlọ́run fi fún wọn ọdún ọlá adébáyọ̀ thank you so much my wonderful mommy my gender ọ̀rẹ́olú ah i fear my gender who no fear my gender who no like better thing ọmọwùmí with style lóra ṣe kíni lóra kú lẹ́gbẹ̀ẹ́ bọ̀dá ṣẹ́gun with style lóra fi kú <laughs> tẹ́fẹ́ bá wù mí fídíò yẹn eh, my sister i want to know uh, artist ladies, some of did not even have the fear of God, but ask for me, like Mr. Shego may Almighty Allah continue to bless him. Amen. I say a wonderful amen to Mr. Shego Gungbe. Allah Maba bless Amen. I say amen to it. I love Shego Gungbe. ẹ máa rí pé akọ̀wá analyze ni àti Wùmí I love wumi too Wumi Ajíbóyè mo like ẹ̀ àní báwọn méjì bó ṣe jọ máa ń ṣe ọkọ àti bó ṣe máa ń ṣe fíìmù papọ̀ yẹn mo máa ń like wọn àwọn tó tún máa ń wà nù fíìmù papọ̀ náà ni Mide Martins àti Afeez Ọwọ́ ibi tẹ́ bá ti rí Mide inú kíni ibẹ̀ náà lè ti máa rí ṣàṣà ni most ọjọ́ máa ń wà nù fíìmù papọ̀ so I love the two of them bó ṣe máa ń ṣe but only God knows what transpire between them and according to the write-up tí Wunmi Toriola my favourite according to, uh, to the write-up tí Wunmi Ajiboye tí òun náà kọ lálẹ́ ó ní òun respect the fact tí bàbá ọmọ òun kò bọ́ síta láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ó ní but as long as tí kò bá ti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ó ní kàlàs òun máa ṣe kí ni òun máa maintain that level for the sake of our own ọmọ tó wà láàrin wọn so ọlọ́run ló mọ nǹkan tó dùn èmi gbàdúrà pé kọ́lọ́n bá wọn settle ẹ̀ because i love the two of them together in fact àwọn míì tún blame ṣẹ́gun ipe ṣé o rè báyìí sí pé ṣojú ẹ̀ ti já bọ̀dá ṣẹ́gun ṣojú yín ti já ẹ ti rí nǹkan tójú yín wá wáìtẹ́jọ́ ti first wife yín gbogbo alamọ̀ wípé ọkùnrin ọkùnrin aníyànlé dọkà láàmú ni wọn gbogbo wa la mọ̀ yẹn ọkùnrin bá sọ fún láàárọ̀ pé adégún thank god àwọn ọkùnrin gbọ́ mi báyìí tó bá sọ fún pé adégún láàárọ̀ ẹ wẹ̀yìn wò ẹ má ṣe kíni ẹ má sàsùn para tí ọkùnrin bá dẹ́sì tó bá ní adégún láàárọ̀ ẹ wẹ̀yìn wò tọkùnrin bá sọ fún pé òjò ṣú níta ẹ lọ wò ta wò ọkùnrin nìyẹn they are not most of them ninety nine percent ọkùnrin ó dẹ̀ tó wá kọ́ mọ̀ lára àwọn tó bá ṣe pé kí ni àwọn tó tẹ̀ tó wá ń ṣe fíìmù yẹn wọ́n máa sọ fún yín pé aṣáfẹ́ fẹ́ aṣáfẹ́ ó wà láàrin wọn dáadáa àwọn gọ́sẹ̀ ń sọ a máa rí àwọn tó tẹ̀ máa ń sọ mo ti gbàgbé orúkọ èyí tó tẹ̀ sọ wípé ọkùnrin kankan ò bá òun kankan ṣe papọ̀ tí òun fi lórúkọ tóun lórúkọ so a máa rí pé tá bá tẹ̀ ń sọ̀rọ̀ àwọn decent lady in the Nollywood entertainment Fúnkẹ́ Akíndélé wà láàrin wọn ẹ gbé fún Fúnkẹ́ Akíndélé mo gbé fún and I will continue to love and cherish I will continue to respect her despite gbogbo emulation tó ti là kọjá in her marital wise in her marital area in everything ó ṣìra ṣe kíni ó ṣìra lélo ẹ wo èyí kíní ṣe fídíò tó ṣe that premier movie tí our wonderful actress tó ṣe Fúnkẹ́ Akíndélé eh, her latest eh, video tó release sórí Prime Video she must obey ìgbà tí wọ́n ṣe dá premier video tí everybody fi lọ ọkọ rẹ̀ wà náà ẹni tọjọ fẹ́ra wọn rí ẹni tọjọ fẹ́ra wọn mọ́ ó wá ìgbà tí ọkọ ẹ̀ wọlé tí wọ́n jẹ fẹ́ra wọn mọ́ jj skills ẹ rí bó ṣe kíra wọn ni wọ́n sì hàn gara wọn wọ́n sì hàn gara wọn ó sì tún wá pé àwọn tó jọ ṣe fíìmù yìí papọ̀ wọ́n sì jọ ṣe everything papọ̀ even ní gbogbo gbà tí a máa rí pé ìgbà tí ọ̀rọ̀ ti fi kakílẹ̀ náà ṣẹlẹ̀ JJ Skills òun ló jáde sọ online òun ló bẹ̀rẹ̀ sí ń sọ lọ́run láyìn pé ah òun fẹ́ Fúnkẹ́ mọ́ o òun ṣe gbá mọ́ o òun ṣàwọ́ mọ́ ọmọ rẹ̀ náà jáde ọmọ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí bú Fúnkẹ́ Me real life video. Me real video. That is why I love Funke and I will continue to respect her. Me real life video tí Funke she, tó ti tan live chat àbí tó ti tan video láti wá máa dá padà wípé ah ọkọ ọmọ wípé ọmọ kan bùn me real video yẹn tí Funke Akíndélé ṣe that is why I love her and I will continue to love her despite everything ó ní mo sọ pé èyí máa ṣe ráwọn tó lórúkọ orúkọ you being a star you being a you being a celebrity it comes with lot of a lot of things with lot of trials with lot of òyebu oh, oríṣiríṣi lẹ́yìn ẹ̀ máa máa rí bó Fúnkẹ́ Akíndélé ó ní ó ní ìpamọ́ra tó bá sọ pé kéèyàn ní ìpamọ́ra kéèyàn ní ability láti faradà endurance ọlọ́run fi fún un ẹ wo títí the last kìíní tó ṣe ń gbà yẹn tó fi ń campaign ẹ wo báwọn yẹn ṣe bẹ̀ sí fi ń bú gbà yẹn pé ah ṣé ẹni tó lọ́kọ ẹni tó lọ́kọ ló máa jẹ ẹ vice ẹ èyí ẹ ẹni tó lọ́kọ ló máa jẹ igbákejì ti tàwọn tó fẹ́ ṣe yí gọ́vnà ẹni tó àti ẹjọ́ fi jọ ń compete Fúnkẹ́ Akíndélé even up till now ah ibi tó ti tán live video láti reply so many insults so many ẹ̀gbin ló máa ń ta lé ó ń mú mọ́ra for the sake of orúkọ tó gbé dání for her to be able to protect her name but gbogbo wa ọlọ́run ò dá wa bákan náà so ó sì wà lára àwọn tó jẹ́ wípé bó even bó ṣe ní different challenges in marriage àtàlákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì ó rọra keep going ìgbà tí tẹlẹ́kejì dẹ̀ ti ṣẹlẹ̀ ó ra focus lórí pé tọ̀ ẹ jẹ́ kí n continue iṣẹ́ mi àtàwọn ọmọ ẹ jẹ́ kí n máa wo ọmọ mi lọ ẹ wo Wùmí Toríọlá i love Wùmí Toríọlá also i watch a eh, one of her eh, that a eh, latest a video tó ṣe that a interview tó ṣe pẹ̀lú Debbie Shokoya i post that video to my page ẹ máa rí pé láti ṣé early of this year bóyá march àbí april ó ní ọkọ wùmí náà tàfi rí fídíò ẹ náà wípé wùmí toríọlá àti ọkọ rẹ̀ wọ́n ọjọ́ fẹ́ra wọn mọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mò ń kí yín thank you so much for joining ẹ jọ ẹ máa bá mi share rẹ̀ so bí a ṣe rí gbà yẹn tí wùmí toríọlá àtọkọ ẹ̀ tí ọ̀rọ̀ wọn náà fi ṣẹlẹ̀ inú ọdún yìí náà ni ò bóyá bíi ṣé april àbí march ọlọ́rọ̀ tí wọ́n ṣẹlẹ̀ wípé àwọn méjì wọ́n fẹ́ra wọn mọ́ ẹ máa rí pé ó kò reply sí àwọn tó ń bú gbà yẹn ẹ̀kan that video tó ti ṣe thank you so much Ebiola Ekalema that video tó ti ṣe ń gbà yẹn tó fi reply sí àwọn tó ń bu ó náwọn kan bùn lórí èyí TikTok àwọn tí wọ́n ń bu tó bẹ̀ sí ń ṣe that video tó ti fi ṣe ń pé ẹ kìnnìkan kìnnìkan àwọn ẹ̀ bẹ̀ sí ń sọ̀rọ̀ pé à òun náà yẹ ọkọ òun ní respect fún yẹ ọkọ that video I'm trying to what fún wa láti rántí padà torí i post that video náà gbà yẹn ó kóra ṣe live chat yẹn láti fi reply sí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń bú gbà yẹn tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí up till àti gbà yẹn Wùmí torí Ọlọ́run sọ nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ not until last week tó wá lọ fún interview pẹ̀lú eh, interview tí Debbie Shokoya tí oná ẹ̀ṣẹ̀ creating nsìn tó bẹ̀rẹ̀ sí ń grant interview táwọn ẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ nǹkan tó ti pass through ibẹ̀ ni Wùmí torí ọlá ti ibẹ̀ ló ti open up ibẹ̀ ló ti i post that video to on my page ibẹ̀ ló ti open up nǹkan tó ṣẹlẹ̀ kò rí lè sọ pé nǹkan báyìí gànṣẹ̀ ló ṣẹlẹ̀ but ó ṣàlàyé ó ní òun àtọkọ òun tí àwọn òjò fẹ́ra àwọn ọmọ báyìí ó ní àwọn pàdé very very young àwọn decide láti date ara wọn thank you so much my beautiful mami akínbọ́lá bọ́láńlé ẹ̀kálẹ́mà ó ní àwọn decide láti fẹ́ra àwọn pé àwọn tó ń yọ̀ǹgò àìjẹ́ kó ń settle pé ẹ kó ń marry <laughs> eléyìí bó <laughs> Ògúnṣọlá thank you so much ó ní ìgbà tí àwọn méjì àwọn wájú decide láti fẹ́ra wọn láti jọ ṣe everything ó ní but ṣe mọ̀ gẹ́gẹ́ bíi pé òun jẹ́ ṣe gbajúgbajà tí everybody mọ̀ pé àìní tó ń ṣe fíìmù ipe tí ohun àtọkàn táwọn bá ti wá ní issue nínú nínú marriage àwọn Wunmi Toriola was saying it in a recent interview with a Debi Shokoya ekalema Aisha thank my beautiful mommy ekalema ó ní ìgbà tí ohun àtọkàn táwọn bá ti ní any issue nínú eh? nínú èyí marriage wọn ah thank you ma i appreciate ma rasheedat fowóṣeré ẹka lẹ́mà ìkújọ́ mẹ́ta ma thanks for joining ipe táwọn bá ti ní any issue fún ọkọ àtìyàwó káwọn jọ analyse ẹ̀ kò sí marriage tó perfect èmi gọ́sẹ̀ tí mò ń sọ̀rọ̀ látàárọ̀ gọ́sẹ̀ marriage is not perfect kò sí relationship tó ń perfect èèyàn kan ránṣẹ́ kí ni akànrán akànrán ẹ̀ ń dí ara wa ni akànrán compliment ara wa ni torí pé kí ni ọ̀tọ̀ọ̀tọ̀ o ni wọ́n bí wa different background ò lọ ti bí wa tá a ti wá agree wípé afẹ́fẹ́ ra wa so ìwà wa ò lè papọ̀ ìbejì tí wọ́n bí lọ́jọ́ kan náà gẹ̀sẹ̀ ìwà wọn ò papọ̀ so how come tó jẹ́ pé ọkọ àtìyàwó tí awájọ fẹ́ra wa báwọn ni wàá wá ṣe papọ̀ bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín o ẹ̀ka lẹ́ adé tí mo bí ẹ̀ka lẹ́ mà thanks for joining ẹ̀jọ̀ máa bá mi ṣí ẹ̀rẹ́ ẹ ṣeun gidi gan akọ̀fín akọ̀fín akọ̀fín akọ̀fín gbara wa níyànjú ni thank you so much káàdì adé tó ń sọ bó ṣe ń lọ ẹ̀ka lẹ́ mà so ìwà wọn ò papọ̀ so a máa máa ṣe kí ni a máa máa a máa máa nífaradà fúnra wa ni in marriage in relationship kò sí èyí tó perfect níbẹ̀ kò séyìí tó jẹ́ wípé um, eh, kò sẹ́yìn bòdì tó máa fọwọ́ sọ̀yà tó máa ní pé àwọn ah, ò ní issue nínú marriage òun ẹni yẹn kàn án ṣe kíni ẹni yẹn kàn ń wá ìnìwà ni you will have issues in your marriage and and in a relationship but the ability to settle it to talk down to it láti jọ bára wa sọ̀rọ̀ as a too matured ẹ̀ ìtàjọ jẹ́ too matured ẹ̀ eh, ọkọ àtìyàwó ta fi sọ pé àjọ fẹ́ra wa látijọ́ bára látijọ́ bára wa sọ̀rọ̀ ó ló máa keep it going thank you so much ẹ̀ eh, once coded ẹ̀ kalẹ̀ adéjọkẹ́ ẹ̀ ṣeun màbẹ́ṣẹ́ wọlé ni mò ń kí ẹ̀ ṣeun ẹ̀ kẹ́ṣẹ́ kalẹ̀ ẹ̀ jẹ́ kí n máa rí love and like yẹ ẹ̀ dẹ̀ bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ ọlọ́run àbá mi blessing yín so nǹkan tí mo ń tẹ̀ láti sọ wípé there is no marriage and relationship that is perfect a máa issue it is what ó pọn dandan but fún wa láti settle rẹ̀ o ló máa keep that marriage and that um, and that wonderful relationship láti máa lọ ṣe ní our lovely Wunmi Toriola when she wa open up in her recent interview with Debbie Shokoya ó ní ìgbà tí ọ̀rọ̀ wọn àtọkàn ṣẹlẹ̀ àwọn ní issue nínú ẹ̀ṣẹ̀ nínú marriage àwọn ó ní but as ọkọ tó yẹ kájọ jókòó tájọ sọ kájọ settle ẹ̀ ó Only but ọkọ máa dòdò wípé ṣebí ìwọ ló lórúkọ ìwọ láyé mọ̀ ìwọ everybody mọ̀ ah kalas kò séyìí tó kàn mí bíbẹ̀ kò séyìí tó ṣe kinní ó ní bí ó ṣe sọ nìyẹn o in that interview o it is online o I post it on my page o ẹ kalẹ́ bẹ ṣe wọlé Adébísí thank you so much Fadékẹ́mi ẹ kalẹ́ mà ẹ jọ bẹ ṣe wọlé ẹ máa bá mi share ẹ máa bá mi share God bless you ẹ jẹ́ máa love and like yín thank you so much ó ní so <laughs> thank you so much ó ní so kò sí marriage tó perfect ó ní but fún ọkàn òun káwọn jọ jókòó káwọn jọ sọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn káwọn jọ parí ẹ̀ ó ní ọkàn máa dòdò wípé ṣèbí ìwọ that means nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ìwọ ló máa fi ìwọ ló máa affect ṣebí wọ́n láyé mọ̀ ó ní so ó ní kódà ó tó èyí ibì ó tó one particular point ó náà fẹ́ pe punch she said it in that recent interview ó náà fẹ́ pe punch kóun announce ẹ̀ fúnra òun pé we are not longerly married ah fẹ́ra wa mọ́ ó ní but òun tún calm down Wunmi Toriola said it in that interview I post that interview àwọn èèyàn dẹ̀ really engage nínú ẹ̀ àwọn èèyàn sọ ah Wunmi torí ọlá we appreciate you ó ní but ìgbà tó dẹ̀ ti wá tó point wípé àwọn ò lè continue mọ́ tèyí tí àwọn fi máa lura wọn táwọn fi máa fara wọn gbàgbós ẹmọrẹ ni kejì ẹka lẹ́mà àwọn decide láṣẹ kíni kíkà lukúra máa lọ ó ní but báwọn òṣìṣọ́ fẹ́ra wọn mọ́ àwọn co-parent she said that point ó ní as at today ọjọ́ tó ṣe fídíò yẹn ó ní Zion's father èyí ẹni tó ń bí ọmọ fún is hundred percent ó sọ ó is hundred percent involved in his child Wumi Toriola said it in, in her recent interview last week ló ṣe interview pẹ̀lú Debbie Shokoya. Only ní is hundred percent involved in his child as at today. Only Baba Zion, ó ń responsible for ọmọ. Ó ní àwọn òjò fẹ́ra àwọn ọmọ but àwọn jọ ń co-parent nípa ni pé àwọn jọ ṣe kíni àwọn jọ ń tọ́jú ọmọ táwọn jọ bí fúnra wọn but àwọn jọ fẹ́ra mọ́ ó ní ah, eh, ẹni wá bí léèrè pé wow but àwọn èèyàn mọ̀ ó ní yes ó ní nǹkan tóun bá fẹ́ káwọn èèyàn mọ̀ làwọn èèyàn máa mọ̀ nǹkan tó bá fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ bá twist ọ̀rọ̀ ẹ bá sọ bó ṣe wù yín kò sí èyí tó kàn wọ́n Adéníjì Elizabeth ekalema my wonderful mommy thanks for joining i appreciate you happy sunday to you bẹ́ẹ̀ ṣe wọlé máa bá mi ṣí ẹ̀rẹ̀ Ellen ekale thanks for joining ó ní so As at today, Zion's father is 100% involved in his child ó ń ṣètọ́jú ọmọ táwọn jọ bí fara wọn àwọn jọ ń kó parent àwọn jọ fẹ́ra wọn mọ́ ó ní pé torí pé kí ni òun ò lè dátọ́ mọ́ kó òun wá dátọ́ mọ́ kó wá dọjọ́ iwájú kí ọmọ wa máa nífẹ̀ẹ́ bàbá kó má wá nífẹ̀ẹ́ òun tóun ṣe wàhálà lórí ọmọ ó ní láéláé ká má rí ni Paul wí ó ní so àwọn jọ ń kó parent ṣe rí báyẹn so ìgbà tí òrèlè dẹ̀ ṣẹlẹ̀ eh, around April tá tó ah, eh, ah, Wùmí àtìyàwó àtọkọ ẹ̀ wọn ò jọ fẹ́ra mọ́ wọn ò jẹ́ ṣẹ́fìtì mọ́ everybody jáde ńgbà yẹn ah, Wùmí wá ẹ̀ abẹ̀sí rí oríṣiríṣi rúmọ̀ àti gbọ́ngbọ́n náà náà yọkọ not until gbà tí Wùmí wá jáde láti wá clear ẹ̀ yẹn wípé òun fẹ́ kéèyàn kankan máa gbé fake rumor nípa òun ó ní òun nípò òun náwó tóun fi nípò òun mọ́wọ́ kóun fi nà yá òun rí outcome tó máa máa na ìyá ọkọ ìpèsò evidence wà wọ́n lè lọ bèrè wọ́n lè lọ ó ṣàjáde láti clearing nípa yẹn as at uh, April April March tí ọ̀rọ̀ yìí tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n lé ni mò ń kí yín Moshood Kafilat ekalema so everybody ló ní issue nínú marriage wọn ẹ dẹ̀ wo bó ṣe wá fọpọlọ ọmọ lọ́mọ ó tún wá sọ one particular statement tí mo like ó ní ìgbà tí marriage òun work ipe òun wá channel gbogbo agbára òun gbogbo strength òun that is èyí eh, ẹ̀wù mi torí ọlá òun ó ní ìgbà tí ìgbà tóun ní issue nínú marriage òun táwọn fẹ́ra wọn mọ́ dẹ́ pé ṣe marriage failed ó nítorí ó really affect o mentally kò sẹ́ni tó máa ṣe ó máa affect torí pé kí ni ṣé èyí titi pressure tó jẹ́ wípé àwọn èèyàn máa fún ẹ táwọn èèyàn máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́ pé ah, ọkọ àtìyàwó ọ̀dọ́ fẹ́ra wọn mọ́ àbí ìwò láti fẹ́ sọ ni Bashiru Ekale thanks for joining Yusuf ẹ má bínú bá ṣe pronounce them thanks for joining ó ní òun yà decide láti channel gbogbo agbára òun gbogbo agbára tó ń ní òun á channel síbi kíni òun channel síbi fíìmù ẹ wá wo bí wù mí ẹ wá wo bó ṣe ń ṣe dáadáa i can count ẹ wo the last kíní tó release ẹ wo iye bó ṣe bí èyí fíìmù yẹn bó ṣe rí lítà gidi gan èyí my twin ẹ wo the last movie ó tún ó ní gbogbo gbà yẹn òun ya kúkú òun ya sọmọ courage ìgbà tí Wùnmí torí ọlá tóun àtọkọ ẹ tí wọ́jọ́ fẹ́ra ọmọ ẹ̀yìn gbà yẹn ló sílé early this year ni mo ní fídíò yẹn ẹ̀yìn gbà yẹn ló post tó náà ti sílé òun ti parí ilé òun gbàyẹ táwọn yẹn bẹ̀ sí ń bu táwọn thank you so much tó sìn Olúkọ̀yẹ kalẹ̀ táwọn yẹn bẹ̀ sí ń bú mi torí ọlá ẹ̀yìn ìgbà yẹn ló ṣílé ẹ̀yìn ìgbà yẹn ló ṣe so many things ẹ̀yìn ìgbà yẹn ló náà ń channel gbogbo agbára òun gbogbo ability òun òun channel sunu film òun bẹ̀ sí ṣe kíni òun bẹ̀ sí produce film òun bẹ̀ sí gbé film jáde ẹ̀wà everyday people keep on loving Wunmi Wunmi ó ní ìyí fan base tiẹ̀ ó dẹ̀ ń ṣe kíni and she's good in an acting skills tó bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká gbé fún wọn torí pé kí ni tó bá ṣe ìdàkejì àwa náà la máa bọ́ tata máa ní ah ó ṣe gbá so tó bá ń ṣe dáadáa èmi personally máa ṣe kí ni i will give a kudos to ah thank you so much my mommy Mariam Adétọ̀nà Ekalema, ah, ẹ má bínú ara sírí ẹ má bínú tí wọ́n ṣe pronounce ẹ̀ ẹ̀kálẹ́ thanks for joining so tó bá ṣe dáadáa ẹ jẹ́ ká gbé fún wọn kẹ́hìndé unite ẹ̀kálẹ́ ẹ jọ̀ọ́ ẹ má bá mi share ẹ má bá mi share ọlọ́run má bá mi wà pẹ̀lú yín thank you so much so tí wọ́n bá ń ṣe a máa gbé fún wọn in fact i really ó wá open up ibi interview yẹn but kò sọ nǹkan tó ṣẹlẹ̀ but ó kọ̀ ra sọ point yẹn wípé at a point tọkọ àtìyàwó tẹ bá ní issue nínú marriage yín ṣe bóyá káwọn jọ jókòó that was the point tí mo dì mú bẹ́ẹ̀ o interview to grant yẹn o pẹ̀lú Debbie Shokoya ó ní ṣe bóyá káwọn jọ settle ẹ̀ ní ó ní but ọkàn máa dúndò wípé ṣebí ìwọ ló lórúkọ ṣebí ìwọ láyé mọ̀ ṣebí ìwọ làwọn èèyàn mọ̀ that means wípé tí ẹni tí bá ṣẹlẹ̀ wọ́n ló máa affect ẹjọ́ láti gbàwó sí gbàwó ṣé àti gbàgbé ń pẹ́ my wonderful mommy bola. my wonderful mommy bọ́lá ní ìkàyé ẹ̀kálẹ́ mà ẹkùjọ́ mẹ́ta mà thanks for joining ẹkùjọ́ mẹ́ta kale. ajibade saheed thank you so much i appreciate you all happy sunday to you akú bó ṣe ń lọ bó ṣe la mú wá fún yín thank you so much so in fact i was very very happy when she said it ìpètò oh ìgbà tí èyí marriage kò wọ́ọ̀kì òun wá lè wá dé kí marriage kó wá kúkú rún life òun òun yà kúkú ṣe kíni òun channel gbogbo agbára òun gbogbo ability òun gbogbo talent òun òun múra sí dáadáa òun channel sínú film ẹjọ ń tọ́ ọlọ́run ṣé Wùmí torí ọlá ṣé yẹ kó máa lọ sókè lónìí tá bá fẹ́ kọ́ one tá bá fẹ́ ka one two three àwọn actress Yorùbá tó ń ṣe a máa ka Wùmí torí ọlá mọ́ amaka Wumi Toriola mo thank you so much joyful love it i love Wumi Toriola i love watching her movie kí máa wo movie kí máa wo fíìmù ẹ̀bẹ̀ màmá rẹ́rìn-ín Martins very very good and very very talented nice to hear ah thank you Abimbola Janet same here also i'm so happy to have you ẹ jẹ́ má bá mi share rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ bá mi share rẹ̀ ẹ bá mi share rẹ̀ Ọlọ́run máa ṣe kíni Ọlọ́run máa mi wà pẹ̀lú yín thank you so much that is the way you can support me a kàn mú bó ṣe ń lọ la mú wá fún yín <laughs> weekend party tó ṣe weekend yìí ó la mu kini. ó la mú ó la analysis wa fún yín thank you so much i'm so happy to have you too so ìgbà tí ìgbà tí ẹ̀wù mi torí ọlá náà wá explain nǹkan tó náà pass through i was like Sherry. Bye àwọn èèyàn tó ń bú mi torí ọlá ń gbà yẹn ah you did not talk you allowed that desire to go you allowed kìnnìkan ó ní nǹkan tó ń kọ̀ lè sọ níbẹ̀ pé azọ́kọ àtìyàwó ṣebí a máa ní issue but why tó jẹ́ wípé a lè jókòó kájọ settle rẹ̀ why tó jẹ́ wípé a lè jókòó kájọ sọ ó ní but ọkàn táwọn òjò fẹ́ra wọn mọ́ which is baba Zion wọn la máa fi pé ó ná máa dúndò wípé ṣebí ìwọ lo lórúkọ ṣebí ìwọ láyé mọ̀ ìtumọ̀ rẹ̀ ni wípé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ sí púpọ̀ ló máa affect ó ní at a point òun fẹ́ pe punch thank you so much adeyemi my mommy thanks for joining ó ní at a point òun fẹ́ pe punch pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá interview mi mi ìfọkànmọ́ <laughs> mi ìfẹ́ ọkọ mọ́ mi ìfọkàn mọ́ kíkálukú gàrí ẹ̀ kíkálukú ṣe kí ni kàlás kíkálukú gba kíkálukú gba ilé fádà ẹ̀ lọ ó ní bò tó ń tún calm down she said it in that interview with Debbie Shokoya mo farabalẹ̀ gbọ́ interview yẹn mo dẹ̀ post ẹ̀ e. mo ní àìwò nǹkan tí Wùmí Toríọlá sọ o wípé as at today ọjọ́ tó ṣe fídíò yẹn wípé Zion's father is hundred percent involved in his child wípé àwọn jọ ń co-parent àwọn jọ ń tọ́jú ọmọ so that is very very good mo máa ń sọ tẹ́ ẹ̀ bá fẹ́ obìnrin mọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ yàwó mọ́ don't neglect the children you don't know what the children will be in future ọkọ mi máa dòdò wípé mi ìfẹ́ ọmọ mọ́ mi fẹ́ ipe ṣe mi fẹ́ yàwó mọ́ àwọn ọmọ náà mi ìfẹ́ ọmọ mọ́ it is very very bad kò dáa àwọn ọmọ yẹn lẹ́lẹ́dàá tiẹ̀ ẹ̀yin àti ìyàwó ìgbà tẹ́jọ́ ń ṣe wánkì wánkì tẹ́fíjọ́ pa àwọn ọmọ wáyé àwọn ọmọ yẹn ò sí ń bẹ̀ ẹ̀yin lè pè wọ́n wáyé so even though you are having issue with the wife with their with their mother don't allow it to affect the children so mo gbé ṣe òṣùbà fún ara nǹkan tí Ṣẹ́gun Ògúngbè tó ṣe níjọba tí wọ́n ní last weekend tó kó àwọn ọmọ mọ́ra ẹ wo bó ṣe ń bá àwọn ọmọ yẹn ṣe bó ṣe jókòó yẹn inú ro lè dùn ẹni Deborah thank you so much ẹ kalẹ́ mà inú ro lè dùn bọ́ tó mú mọ́ra the smile is not smiling ó ra ṣe kí ni even though ti smile yóò smile ó ra ń fake ẹ ọmọlọ́mọ láàrin èrò ah <laughs> ta ló ń gbé mú ọmọlọ́mọ ajẹ́ fẹ́ gbé mú kò ní fẹ́ gbé mú. <laughs> ẹ̀ka lẹ́mẹ̀jẹ̀ wọlé ìdìbò kì í táwọn isb dà àwọn isb dà ti gbà lójú agbo ẹ tètè wá wo àwọn tó tètè fídíò yìí ah ọlọ́mọ adáríjì yìí o ẹyin tẹ gbogbo ẹyin tẹ fídíò lọ́jọ́ yẹn iná mind no go touch ground ọlọ́mọ adáríjì yìí àwọn tó tún wá fídíò wọ́n tún wá zoom ẹ̀ síbi tó ti ká àwọn ọmọ sọ́wọ́ wọ́n tún wá zoom ẹ̀ síbi tẹ́ mc olúọmọ tó ti ṣe kíni tó ti ń kọ́ agbádá yẹn ibi tó ti ṣe kíni ó dà pé orin tí wọ́n play ń yẹn <laughs> thank you so much ọmọ tó yọ sí orin tí wọ́n play ń gbà yẹn orin yẹn ìjòyè gẹ̀ẹ́sẹ̀ fọ́ni ibi tẹ́ sí olúọmọ tó ti retí rárá bàbà lójú agbo àwọn èèyàn wá zoom ẹ̀ síbi bẹ̀ ẹni tó ń fídíò yẹn una mind no go touch ground wọ́n tún wá zoom ẹ̀ síbi tí Ṣẹ́gun Ògúngbè wà ibi tí Ṣẹ́gun Ògúngbè ti kọ́mọ dání tó ti tó ti fún àwọn olóúnjẹ àwọn èèyàn wá ń comment ah is a nanny ah is a babysitter mo ní ah àwa yé ẹlọ́ọ̀ṣánú àwa yé àwa yé. <laughs> happy sunday to you my beautiful mommy Kaffi Opeyemi happy happy sunday to you gbogbo ẹ̀yin tẹ́ join mi lálẹ́ i'm so happy to have you ah in fact mo ní eh tabani tabani ako bó ṣe ń lọ bó ṣe ń lọ leléyìí o <laughs> bó ṣe ń lọ làwọn wá fún yín so everybody ló ní one thing or the other so I just pick out my point for for those just joining. Gbogbo àwọn gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń join. Thank you so much ma. Wípé bí Ṣẹ́gun Ògúngbè bó ṣe ṣe lọ́jọ́ yẹn tí kò bá lọ àwa la máa blame Ṣẹ́gun tí ẹ ó bá tún bínú kò lójú agbo nígbà táwọn ISB dà tó ti gbàjọba àwa la máa blame Ṣẹ́gun wípé wáì tó ṣe bínú kò wáì tó ṣe lámúmọ́ra àwọn ọmọ tó wá ba àwọn ọmọ tó ń àwọn ọmọ tó ń ba ṣeré kò lè lé àwọn ọmọ jáde thank you so much ẹ my wonderful brother àwọn ọmọ yẹn kò lè tì wọ́n jáde pé à ẹ yá ẹ lọ bá àwọn tó kó wá sójú agbo olórí Wumi Gold good evening to you ma thanks for joining àwa la tún máa blame yín pé ah ẹ wo bàbá ẹ wo bó ṣe ń ṣe sọ́mọ kí la fẹ́ ṣe tó fẹ́ táyé lọ́rùn kò sí kò sí nǹkan téèyàn fẹ́ ṣe téèyàn fẹ́ táyé lọ́rùn bó ṣe ṣe lọ́jọ́ yẹn sìn àtúrí one or two comment àtúnṣà kákàkiri alájà omi dára thank you so much ma ṣẹ́gun alálùbáríkà fada yes ma alálùbáríkà fada ni tó tiẹ̀ play along for the sake of his children for his own sake òun ṣe fíìmù ni kò lè máa bá wọn figagbága pẹ̀lú kíni tó ṣé a máa sọ ń pa ipò a máa sọ pa agbára before tẹ before kẹ tó ka méjì mẹ́ta ẹ̀ ní ka Alhaji Wasiu Ayinde ẹ̀ ní ka MC Olúọmọ so he needs to play along I appreciate him for that too. I know it is not easy. Even ẹ̀rín tó ń fake yẹn tó ń ran smile ẹ̀rín yẹn smile dáadáa ó ran fake yẹn it is not easy. Ọkùnrin mi máa ọkùnrin mi máa sọ pé no òun máa scatter gbogbo ẹ̀ nísẹ̀ àánú máa dojú agboru òun máa dojú patirú but ó ṣàrà play along not even up, up, up to the point ìgbà tó tún náwó àwọn yẹn bọ́ndù bọ́ndù ló ń gbé Wùmí lé láyà owó yẹn wọ́n bẹ̀ sí mu jáde báyìí wọ́n bẹ̀ sí gbé fún bọ́ndù bọ́ndù èyí tó ní lọ́wọ́ ẹlẹ́lẹ́ni ṣé bó ṣe mọ kì í tẹ́ ẹlẹ́wọ̀n àṣàpọ́n èyí tó ra ní ó ra ń ṣe kí ni ó ra ń yọ with style ẹlẹ́ àìdá ah, àánú ah, ṣẹ́gun àánú bọ̀dá ṣẹ́gun justice for bọ̀dá ṣẹ́gun. Anu Bodashego, Google Shevi, just after the Mojo Lojibati. Good evening to you, ma Adufe, Adufe Godin. You are saying the truth. The man really be, yes. ẹ má blame ẹ me i'm not blaming i mean say blame mo tẹ wá celebrate Ṣẹ́gun Google because it's my wonderful actor Last week tó thought ṣe film ibi gíga guy. i love that film Film yẹn ti pẹ́ years back even ó ti yẹ kó tiẹ̀ tún jókòó káwọn náà tó káwọn náà tẹ̀tún ṣe the return àbí báwọn ìsìn ìbọ̀tẹ̀ ṣe ń ṣe ń sin pé the return of kinní kan ó yẹ kí àwọn náà jókòó bẹ̀rẹ̀ ṣe gògùn gbé káwọn náà tún ṣe fíìmù ẹ pé the return torí fíìmù ẹ dùn the return kọ́ name bí i the return of ibi gíga àbí bọ́ọ̀lù tẹ̀ ṣe máa put it just like bí gbogbo wọn náà ṣe ń ṣe ń sìn bí gbogbo wọn ṣe ń rebrand àwọn old film tó ti ṣe àwọn old film tó ti ṣe ń gbà yín tó yẹ pé ó dùn tí gbogbo wa really like ẹ máa rí pé nísìnyí they are rebranding it ẹlòmíì gbé lọ sí Netflix ẹlòmíì ṣe ẹ lórí sinimá ẹlòmíì ṣe ẹ kákàkiri àwọn náà rí brand ara wọn so àtìgbà tá a ti wo fíìmù ó try nínú fíìmù yẹn so ọ̀tọ̀ ni ayé talent ọ̀tọ̀ ni ayé ipò ọ̀tọ̀ ni ayé agbára ọ̀tọ̀ọ̀tọ̀ ni ah who dey breathe ẹlẹ́lẹ́ni ajẹ́ lọ gbé mú hmm. ẹ i appreciate bọ̀dá ṣẹ́gun o bọ̀dá ṣẹ́gun ògùn gbè i appreciate yín o bẹ́ṣẹ́ra ṣe kí ni bẹ́ṣẹ́ra play along with that smiling even though the smile is not smiling àti appreciate wọn bó ṣe ra ṣe kí ni ọ̀rọ̀ ẹlẹ́lẹ́ni hmm, ẹ wò ó <laughs> so wá <laughs> ṣe rí gidi yẹn olófó á jẹ́ kí i'm sure náà pé wùmí jẹ́ pé láti ìgbà tó ti ṣe event yẹn ah wùmí ti jẹ wòtòwòtò lórí instagram gbàgbós from left right center lẹ́tírì center wọ́n ti bá wa ń gbé fún Wùmí òun náà ti rí comment kódà mo rí ibi tó tẹ́ ní ti comment ìgbà tí ẹni tí jesus lọ́wọ́ post ẹ̀ tó ti sọ pé why you block my comment why you ṣe kiri mo ti rẹ́ẹ̀rí yó ìgbà tí mo ka mo ti ráwọn comment ẹlẹ́lẹ́ni olófùwá jẹ́ kó wá kọ right long right up tó kọ lálẹ́ wípé òun o Wùmí Adébóyè ó forúkọ rẹ̀ sí pé òun jẹ́ virtuous woman o obìnrin rere lòun o obìnrin tó ń ṣiṣẹ́ takuntakun lòun o òun múṣẹ́ ònà òkùnkùn dùn but òun fẹ́ clear gbogbo rúmọ̀ tó ń lọ káàkiri wípé um, alhaji ayinde wasiu òun ti invite wọn òun ti bàbá sọ fún wọn years ago ó ní like seven years ago ló ti ń plan fún event tó ń ṣe pé òun fẹ́ fún ìyá òun ní befitting burial tí wọ́n lọ ṣe ní òṣogbo òun náà ti ń plan fún years back òun dẹ̀ ti sọ fún wọn ó ní so òun tún wá invite mc olúọmọ specially síbi event yẹn wípé torí pé kí ni ó jẹ́ eh, wípé ṣe ló wà lára àwọn tí wọ́n jọ àwọn tí eh, ara àwọn táwọn jọ wà nínú yìí nínú ẹ group àti everything ìgbésẹ ló wà ń bẹ òun ló invite ẹ ó dẹ̀ fún un lówó Thank you so much, Adufe Golding. Only it will me forget that Nigerians cannot be fooled, but Brashegun behave mainly. <laughs> Brashegun behave uh, man, eh, manly. I beg, the man want to remain to remain his father of the children make we no open the whole <laughs> bar àbí o yes o ní àṣemọ ṣẹ́gun really behave o really behave ṣẹ́gun ogungbo improve maturity yes ati suru. yes ó play along even though kinní yẹn kò sí kò sí Okay, ok ẹ tẹ̀wọ̀ àwọn tọ́jọ́ lọ àwọn tọ́jọ́ jókòó sórí tébù ṣáwọn èèyàn ni ma wò pé ah ah ẹ wo bọ̀dá ṣẹ́gun ah ẹ wá ah ẹ wo bọ̀dá ṣẹ́gun ẹ wo bóyá ń ṣe tẹ́ pé wa tó tún But, gbàjọba <laughs> àná àwọn video. Yes, fídíò their mind ọkàn wọn their mind no go touch ground justice for Bùràṣẹ́gun wọ́n wá zoom ẹ̀ síbi tó ti kọ́ ọmọ dání ibi tó ti ń fún wọn ní nǹkan tó ti jọ jókòó sóyè tébi tó ti ń jẹun wọ́n wá zoom ẹ̀ síbi tẹ́mi sí olú ọmọ tó ti bẹ̀rẹ̀ sí ń jó tó ti bẹ̀rẹ̀ sí ń kó one thousand five hundred agbádá wọn tó ti bẹ̀rẹ̀ sí ń rábà tó ti bẹ̀rẹ̀ sí ń jó àwọn ó wá gé fídíò ẹ̀ lọ lórí Instagram mo ti like mo ti rẹ́rìn-ín yó mo ní ah ọlọ́run ọba o ọlọ́run ọba o ṣàánú but well we cannot blame him too much and nǹkan tó tún ṣẹlẹ̀ láàrin nǹkan tó fàjà báyìí sí àmọ́ ìkíní ò sọ̀rọ̀ ìkejì ò sọ̀rọ̀ ó wà lára nǹkan tí Wùmí sọ ó ní òun respect the fact wípé ṣiṣẹ́ gògùn gbè which is ẹ̀ eh, ṣe bàbá àwọn ọmọ kò jáde láti wá sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ táwọn fi jọ ń jà ó ní but as long as tí kò ti jáde láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní òun ṣe kí ni òun rọra remain lórí ọwọ́ òun ó ní for the sake of his own children fún àwọn ọmọ tó jọ wà láàrin wọn ó ní but bó ṣe wá ń gé ní empathy ó náà ti máa rí èyí series of videos tó ti lọ àti comment àti everything Ati rí èyí series of nǹkan tó ti lọ ó ní so òun remain lórí ọwọ́ òun òun respect pé kò jáde láti wá sọ pé nǹkan táwọn fi jọjà lélẹ̀ ele na dake mi ò ní sọ̀rọ̀ ìyàwó náà sọ pé òun ní sọ̀rọ̀ ó ní so to àwọn jọ máa ṣe kí ni àwọn jọ máa pàṣẹ lọ bẹ́ẹ̀ nítorí ọmọ tó wà láàrin wọn wọ́n ò tí sọ actual bí nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ àṣà ń gbọ́rú mọ́ à ń gbọ́ káàkiri pé wọn àti MC wọ́n jọ ń fẹ́ra wọn kìnnìkan kìnnìkan ká sọ wípé àwọn àwọn ọmọ oníjàtà kíní yẹn ó kọ́mọ̀ láàrin ó ṣe kíní ó jẹ́ ẹ̀kọ́ tó kọ́mọ̀ láàrin wọn àwọn náà mọ̀ but àṣírí àwọn tó jẹ́ pé few tó sì sọ wípé àwọn sì dúró single handedly táwọn raise ara àwọn tẹbi táwọn dé táwọn strive forúkọ táwọn ní but àwọn míì máa sọ wípé lónìí lónìí táwọn bẹ̀rẹ̀ fíìmù lónìí lónìí náà ní kí gbogbo èèyàn mọ̀yàn Rome is not built in a day you can make your money you can be successful láì ṣe pé èèyàn fẹ́ nílẹ̀ it is possible it is just a matter of time it is possible so àwọn tí wọ́n ṣe they have their own reason some will tell you that i am ready to use what i have to get what i want ẹlòmíì máa sọ fún ẹ bẹ́ẹ̀ wípé àníṣe mo ń ṣàfẹ́ ní gbogbo ẹ̀ mo ń ṣàfẹ́ ṣe kiri àní kò ń ṣàtẹ̀jẹ́ ṣẹ́ lẹ́yọ̀ kan ẹlòmíì máa sọ fún ẹ bẹ́ẹ̀ so ẹlòmíì dẹ̀ máa sọ fún ẹ pé no ó máa dúró lórí ọwọ́ òun òun máa máa bíìdì orúkọ ẹni tó bá pè òun síṣẹ́ ah, ṣebí à ń gbọ́ rumors yẹn àárín àwọn news yẹn à ń everything tó máa sọ fún yín pé ah some directors will tell you pé táwọn ò bá jẹ iṣẹ́ ẹ̀ àwọn ò ní fún ẹ ní role àwọn náà lè deny ẹ̀ náà àwọn náà lè deny ẹ̀ it is common not lára àwọn tó ń ṣe film níbi iṣẹ́ ní school everywhere it is common àwọn ọkùnrin míì wà tó jẹ́ wípé wọ́n níyàwó lé o wọ́n máa máa ẹlòmíì ni wọ́n máa máa dà láàmú ta àwọn obìnrin mi dẹ̀ wà tó jẹ́ wípé àwọn ló máa dídì gbéra wọn fọkùnrin pé sẹ́ àní mo fẹ́ lórúkọ ṣáàbà kéèmì àtẹ̀ká ṣàtẹ̀jọ jẹṣẹ́ ara wa kí ṣàtẹ̀ fi di ẹni táwọn èèyàn máa mọ̀ kákàkiri it is possible ó wà bẹ́ẹ̀ ilé ayé kedere things for that ni ẹlòmíì máa sọ fẹ́ pé òkè ọ̀fẹ́ lókìkí ọ̀fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀ gbà fún múrí ni gbà fún gbàdà àjọ máa ṣe kí ni àjọ eh, máa náwó síra wa ni for you to achieve your own aim kémi náà dẹ̀ rí fúfin tèmi kémi náà dẹ̀ délẹ̀ lérí <laughs> Measure my lady walking you. Ekale, ekale, ekale, ekale. Abioye, thank you so much. I just created Azi. Thank you so much. Measure my lady walking you. So, oh, oh, she kí ni ó wà kákàkiri láàrin níbi fíìmù àwọn tó ń ṣe film. I want ṣe àwọn tó ń ṣiṣẹ́ office everywhere schools ẹ máa rí àwọn ọ̀gá some lecturers some teachers they will tell you pé àní tó bá fẹ̀yìn lélẹ̀ there is no how you can pass that course In ìyẹn tún call ìyẹn tún kọ́ àwọn tẹ bá dẹ̀ lọ wo ìgbẹ̀yìn ayé àwọn báyẹn ìgbẹ̀yìn wọn máa ń tẹ̀ fún wọn ṣé àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ mú balẹ̀ innocent children just for you to achieve your own aim amen ma fadékẹ́mi my beautiful mommy amen just for you to achieve your own aim torí pé o fẹ́ gbádùn tiẹ̀ just for your own pleasure ìṣẹ́jú márùn-ún ẹlòmíà rẹ̀ bá yọ ọmọ ọlọ́mọ jẹ́ àwọn míì máa máa sunkún ní school báyìí pé ah, àwọn ò fẹ́ fèlè kọ́ọ̀sì àwọn ò fẹ́ ní carry over àwọn máa ṣe kí ni àwọn máa fẹ́ ṣe nǹkan láti jẹ́ káwọn náà play along ọ̀gá mi máa sọ fún yín pé ó kù bí ó ṣe fẹ́ pass iṣẹ́ yìí ó wà dáadáa náà àdẹ̀rẹ́ àwọn student míì tó jẹ́ pé wọ́n máa sọ fún yín pé sẹ́ ọ̀gá kan kò gorí àwọn orí táwọn fi ní a táwọn fi ní b táwọn fi pass iṣẹ́ táwọn ní e. ó wà bẹ́ẹ̀ ó dẹ̀ kó mọ̀ lára àwọn tó ń ṣe stars àwọn tó ń ṣe fíìmù àwọn tó ń ṣe kinní ó kó mọ̀ lára wọn náà a náwọn tó ṣe pé àwọn náà máa sọ pé no I will, I will remain myself I will, I'm going to strive to get my name máa bíìd orúkọ mi fúnra mi káwọn èèyàn mọ̀ mí ọkùnrin kan kò lè máa gbòmí ṣàkàṣàkà ọkùnrin kò lè máa gbòmí jìgìjìgì bífọ̀ kí n tó sọ pé ṣé mo fẹ́ ní orúkọ á rí wọn bẹ́ẹ̀ amen and my wonderful mummy Mariam thank you main man so it is common so èèyàn lè build orúkọ èèyàn lè jẹ́ èèyàn láì ṣe pé kíni láì ṣe pé èèyàn fẹ̀yìn lélẹ̀ fọkùnrin ó depend ó depend bí kálukú bá ṣe ní hèmẹ bí kálukú bá ṣe bíìdà rẹ bí kálukú bá ṣe pírẹsẹńtà rẹ àbí kálukú bá ṣe ń wá òkìkí yẹn sí bó tá bá rí gbogbo àwọn tó ń ṣe fíìmù náà nowadays àwọn tó ń ṣe àwọn tó ń ṣèdí lónìí lónìí wọ́n máa ní kọ́ mọ́ àwọn lónìí lónìí they want to go extra mile they want to go extra mile for them to be able to gain that name pé ah káwọn yẹn ba lè mọ̀ wọ́n ṣé Fúnkẹ́ Akíndélé ń sọ yìí story ẹ̀ Fúnkẹ́ Akíndélé eh, i watch that interview tó ṣe pẹ̀lú ṣé Mercy eh, ṣe Mercy Johnson ó ní ìgbà tó ń bẹ̀rẹ̀ gbogbo wọn ló ní story tẹ́ bá ń wo àwọn interview wọn there is no success without a story every success every successful person has a story to tell amen me. amen thank you ma every successful person has a story to tell ṣé ní Fúnkẹ́ Akíndélé ó sọ ó ní ìgbà tí òun bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣe fíìmù wípé àwọn òun náà bẹ̀rẹ̀ ó ní òun really pass through a lot ó appreciate àwọn àwọn eh, orúkọ tó dá lọ́jọ́ yẹn ó ní òun appreciate Síkírátù Sìǹdòdó I watched that interview ṣe mo post it ó ní òun appreciate Síkírátù Sìǹdòdó wípé torí pé kí ni sikiratu sindodo. ó débi igi lẹ́yìn ọgbà fóun ó rí lè dúró tí òun ó rí lò fún courage ìgbà yẹn tó jẹ́ wípé òun máa máa bẹ̀rù wípé àbáwọn ló ṣe fẹ́ ṣe tó máa máa pariwo mọ́ ó ní bò Síkírátù Sìǹdòdó ó fún ní courage ó support òun ó náà tún wá appreciate Ìyábọ̀ Òjó i watched that interview níbi tí Fúnkẹ́ Akíndélé ti sọ ó ní ìgbà yẹn wípé eh, ṣe ni eh, Ìyábọ̀ Òjó wọ́n máa máa sọ wípé ẹ fẹ́ fún Fúnkẹ́ níṣẹ́ ṣe ẹ Fúnkẹ́ Akíndélé ó fún rẹ̀ pẹ̀lú interview tó ṣe ibi ibi tó ti grant èyí ibi tó ti grant interview yẹn táwọn yẹn bẹ̀rẹ̀ sí ń bi léèrè pé kí náà nǹkan tóun ti pass through ó ní òun appreciate Ìyábọ̀ Òjó ìpè torí Ìyábọ̀ Òjó ó really ó really stand in cap fóun ìgbà tóun yẹn ṣe bẹ̀rẹ̀ Fúnkẹ́ Akíndélé said it amen thank you so much ó náà appreciate Síkírátù Síndodo òun dẹ̀ tún appreciate Ìyábọ̀ Òjó pé torí pé ìgbà yẹn years back ìgbà tóun yẹn ṣe bẹ̀rẹ̀ fíìmù ó ní táwọn yorùbá fẹ́ pé òun ṣiṣẹ́ ìpèsè ìpèsè máa yarí fún wọn pé ah ẹ gbọ́dọ̀ lò Fúnkẹ́ o ẹ gbọ́dọ̀ lò Fúnkẹ́ o ó ní ẹ wá wo bó ṣe ń dárúkọ wọn lónìí bó ṣe ń sọ yẹn kò lè gbàgbé wọn for life ó ní sọ òun ṣáà ṣáì ó tún wá sọ̀rọ̀ kan ó ní in everything you pé èèyàn máa rí no èèyàn máa rí a rejection èèyàn máa rí humiliation ibi táwọn yẹn ti máa sọ̀rọ̀ sẹ́yìn pé àfẹ́ ó ní but you surely get one years you will surely get one big years big years yẹn tó máa yí ayé yẹn padà sí rere ó ní sọ òun rí lì òun rí ìgbà tó ní èyí ẹ aim tó ní èyí passion pé ah òun like iṣẹ́ yìí òun ní òun put courage pẹ̀lú àwọn tó tún advice òun òun bẹ̀rẹ̀ sí sọmọ courage ẹ wo Fúnkẹ́ Akíndélé lónìí ẹ wo Fúnkẹ́ Akíndélé lónìí ṣé tá a bá fẹ́ sọ̀rọ̀ pa network ẹ̀ ṣá máa ka one two three actress ṣé number two àbí number three kan lórúkọ ẹ wà so ó ní ẹ̀ẹ́dẹ̀ wo gbogbo nǹkan tí èyí Fúnkẹ́ Akíndélé ti pass through that is why it is not easy ẹni tó lórúkọ ẹni tó jẹ́ star they will surely have one trial bóyá nínú marriage wọn it is common it is common they kò sí kò sí they will have one trial táwọn náà tún face bóyá nínú marriage bóyá nínú family it is common kéèyàn ló kéèyàn ní orúkọ èèyàn jẹ́ star èèyàn jẹ́ actress àbẹ́ni tó ń ṣe fíìmù àbẹ́ni tó jẹ́ gbajúgbajà kéèyàn tún kíìpù ọmọ ẹ̀ ẹ jẹ́ ká gbé fún mo jẹ́ sọ pé mo appreciate Mide Martins àti Afeez Owo ah i love Mide ẹ wo Mide ṣàṣà lè máa rí controversial video lè máa rí video kan tó ti máa jáde tó ti máa sọ pé ah àánú òun fẹ́ jà àánú òun fẹ́ sọ̀rọ̀ ṣàṣà lè máa rí mi dé gbogbo bí tẹ́ bá ti rí bóyá inú fíìmù ni òun gan ṣe máa ń sọ ó ní bóun ṣe san lórí bóun ṣe máa ń ṣe bóun san lórí pé inú fíìmù ló ń san lórí sí ipe gbogbo skills gbogbo acting tó ní ṣe inú fíìmù ló ń channel sí bẹ́ẹ̀ ṣé wọ́n lé ni mò ń kí yín thank you so much ó ní inú fíìmù ló ń channel sí ṣàṣà ni máa rí fídíò bóyá mi ti ẹ̀ mi for me o tẹ́ máa rí pé ah ṣe mi dé martins o ó ń bá yàn já o ń bá yàn agi o no gbogbo wípé ah, àṣẹ òya kínní kan ni òun ṣe kínní inú fíìmù lè ti máa rí òun gan tẹ sọ fún rẹ so fún àfíìs ọwọ náà láti keep their marriage going i give kudos to them they tried they deserve an accolade bó ṣe wà yẹn wọn máa ní issue nínú marriage wọn but wọn ń ṣètò ẹ láàrin ara wọn nǹkan tó keep marriage yẹn láti máa lọ nìyẹn ẹ tún wo ìbọ̀dá wa náà bọ̀dá Sàámú Alájọ ẹ ti wo bọ̀dá Sàámú Alájọ èyí ọjọ́ kan èmi wà lórí Instagram ṣé mo jókòó mo ní kí ni orúkọ Instagram handle ìyàwó Ọdúnládé Adékọ́lá up till now mi mọ̀ o mi mọ̀ bí ẹ̀yin tẹ́ bá ń ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi mi mọ̀ bóyá ẹ mọ̀ orúkọ Instagram handle rẹ̀ ìyàwó Ọdúnládé Adékọ́lá I was searching that day mo ní ah ẹ wo Fẹ́mi Adébáyọ̀ o àmọ́ kí ni titi ìyàwó wọn o miwa adémọ́lá àmọ́ wọn gbogbo wọn báyìí náà tó jẹ́ pé wọ́n film fíìmù tíyàwó wọn tí wọ́n bá wọn ṣe film àmọ́ oruko instagram handle wọn mo wá ń bèèrè lọ́wọ́ ara mi mo ní kí ni orúkọ instagram handle ìyàwó ọdúnládé i search it that day oruko rẹ̀ eh, ṣe ṣe ruth adékọ́lá mo search èmi rí every time tí eh, ọdúnládé bá post ìyàwó ẹ̀ èmi ò kiri kó máa ń tag orúkọ ìyàwó ẹ̀ si mo máa ń mo ṣe mo máa ń wo fídíò yẹn dáadáa mi kí n rí kó máa ń tàgé orúkọ ìyàwó ìpa orúkọ ìyàwó rẹ̀ ṣé mo tún ṣe mo tún lọ sórí Google ṣé mo tún tẹ̀ síbẹ̀ ṣe pé ńgbà mi tẹ bá tẹ orúkọ àwọn celebrities yẹn sórí Google ó máa kọ èyí eh, Instagram handles wọn all their social media platform òun máa kọ sí èmi tún lọ sórí Google ṣé mo tún tẹ̀ síbẹ̀ pé kí lorúkọ títí ìyàwó Ọdúnládé sẹ̀ a ní péjì ẹ̀ ká tiẹ̀ mọ̀ nǹkan èmi ò wá mọ̀ bóyá anybody lè mọ̀ bóyá bí mo ṣe ń sọ ibẹ̀ anybody lè mọ̀ Instagram handle it shows wípé ah ìyàwó Ọdúnládé in fact I really love that woman tó bá sọ wípé igi lẹ́yìn ọgbà ọkọ rẹ̀ obìnrin yẹn ẹ jẹ́ ká gbé fún mo gbé fóbìnrin èmi personally I celebrate that woman ẹ bá mi ṣó lọ́ọ̀fù fún ìyàwó eh, Ọdúnládé Adékọ́lá láti ìgbà tá a ti wà lórí social media tá a ti mọ news tá a ti mọ social media ṣàṣà ni mo rí fídíò tíyàwó Ọdúnládé Adékọ́lá gbogbo ọ̀rọ̀ tá a máa ń rí tó máa ń kàn ní ti pé ọdúnládé ah, fẹ́yàn ọdúnládé ah, ṣe kíní kan rúmọ̀ àti ah, ìrìbí tíyàwó ọdúnládé kú tó ti jáde tó ti wá sọ pé ẹ ṣe ń sọ̀rọ̀ sọ́kàn mi àwọn fẹ́ bó ṣe wà yẹn ó máa ní it takes that type of woman obìnrin yẹn ó tèkì faradà ṣé mo bí àtọ́ ìpòtè tó wá jẹ́ ọ̀fíìsẹ̀lì ìyàwó ọkọ̀ ètò ìpòsèpòtè ti jẹ́ dikin bọ́ ṣé mọ̀ a máa rí so many trials so many things ọdúnládé is very very tempting fún gbogbo àwọn obìnrin even up till now kò sẹ́yìn kan tó máa rí Ọdúnládé ah Ọdúnládé àní kò ń ṣàtì ẹ̀fẹ́ lẹ́ẹ̀kan kó tiẹ̀ fún ní star kó tiẹ̀ fún kó tiẹ̀ jẹ́ kó ń popular kó tiẹ̀ fún níṣẹ́ kó tiẹ̀ ṣe kò sẹ́yìn kan tó máa rí Ọdúnládé tó máa sọ pé òun ní fọ́ sára as ọkùnrin so iwú iwú ìyàwó yẹn ó take grace fún láti retain ọmọ ẹ̀ even up till now ẹ ṣeun thanks for the love ẹ ṣeun ẹ ṣeun thanks for the love ìyàwó Ọdúnládé ah Ọlọ́run I, I really really celebrate that woman àwọn obìnrin ni náà ẹ máa máa rí bọ́kọ yín ṣe ń ṣe nu fíìmù ẹ máa máa rí bọ́kọ yín ṣe ń ṣe tàdé tún rí oríṣiríṣi ọ̀fíìsìn náà tún gbọ́kàn tán ní ah, Ọdúnládé pẹ̀lú gẹ́ẹ̀ mo ti gbàgbé orúkọ gẹ́ẹ̀ tọ́nàjọ́ ń fẹ́ra wọn tọ́nàjọ́ ń ṣe gbogbo ìlú ń rí but ó rọra ṣe kí ni ó rọra ó rọra ó rọra wò ó pé ok òun ti already fẹ́ ọkọ tó lórúkọ òun dẹ̀ òun dẹ̀ support èyí career táwọn fi jọ build ẹ̀ débi bíi ṣé ó máa ní pé ó rọra show love pẹ̀lú sùúrù á ah, ṣe mo gbé fún ìyàwó ọdúnládé ó tèkò obìnrin tó bá ní sùúrù obìnrin mi àti tan live chat pakam ìyọ̀dọ̀ ah, ọkọ mi ẹ fọkọ mi sílẹ̀ gbọkọgbọkọ ó mo ṣe ń sọ wípé mi mọ instagram page ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá tẹ̀ ní instagram page àbẹ́yẹn tó bá tẹ̀ wá lórí social media platform lẹ́ẹ̀ máa rí mi mọ́ mi wàá mọ̀ bóyá àwọn tó ń listing sí mi bóyá ẹ wá lè come across instagram page ìyàwó ọdúnládé o but èmi o mo ti wá wá wá wá mi rí i pé títẹ̀ lórúkọ page ká tiẹ̀ mọ̀ wípé ah àzọkọ o wípé ah, ẹ wo ẹ ṣe gidi gan thank you so much so ó tèké ẹni tó ní sùúrù láti wà láti wà pẹ̀lú ìwọ ọkùnrin báyìí ó tèké ẹni tó ní sùúrù ó tèké obìnrin tó ní sùúrù ó tèké obìnrin obìnrin tó ní ìfaradà obìnrin tó ní ìfaradà láti wà pẹ̀lú Ọdúnládé Adékọ́lá because ó jẹ́ni tó wà tempting fún gbogbo obìnrin amen Adéyẹyè Victoria God bless you Tuma. God bless you Tuma ó ní mo máa ń sọ pé tá a bá rí ẹni tó máa ń ṣe èyí kí nínú wọn ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbé fún wọn torí pé kí ni tí tí àwọn náà bá tún ṣe ìdàkejì ẹ àwa náà la tún máa bọ́ tata máa ní ìyàwó ọdúnládé ti ṣe lé oyé o ìyàwó ọdúnládé ti ṣe lé so tá a bá rí ẹni tí ó tún ṣe ẹ jẹ́ ká ṣe kí ni orí yíyìn oló máa ń mú orí yá so i really as in every time mo máa ń gbádùn obìnrin yẹn ẹ tiẹ̀ wo Vincent tó tẹ̀ ṣe birthday ní mọ́ǹtì yìí ọkọ ẹ̀ ló kọ̀ post ẹ̀ òun mo ṣe sọ wípé ẹ ṣeun gidi gan thank you so much for the like ẹ ṣeun so mi ti ẹ̀rí ibi tí ó ti jáde fún ìyàwó ọdúnládé o ko wa sọ wípé ah òun fe reply gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sọ́kọ mi àní mi nígbàsẹ̀ mi rí thank you so much bẹ́ẹ̀ ṣe wọ́n lé ni mò i appreciate it all so ẹ jẹ́ ká gbé fún wọn ẹlẹ́lẹ́ni òrọ̀rẹ́ it take a wise a wise person láti sọ pé òun fẹ́ build home ẹ̀ ó mọ̀ wípé ah, ọkọ òun ti lórúkọ òun ò dẹ̀ lè ba gbogbo nǹkan táwọn ti jọ ń ṣe jẹ́ i read that interview ibi tí ibi tọ́dúnládé ti sọ wípé òun àtìyàwó òun root ìyàwó rẹ̀ ọdẹ adékọ́lá wípé àwọn pàdé at very very young age ìgbà táwọn jọ ń fẹ́ra àwọn àwọn in fact ó ní ṣe church làwọn ti pàdé àwọn lọ sí night vigil ó làwọn ti pàdé ara wọn ó làwọn ti jọ ń bá a bọ̀ àwọn start from the scratch ṣé ìwọ obìnrin yẹn tó bá Ọdúnládé start from the scratch tó bá bíìdì gbogbo dream ẹ̀ behind every successful man there is a woman so obìnrin tó bá wà lẹ́yìn that very successful man tí ó fi débi tó dé ẹ jẹ́ ká gbé fóbìnrin yẹn ẹ jẹ́ ká gbé fún obìnrin yẹn ẹ gbogbo temptation tọdúnládé máa máa rí ṣá máa máa sọ pé ọdúnládé ò ní jẹṣẹ ẹlòmíín ta ni ọdúnládé máa máa jẹṣẹ ẹlòmíín ta ṣé òun máa délé sọ ẹjọ tẹlẹ ṣe máa délé pé àyàwó mi ò àṣeṣe mo ti jẹṣẹ ẹlòmíín ta ó máa ṣojú fúrú náà ni ó oh máa fún obìnrin tó tún wá ní àfaradà bí títí ìyàwó Ọdúnládé ẹ jẹ́ ká gbé fún ah I, appreciate it I appreciate it bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín thank you so much thank you so much ẹ ṣeun gidi gan so obìnrin tó tún wá ní ìfaradà báyẹn ẹ jẹ́ ká gbé fún in fact I've tried so hard pé a ní ẹ tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ wo yìí péjì ọ̀ bóyá ká tiẹ̀ wọṣẹ́ tó ń ṣe níbo mo ti search mo ti ṣe everything mo ti ṣe everything mi tiẹ̀ rí ẹ ṣeun gidi gan ẹ ṣeun ẹ ṣeun bẹ ṣe wọlé i appreciate you ẹ ṣeun gidi gan thank you so much for joining ẹ ṣeun gidi gan so ẹni tó máa ń ṣe àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe báyẹn tó jẹ́ wípé at least ó dẹ̀ tún kíìpù ilé ẹ̀ ó tún kíìpù ilé ẹ̀ tó jẹ́ pé ṣe ló tún lọ ẹ jẹ́ ká gbé fún un ìgbà tí ẹni náà tún wá bọ́ta tí tó tó wá mu tó tún wá kọ this long epistle which is um, our wonderful actress ọmọwùmí náà ṣe mo láìkẹ ẹyìn ògúngbè i love the two of them kọlọ́n bá wa parí gbogbo nǹkan tó bá wà láàrin wọn náà ni kò sí kan tó lè ṣe but ìkankan nu wọn even up till now àti èrí kí ṣẹ́gun bọ́ta kó sọ̀rọ̀ pé à ìkan tó ṣẹlẹ̀ lélẹ̀ àrí kí ìṣẹ́gun àrí kó bọ́ta ń ṣe kí ni ó rọra ń wò náà ni ẹni náà dẹ̀ ti sọ̀rọ̀ which is ọmọwùmí magan wọn lórí i'm trying to read your comment ẹ ṣeun gidi gan hmm. Muyibat má fi àwọn ọmọ ẹ sílẹ̀ má àwọn èèyàn jẹ wọn ah, mi èmi ò really good nínú Yorùbá kíkà but eh, i appreciate your comments bí a ti bá padà translate ẹ ṣeun gidi gan dúpẹ́ ẹ abẹ́kúlé thank you so much bẹ́ṣin wọlé so fún ìyàwó Ọdúnládé láti dúró ti ọkọ ẹ̀ ẹ jẹ́ ká gbé fún it takes a ó tèkì faradà ó tèkì sùúrù ó tèkì everything láti dúró ti pé àníṣe my home is my home ọdúnládé sọnà ṣebí of of how many years ago olọdúnládé ẹsẹ popular tó yẹ pé gbà tó náà ẹ lọ wo gbà tọdúnládé bẹ̀rẹ̀ gbogbo gbà tó ẹ̀ ṣe bẹ̀rẹ̀ àwọn fíìmù tó ń ṣe ń gbà yẹn ààrẹ tó ṣe Sàámú Aláì oríṣiríṣi fíìmù tó ti ṣe sẹ́yìn tó náà ti ṣe sẹ́yìn Sunday Dagboru Ọdúnládé kinní kan àwọn fíìmù tó ti ṣe pèmísíre àwọn fíìmù àwọn èyí tó ti ṣe sẹ́yìn ẹ lọ wo Ọdúnládé bó ṣe rí ńgbà yẹn ẹ lọ wo bó ṣe rí sìn ṣe fi ńgbà yẹn mo rántí pé a máa ń fi yẹ̀yẹ́ pé ah bọ̀dá tó gùn bọ̀dá tó gùn bọ̀dá tó ga bọ̀dá tó ṣe kinní kan nǹkan tó fi máa ń describe ẹ̀ ni but ẹ wá wo Ọdúnládé as of today ẹ wá wo bí ó ṣe kí ni ìgbà tó náà ti gbogbo fọlẹ̀ ẹ wá o bó ṣe ra ṣe kí ni bí gbogbo ẹ̀ bó ṣe rhyme bí ara ẹ̀ gọ́sẹ̀ bó ṣe fine sí so it take the grace of God fún obìnrin yẹn láti dúró ti even up till now ọmọ ṣe sọ pé mi ì tí ì rí fídíò tí ìyàwó Ọdúnládé tó ti wá jáde tó náà fẹ́ máa debunk tó náà fẹ́ máa fèsì gba àwọn tó ń àwọn tó ń kọ̀mù fọ́kàn àwọn tó ń ṣe kíníkan pé òun fẹ́ máa fèsì wọn Adédọ́yìn thank you so much mi ì tí ì rí fídíò yẹn tí ìyàwó Ọdúnládé tó ti bọ́ta mi ì tí ì rí mo wá mi ì rí so obìnrin tó bá dúró tọkọ ẹ̀ báyẹn pẹ̀lú gbogbo trials pẹ̀lú gbogbo temptation tó jẹ́ pé àwọn ọmọ àwọn ọmọ àwọn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ fíìmù sí ẹlòmíì máa wá bó ṣe máa lé Ọdúnládé káàkiri àánú àánú ṣàfẹ́jẹ́ iṣẹ́ Ọdúnládé tó máa wá bó ṣe máa lé Ọdúnládé káàkiri fún obìnrin yẹn láti wá kíìpù ọmọ ẹ̀ ní ìyàwó Ọdúnládé ẹ jẹ́ ká gbé fún it is the grace of God ó lè ṣe máa rí pé ẹni tó bá ní ẹni tó bá ní star tó jẹ́ pé ah ẹni yìí àmọ́ o ẹni yìí ṣe fíìmù o kí ó tún wá sọ pé òun tún fẹ́ keep home torí bí keep méjì ká papọ̀ ah, it takes the it, it really takes the grace of God torí pé kí ni iṣẹ́ wọn ó wà tempting gidi gan ẹni tó bá ti jẹ́ ìgbàjúgbajà iṣẹ́ wọn wà tempting ṣé ibi tó bá ti rẹ́ obìnrin míì kò sí kò sí ẹlòmíì ti máa gbàgbé pé ṣe ló fìyàwó sílé a tún fẹ́ dóbò ń it is normal ọkùnrin ọkùnrin ò le dóbò kó délé kó ní òun ti òun ti jẹ́ṣẹ́ ẹlòmíì ń ta let's be real ẹ jẹ́ ká wá sincere fúnra wa ṣọkùnrin tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá sì ka wọn lọ́rùn ọwọ́ wọn máa sọ fẹ́ pé àní kò sí kankan láàrin wa ẹlòmíì máa ṣe brotherly brotherly brotherly love títí títí kí ni tó fi máa fúnra wọn lóyún so ìgbà yẹn àwọn àwọn míì tí wọ́n sọ wípé ah ah ìgbà tí ṣẹṣẹ gògùn pé tó ti ní this beautiful wife first wife ẹ wáì tó ti lọ fún wọ́n àìtó tún padà lọ fẹ́ ọmọwùmí táwọn méjì tó fi jọ ẹ̀pọ̀ ẹ̀ tó fi jọ torí ọmọwùmí àtàtìgbà tó ṣe fíìmù ibi gíga ẹ̀ mi tẹ̀ òbí àmú tẹ̀ rílì mọ ẹni tó ń jẹ́ ọmọwùmí gbà ẹ̀ ìpè wọ́ọ̀ tó rí mi pẹ̀lú first wife ẹ̀ so òun ló mọ reason iṣẹ́ àwọn ọkùnrin nìyẹn wọ́n máa níyàwó ńlé ẹlòmíì tí wọ́n á sọ pé no àná sì fẹ́ ṣe kíni and i watch that video ṣé yes ṣé last year ìkọ́ ni tó ní à àwọn kíp ó mọ àwọn o àwọn jọ wà papọ̀ àwọn jọ ṣe bọ́ now táwọn méjì tọ́jẹ̀ tí wàá jọ ní issue ọlọ́run àbá wọn ṣètò ẹ̀ because i love the two of them in fact tí bá rí wọn méjì tí bá rí àwọn méjì nínú fíìmù báyìí inú mi máa ń dùn nídìí ìbọn ṣèjọ máa ń ṣe ṣàṣà ni most of the film ẹ máa rí ọmọ wù mí ẹ máa rí ṣẹṣẹ gògùn gbé níbi ibẹ̀ tọ́jọ́ ń ṣe papọ̀ bẹ́ ṣe wọlé ni mò ń kí i appreciate you thank you so much for joining ẹ ṣeun gidi gan so fún wọn láti sọ pé àwọn wá bọ́ta àwọn méjì wọ̀ fẹ́ sọ̀rọ̀ ẹni dẹ̀ tó pé ìgbà tí kò ti sọ̀rọ̀ ó máa máa wò i appreciate ṣẹ́gun bó ṣe play along lọ́jọ́ saturday ẹ jẹ́ ká gbé fún o ta ló ń gbé mú kò jẹ́ gbé mú <laughs> eh, ọ̀tọ̀láyé owó ọ̀tọ̀láyé ipò ọ̀tọ̀láyé agbára ọ̀tọ̀láyé fíìmù script nìkan tí wọ́n ń kà tí wọ́n hàtì fún wa tá à ń rí a lè compare pẹ̀lú agbára pẹ̀lú fee pẹ̀lú owó pẹ̀lú everything so ọ̀tọ̀láyé méjì ẹlẹ́lẹ́ni ó ra play along a ẹ ṣe gidi gan i appreciate it so gbogbo àwọn tó ń ṣe fíìmù ẹni gbogbo ló ní one thing or the other tí wọ́n face gbogbo ló ní one thing or the other tí wọ́n go through all the gbogbo wọn Go send tẹ́ bá rí àtẹni tó ń manage home ẹ̀ àtẹni tó ń keep ilé rẹ̀ tó ń ṣe they will tell you that they have one issue or the other tí wọ́n fi tó mo appreciate mi dé mo appreciate Ọdúnládé even ẹ̀ ṣe Fẹ́mi Adébáyọ̀ òun àtìyàwó ẹ̀ ní wọ́n ránṣẹ́ kí ni wọ́n jọ á manage ara wọn kò sóbìnrin tó máa fẹ́ rí Fẹ́mi Adébáyọ̀ á máa fọ́ fún ẹlòmíì máa ní àánú ṣàfẹ́jẹṣẹ Fẹ́mi Adébáyọ̀ níṣẹ́ bẹ́ẹ̀ Fẹ́mi Adébáyọ̀ náà bó náà ṣe wà tó náà bá tún ra àwọn ọmọ tó tún fáìn ta òun náà máa fọ́ fún ọdún máa fọ́ fúnra wọn wọ́n ti máa gbàgbé pé ìyàwó bọ́tẹ́lẹ̀ mi máa ṣe pé ah oníyàwó lé o oníyàwó lé o ẹ jẹ́ kó n sáré ṣe kíni ẹ jẹ́ kó n sáré ṣe sharp shooter ń ta ẹ jẹ́ kó n sáré basket méjì <laughs> wọlé ni mo kì í ẹ jẹ́ kó n sáré gbá góńtà ẹ jẹ́ kó n sáré gbà sí fọmọ ọlọ́mọ ń ta ẹ jẹ́ kó n sáré ṣe kíní kan ó kọ́ mọ̀ láàrin wọ <laughs> ẹ ṣe gidi gan ẹ ṣe wọlé so iṣẹ́ àwọn tó ń ṣe fíìmù nìyẹn it is normal ẹ ṣeun gidi gan I you so ṣé wọn tó bá délé ìsọmọ àsọmọ yìí pé ah àná àwọn ti dún ẹlòmíì ta ó lẹ ṣe máa rí ẹlòmíì máa má rí ara wọn báyìí within two years wọn máa bọ́ta ah àwọn òṣèlú àwọn òṣèlú kí wọn èmi tí wọ́n ti rí oníṣìí báyìí àtọkọ àtìyàwó wọn èmi ò ń blame wọn torí ìgbà tó jọ ń ṣe lọ́vì lọ́vì ah sí ń bẹ̀ so ìgbà tó wá bọ́ta tó wá náà wọ́n fẹ́ra wọn mọ́ àwọn ni wọ́n ní reason àwọn ni wọ́n ní reason tó fi sọ pé ok o kàláàsì èmi àtẹ àfẹ́ramọ́ kíkà ló kó máa lọ́tọ̀lọ́tọ̀ àwọn ni wọ́n ní ẹ Eh, ìyẹn náà bọ́tà ìyẹn náà sọ̀rọ̀ pé kìíní kan àwọn ló ní reason when the two of them i remember years back tó jẹ́ pé eh, àwọn yẹn blame ṣe dàmúlá wípé why tó ṣe fi first wife ẹ lẹ̀ àtìgbà tó ti ṣe yìí fíìmù arúgbá yẹn tó ṣe ṣe kíní tó fi ṣe tó fi jọ ṣe ṣe ṣe ṣe tó fi fúnra wọn lóyún wípé òun rèé ń sì kíní kèkìnì kan ah, àwọn ọlọ́dẹ̀ mú nǹkan tó jẹ́ pé wọ́n jọ kó bọ́ nǹkan àwọn náà mọ̀ wípé táwọn bá bọ́ta táwọn bá sọ pé this is the reason àwa àwa ayé náà a tún máa blame wọn pé ah wọ́n àìtọ́ ṣe láfaradà ilé kìnìkan lẹ́nìkan ń gbé kìnìkan kìnìkan àwa náà la tún blame wọn so they just decide to pé okay let's keep it to ourselves àwa méjì àjọfẹ́ra wọn mọ́ so ṣùgbọ́n ló ní one thing tó ń pass through ẹ wo interview ti Debbie Shokoya òun náà ṣe fún rẹ̀ òun náà ṣe fídíò yẹn ṣé àná nàbíjẹta eh, I I also post that video ó ní òun náà bó ṣe wà yìí ìgbà tó náà marry ẹni tó marry òun rí báwọn yẹn ṣe drago lọ pé ah ẹ ọkọ ẹlòmíì lọ fẹ́ ọkọ kìíní kan lọ fẹ́ ah wọn ní bọ̀tìgbà tó dẹ̀ jẹ́ wípé ibi tí ìfẹ́ òun wà ní ẹni tó nífẹ̀ẹ́ sí làwọn jọ fẹ́ra àwọn kìíní kan kìíní kan èyí kìíní tó dẹ̀ tún wá ní tó dẹ̀ tún wá ní issue nígbà tó dẹ̀ pé obì olóyún gbà yẹn ó bọ́ta láti sọ ó ní ah ó dùn gidi gan wípé ìgbà tọmọ yẹn ti pé eight months tóun fẹ́ bí oyún yẹn tí oyún yẹn ti pé eight months òun lost oyún yẹn which is ẹ̀ dídẹ́bí ṣe ya ó ní kíní ẹ̀ really dùn gan ó really affect mental health òun in fact ah òun really wà down ó ní in fact àwọn èèyàn really òun ṣàrònú torí pé àwọn travel lọ sí US pé ah òun fẹ́ lọ bí ọmọ yẹn ń bẹ pé gbogbo gbogbo eh, èrò ọkàn ìgbà tóun bá ti ń bọ̀ láti US òun ló máa ṣe kíni òun máa gbé ọmọ tòun dání wá ó ní but ìgbà tí kan tó dẹ̀ wá ṣẹlẹ̀ dẹ̀ wá ṣẹlẹ̀ pé oyún yẹn ti pé eight months òun lost oyún yẹn so òun ní láti jáde láti sọ fáwọn èèyàn pé ah nǹkan báyìí báyìí ṣe lọ àwọn yẹn tẹ̀ kí ń gbà yẹn àwọn yẹn ṣe ó wá ṣe another live video lánàá eh, ṣe fídíò ẹ̀ náà mo post ẹ̀ ó ní àzàtìgbà tóun lost oyún yẹn pé òun rò bóyá gbogbo nǹkan ti tán ìpèsè ni mental health ó really affect career o ó ní but òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn family tó dúró tì òun which is Debbie Shokoya òun náà máa ṣe film ó ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn family tó dúró tì òun tó ṣe everything in fact ọkọ tẹ̀ tó encourage òun pé má worry ọlọ́mà ṣèyí tó máa dúró ó ní but ẹ wá wò ó ń sìn yìí òun ti channel gbogbo ẹ̀ padà pé òun ti múra òun strong òun ti channel gbogbo effort òun sínú film táwọn yẹn ti already mọ̀ pé tóun ṣe to for her to be able to give us the best even up till now ó sì sọ wípé òun mọ̀ wípé ọlọ́run máa ṣèyí tó máa dúró fún òun mo ní àmì i saw that video lánàá mo ní lágbára ọlọ́run you you will also carry your own bundle of joy a máa celebrate pẹ̀lú yín èyí tó bá tún ṣe náà tá bá tún èyí tá tún fẹ́ sọ sí a tún máa sọ pẹ̀lú èmi bí èmi ṣe wà yìí tó bá ṣe kọ sí mi lèmi ṣe máa ń sọ my own opinion orí social media la everybody is entitled to his or opinion ẹ wo títí èyí ṣẹ́gun ògúngbè ẹ máa ń pẹ́ látàrọ̀ ṣe bọ̀dá mi ṣẹ́gun mò ń kí wọn ní torí àánú bọ̀dá ṣẹ́gun ṣe mí ẹ má jẹ́ parọ́ fún yín bọ̀dá mi ṣẹ́gun ògúnpè àánú wọn ṣe mí ṣé wù mí ajíbóyè náà òun náà bọ́tà ó ní ẹ òun àtẹ̀mísí olú ọmọ àwọn ò fẹ́ra wọn ta ló máa bọ́tà tó máa ní pé ìdí òórùn kẹsẹ́ tó máa bọ́tà náà wọ́n fẹ́ra wọn àwọn yẹn tẹ̀ kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ pé ah you go explain tire ẹ fẹ́ra yín ẹ fẹ́ra yín that one is ẹ̀wọ̀n kìnnìkan kìnnìkan kò sí nǹkan tó máa bọ́tà but nǹkan tí gbogbo wa nǹkan tá a mọ̀ náà ni even àwọn young ó ṣàmà ní ẹ eh, àní sí olóòmọ sẹ àná àwọn fẹ́ débẹ̀ àná àwọn ṣàfẹ́ jẹṣẹ àná àwọn ṣàfẹ́ ṣe ogun àwọn tó ń ṣe they have their aim ẹlòmíì fún more power ẹlòmíì fún more òkìkí ẹlòmíì fún àwọn ẹ̀ka àwọn ẹba lè mọ̀ wọ́n ẹlòmíì fún owó so all of them have their own reason but at least mi ṣàṣẹ ibi tó ti máa sọ pé àbí àfúnkẹ́ akíndélé ẹ máa rí fúnkẹ́ akíndélé ẹlẹ́lẹ́ni ó ti tó láti ìgbà tó tètè máa ń ṣe àwọn other versions of her film to ti máa ń film in English ẹlẹ́lẹ́ni ó ra ṣe kíni ó ra move on To torí ah anu fúnkẹ́ ń gbà mí ah I remember all that time To man ń drag ẹ̀ there is one thing I like fúnkẹ́ akíndélé for kò sí bẹ́ẹ̀ bá ṣe drag ẹ̀ kò sí bẹ́ẹ̀ bá ṣe bu tó kò reply I love her for that I love her I remember gbogbo gbà tí wọ́n ń election this early of this year tó bẹ̀rẹ̀ sí bú pé a ah, kò lọ́kọ nígbà sẹ́ni tó lọ́kọ ló fẹ́ jẹ́ eh, ṣe vice governor ní Lagos state ààrí ah, ibi tó ti bọ́ ta Fúnkẹ́ Akíndélé I respect her for that I love her ní ibi tó ti bọ́ ta tó ti tan live video tó ti sọ pé òun fẹ́ máa debunk níbo elele ni ọmọlọ́mọ láàrin èrò arọra máa ṣe ni gbogbo ẹ̀gbin gbogbo nǹkan tó bá ń ta lé ó máa fi mọ́ra ni that is why I love Fúnkẹ́ Akíndélé ó máa ń fi mọ́ra ni láti máa keep her going láti máa continue elélé ni ẹ̀dẹ̀ wo bọ́lá ṣe ń gbogbo fọlẹ̀ ojoojúmọ́ ni ojoojúmọ́ ló ah, kò sí ni kò sí èyí fíìmù tó bá release báyìí a máa mọ̀ pé yes ẹ jẹ́ ká gbé fún bẹ́ẹ̀ ṣé wọ́n lè ní mò ń kí i i appreciate you all so ó ní o ó jẹ́ bí bó ṣe ń lọ ètò bó ṣe ń lọ láwùwá fún <laughs> yìí o weekend tó weekend tó lẹ́tìkẹ́ ni ti tèyí tó kọjá láti yìí o ètò bó ṣe ń lọ láwùwá fún yìí <laughs> mc olúọmọ àti ẹ̀wùmí ajíbóyè àti ṣẹ́gun ògúngbà àti gbogbo wọn tó lọ ṣe patí our wonderful actress ẹ̀wùmí ajíbóyè ó ṣe final befitting burial fún ìyá rẹ̀ so oni gbogbo àwọn èèyàn lọ o aṣáàrí ṣẹ́gun ògúngbè bó ṣe rán ṣe ànúbọ̀dá mi ànúbọ̀dá ṣẹ́gun ṣe mí bọ̀dá ṣẹ́gun rárá ń wò elélé ni kò gbọdọ̀ gbé mújú ń bẹ̀ yẹn tó bá bínú jáde lọ́jọ́ yẹn àwa náà látún máa kọ́ tì bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín àwọn náà láti máa kọ́tẹ̀ pé ah why ìtọ̀ ṣe bínú jáde why can't you be patient why can't you ní sùúrù ẹ òyà jealous ya ṣe kíní ẹlẹ́lẹ́ni for the sake of his children àwọn ọmọ tó kó dání ó ra ń rẹ́rìn even though they smile even though ẹ̀rín yẹn tí kò bá rìn dáadáa ẹ ọmọ lọ́mọ eléyìí arẹ́rìn yẹn ó ra ń wò ẹṣẹ wọlé ni mo kí yín I appreciate it oh thank you so much so oni, in fact gbogbo wọn everybody nílé ayé yìí Ọlọ́run ilé ayé tàwa yìí life is not balance. everybody ló ní one challenges or the other tó ń pass through is it the present economy ẹ ti ẹ̀wọ́ economy wá sí bó ṣe rí ewu bí gbogbo nǹkan ewu bó ṣe wọ́n so ó ló ṣe máa mẹ́lòmí tó máa ní òdúró ní sùúrù lérè with the present situation of the country wọ́n ṣáà ní àníṣe àfẹ́dẹni mímọ̀ ẹlòmímọ̀ ní òdo ní sùúrù lérè ọlọ́run ṣògo ló ń lọ olùmọdé fáfẹ́ lómi tó jẹ́ pé òun bẹ̀rẹ̀ yìí fíìmù lónìí i want to be known today ismail ekalesa good evening sir ekale thanks for joining òun ní òun bẹ̀rẹ̀ fíìmù òun fẹ́ káwọn èèyàn kó mọ̀ lónìí so everybody ní reason but to me èmi máa ń sọ you can make it i can make it you can as obìnrin ọlọ́run ò kọ anybody. thank you ma alájí ìṣọ̀lá thank you sir ẹ̀yin tẹ́ gbomi you can make it by yourself Not tó ti gbà téèyàn bá tó fi ẹ̀yìn lẹ̀ ẹ tẹ̀ jẹ́ káwọn pé máa fi ẹ̀yìn lẹ̀ máa fi ẹ̀yìn lẹ̀ fọ́kùn oríṣiríṣi ó máa ní side effect tó o bá ní side effect nísìn á ní side effect lọ́jọ́ alẹ́ ẹni tá ń fẹ̀yìn lẹ̀ fún do you know the aims and objectives tí ẹni yẹn ní just because of the, uh, that five minute enjoyment and because of the pleasure àti gbádùn ó lágbára thank you so much eh, ẹ Táíwò Ìlọrí ẹ kalẹ thank you bẹ ṣe wọlé mò ń kí ẹ ṣeun gidi gan ẹ ṣeun ẹ ṣeun happy sunday to you Eh, jọ ẹ máa bá mi share it. so you can make it ẹ̀yin tẹ́ ń comment ẹ̀yin tẹ́ ń gbọ́ mi you can make it Akindele thank you so much you can make it ẹ má jẹ́ ká rora Ko pin kò compulsory pé kéèyàn jẹ́ star nìyẹn tó máa make it no téèyàn bá tẹpá mọ́ṣẹ́ yẹn téèyàn discover ara yẹn téèyàn discover the talent tọ́lọ́run fún yàn a ní oríṣiríṣi iṣẹ́ téèyàn lè ṣe a ní oríṣiríṣi talent téèyàn discover rẹ̀ téèyàn dẹ̀ téèyàn dẹ̀ múra sí olóṣèlú mú mi refer sí interview ti Fúnkẹ́ Akíndélé Grant ó ṣàlàyé pé years back ìgbà tóun jẹ́ kankan ah, ẹ jẹ́ ká lọ gbogbo fídíò tó ṣe náà àti sùlíyà sùlíyà kan ayétòrò kan ẹ̀ṣẹ̀ Jennifer kan ẹ lọ wo gbà yẹn kẹ́ wá wò sísìn yìí adéwálé hasan thank you so much ẹ lọ wo gbà yẹn kí àwọn àwò sísìnyìí fúnkẹ́ akíndélé ó ní òun bẹ̀rẹ̀ sí ń tẹra mọ́ ó ní òun rí rejections òun rí so many trials tó òun ò pé ṣé òun lè make it ó ní but ó wá fi advice everybody lọ́jọ́ yìí tó ṣe live video yẹn ó ní please don't give up whatever you are passing through don't give up only you will surely get a big yes wùmí no èyí táyọ̀ <laughs> àbí o ṣe wùmí tẹrẹ wùmí wùmí ajíbóyè ìgbà tó náà rí ṣe gbàásgbó sí wọn fún from left right center regina adé adénúsì thank you so much thank you for joining ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ bá wa share ẹ dẹ̀ bá wa follow page wa thank you so much i appreciate you all òun náà rí gbogbo gbàásgbó sí wọn fún un olówó ajẹ kó jáde ní some hours back ni ní ọ̀sán yìí láti kọ sórí Instagram page ẹ̀ wípé òun àti eh, alájì òun àti alájì ẹ̀ tí ó lọ ọmọ àwọn ò fẹ́ra àwọn o eh, ó ẹ̀pùn ni o ó fún un lówó ni o òun fi support òun táwọn fi ṣènáwó o eh, alájì ẹ̀ṣẹ̀ làyíndé wà sí tó wá kọrin òun ti ń bẹ̀ wọ́n for years back pípẹ́ ilẹ̀ máa kọrin kìnnìkan kìnnìkan ó ṣàkó gbogbo ẹ̀ ó rò I'm a virtuous woman I'm a good woman ó tún wá tẹ̀síwájú Nino, èyí kíní tó kọ yẹn ni o dá right up thank you so much eh, Alhaji shola. thank you so much ó tún wá tẹ̀síwájú síbi right up yẹn to ń kọ kábísọ̀dé ti yẹ ṣe gidi gan ó tún wá tẹ̀síwájú síbi right up yẹn ó ní eh, ṣẹṣẹ go gbé which is Baba àwọn ọmọ o bàbá boys Baba àwọn ọba <laughs> bó ṣe kọ́ síbẹ̀ ni ó ní bàbá àwọn ọba bàbá boys ó ní òun appreciate Ṣẹ́gun Ògúngbè wípé tí kò bọ́ta láti sọ̀kan tó ṣẹlẹ̀ ó ní but as long as ìwà tí kò ti jáde láti sọ̀kọ́ tó ṣẹlẹ̀ ní àárín ohun àtò ó ní òun náà máa remain kálukú máa wà lórí bó ṣe ń lọ ètò bó ṣe ń lọ for the sake of their children so ẹ mọ̀ pé like a month back òun la gbọ́ wípé ah ṣe wùmí ajíbóyè àti ṣẹ́gun ògúngbè wọ́n fẹ́ra wọn mọ́ in fact ìgbà tí mo gbọ́ kínní ah kínní ẹ̀ka mi lára mo ah mo lẹ́kìn yín méjì bí ṣe jọ máa ń ṣe most of their film tẹ́ bá ti rí ṣẹ́gun báyìí ẹ̀ máa rí wùmí most of their films tó ń ṣe papọ̀ ẹ máa rí wọn thank you so much i appreciate you. akin adesina ekalẹ thanks for joining ó ní so everybody lonely. ní èyí èyí one thing or the other See, eh, see, tí see, tí àwọn méjì him pass through but kò sí nǹkan tó fẹ́ sọ nílẹ̀ láàrin wọn pé ah nǹkan got to lélẹ́yìí o little you don't finish it tó Don't ṣàwò Only to, kálásì ìgbà tí kò ti jáde tí kò ti wá sọ pé kan tó ṣẹlẹ̀ lélẹ̀ pé ṣe ló ń àwọn ọmọ káwọn jọ máa ṣe kíni káwọn jọ máa lọ ó ní ìbọn tó rí empathy tó ń gé táwọn yẹn sọ wípé ah ṣe ni èyí patí tó ń ṣe àti yàn jẹ ah kí ló dé ṣe wá yan bàdá ṣẹ́gun jẹ òun ló fi jáde láti wá clear air wípé òun àti ṣẹ́gun òun àti MC Olúọmọ àwọn ò wọn Alhaji Ìṣọ̀lá ṣẹ́gun is mature person yes is matured tó bá jẹ́ pé ọkùnrin mi even ẹ̀yin eh, to my big big daddies àwọn daddy mi tó ń comment lálẹ́ tó bá rí pé lòmíì ni kò téyìn tó lè gbà á ẹlòmíì scatter gbogbo pàtí yẹn ni ẹlòmíì scatter ẹni but ó play along ṣé at the point tó tẹ̀ tí wọ́n á náwó ni ẹ rí bẹ́ẹ̀ fídíò yẹn ṣé rí bó ṣe lọ viral ni tó ṣe post lórí tiktok tó wá tó wá tó wá gbé ti papọ̀ ẹ wù mí ibi tí ìyẹn ti náwó ibi tí alájẹ ti lọ ọmọ táwọn náà ti ń jó tó wá gbé sí ó bẹ̀ sí náwó owó tó ní lọ́wọ́ ẹ̀ ló ná at that point ṣé bó ṣe mọ́ ní amọ̀ṣẹ́ tó ń ṣe ń gbé fíìmù ló ń ṣe tàdẹ̀mọ̀ àwọn tó ń ṣe fíìmù náà a máa ń rí tán máa ń sàn náà tí kò bá ṣe pé ẹni ẹ bá ti di kinní tẹ́ni ẹ ti di bí àdìrẹ́tọ̀ tó ti di pé ó ti ń gbaṣẹ́ tó di pé ó ti ń produce òun ni ọlọ́run ṣe máa ṣe pé kí òun náà ṣe ń lọ but àwọn fíìmù àmọ̀ tẹ́lómi máa tó máa pè sí location ṣe bá máa ń gbọ́ tó máa ń sọ tó máa ní pé passing ó lè tó máa fún yàn bí ẹlòmíì tẹ̀lé má gbà tó hundred thousand ẹlòmíì lè má ẹlòmíì lè má gbà tó fifty ó tún wá depend o ó tún wá depend wo ẹni tó bá ṣe bí wọ́n bá ṣe lórúkọ sí aládìṣọlá thank you ẹ̀hẹ́ rí aládìṣọlá ní i cannot accept it wàláì ó ní ọkùnrin mi ò ní accept ẹ̀ ẹ̀jọ̀ tó ọlọ́run tí ṣẹ́gun ògún gbé tó bá bínú tó bá da patirú ṣé gbogbo ò ní lọ ó ń gọ́ sef tó bá bínú tó bá da patirú ó máa di nǹkan míì Awa yìí náà tún máa blame pé ah, wáyé tí kò ṣe ní sùúrù wáyé tí kò ṣe láfaradà ẹ ti rí pé àlè táyé lọ́rùn if he did not go to that party awa la ma blame ẹ àwọn míì comment wípé wáyé tí kò ṣe bínú jáde tó bá bínú jáde àwa la máa sọ pé wáyé tí ó ṣe tún bínú jáde àzìn tó bá rí bí ìgbà táwọn isb dà tó ti wọlé tó ti náwó àwa náà la máa sọ wípé wáyé tó ṣe bínú jáde tó bá da party ru awa na la máa sọ̀rọ̀ àlétáyé lọ́rùn just kéèyàn kàn ṣe wọ̀nba téèyàn lè ṣe ni kò sí kan téèyàn bá ṣe láyé you will see one thing or the other táwọn you máa comment to say, ah why to ṣe wá by? báyìí èèyàn lè táyé lọ́rùn báyé ṣe rí nìyí ẹ le lẹ́bẹ̀ ṣé wọlé ni monkey. thank you so much èèyàn lè táyé lọ́rùn so I náà la máa sọ a dẹ̀ dúpẹ́ bó ṣe ra play along tí gbogbo ẹ̀dẹ̀ gbogbo ẹ̀dẹ̀ ra lọ ọ̀rọ̀ wa bá wà láàrin ọmọwùmí àjíbóyè ati ṣẹ́gun ògúngbè ó láàbá wọn parí ẹ̀ because i love the two of them bó she jọ man she. i love them ọlọ́run lè bá ó lè di lọ́la àsìkí wọ́n reconcile eléyà kò fi advice ara wa ni ọ̀rọ̀ ọkọ àtìyàwó ò ṣe dá sí lọ títí báyìí ọ̀rọ̀ ọkọ àtìyàwó kò ṣe dá sí lọ títí ìgbà tó ríra wọn tó ń ṣe i love you i love you we are not there but tí gbaz goes bá ti wá olómọ ń gbé wá sàn online but ìgbà tó bá ríra wọn tó bá bẹra wọn à ní sí bẹ́ẹ̀ so bó ṣe rí nìyẹn ẹ ṣeun gidi gan i think i appreciate it all ó ní a kàn fi gbára wa níyànjú ni bó ṣe ń lọ I appreciate Ṣẹ́gun Ògúngbè. I appreciate Wumi. I love her. I love òun Ṣẹ́gun náà mo like wọn bó ṣe ń ṣe. So ọlọ́run bá wọn yanjú èyí difference èmi kàn sọ opinion tèmi. Ẹ ṣeun gidi gan opinion tèmi ni mo ṣe mo ra sọ bó ṣe ra kọ iwájú sí èmi ni mi ṣe sọ. So gbogbo wọn ni wọ́n ní one thing or the other. Ó mo ṣe sọ síwájú pé Mide Martins I give them the respect. I your work for keeping your home more grace. Ah ah more grace. You supposed to stay there. okay, eh, eh. Ọlábọ̀dé ni He's not supposed to stay there to see the scenario before becoming a disgrace. But okay, Ẹ you have a point too. Thank you so much, my wonderful daddy. Ọlábọ̀dé. Ṣé mo pé to bá tún jáde kúrò nínú ọ̀yẹ̀? The moment to bá ń lọ, ó tún máa fídíò rẹ̀. Wọ́n tún máa fídíò that point pé ah ẹ wo ó ti ń lọ, ó ti bínú jáde. So ó ní to him ó lè ó lè wò pé ẹ ṣáà jẹ́ kóun ṣàfaradà. Olófin jẹ́ kó kọ́ àwọn ọmọ mọ́ra. But àwọn tó ń fídíò yẹn their mind no go touch ground àwọn yẹn ló ń zoom ẹ̀ síbi tó ti ń fọ ọmọ lójú ibi tó ti ká ọmọ mọ́ra ó ṣọ́ àwọn ọmọ yẹn ó ṣọ́ pé he has a good relationship with those children kò lè èmi tẹ̀ tún rí tẹ́lẹ̀ kan kọ́mẹ́ǹtì wípé wáì tí eh, wọn ò ṣe gba ẹni tó máa kọ́mọ dání àwọn ọmọ tó ti wà use mọ́ bàbá wọn even though tó bá kó wọn ti ẹni tó máa kó dání for them seeing their father in that party wọ́n máa lọ bá bàbá wọn it is normal they will go meet their father wípé ah this is my daddy ah kìnìkan kìnìkan bẹ́ẹ̀ ṣé wọ́n lé ni mò ń kí yín so àyàfi ṣé ti ẹ wo gan àwọn onífíìmù yẹn gbà mí báyìí akàn máa ń mú sítórì wọn wà ní pé kákàn fi gist papọ̀ so ní bá ṣe rí ní wíkẹ́ndì yìí o mo ṣe sọ pé Wùmí Ajíbóyè mo tún fẹ́ sọ Wùmí Toríọlá Wùmí Ajíbóyè o ó sọ̀rọ̀ sókè ó ní òun fẹ́ MC Olúọmọ bó ṣe sọ nìyẹn o bóyá ó fẹ́ I don't know bóyá kò fẹ́ I cannot say because i am not there mi sí láàrin wọn but nǹkan to put out síbẹ̀ ò là wá gbé síta wípé òun fẹ́ MC Olúọmọ o Alhaji Wasiu òun invite wọn kọ́ wá wípé ẹ̀kọ́ wá play phone. o òun ti ń bẹ̀ wọ́n láti ọjọ́ yìí tóun ti ń plan fún event yìí over seven years ago ó kọ síbẹ̀ ó ní MC Olúọmọ àwọn ò fẹ́ra àwọn rí ó kọ síbẹ̀ wípé òun invite as ẹni tó jẹ́ táwọn jọ wà nínú nínú group ó dẹ̀ tún fún un thank you so much ṣẹ́gun ògúngbè is not a complete man ah, ah. <laughs> ìmọ̀lájí emaruf wọ́n ní ṣẹ́gun ògúngbè is not you have your own point too you have your own point he's not a complete man why should he go there ṣé mo ti sọ síwájú my wonderful daddy moruf if ṣẹ́gun ògúngbè did not go to that party people will video round and say where is the ex-husband where is the baba àwọn boys where is the baba Oba? where is the baba àwọn ọmọ ẹ eh, where is bàbá àwọn ọmọ tó eh, tí eh, àwọn méjì jọ tí àwọn méjì jọ bímọ fúnra wọn they will video it a tún máa rí caption yẹn pé ah, ìgbà bí ẹni ṣe ṣènáwó tó bí ẹni ṣe fẹ̀sìn ìyá rẹ̀ bó ṣe ṣe befitting burial final burial fún ìyá rẹ̀ àárí ṣẹ́gun ògúngbèǹbẹ̀ ẹ jẹ́ ká tó wé from that angle thank you so much sir eh, you have your point my wonderful daddy Moruf but a eh, point tèmi lèmi kò tún sọ wípé tí kò bá lọ àwa la máa point ẹ̀ jáde wípé a àríṣẹ́ gògùn gbẹ̀ǹbẹ̀ ó tún lọ ẹ tún rí pé àwọn yẹn tún sọ wípé a ojú ẹ̀ tún rí disgrace àwọn eh, míì tún kọ́mẹ́ǹtì pé why tí kò ṣe jáde tó bá tún jáde àwọn yẹn tún máa kọ́ tìbẹ̀ pé a ó ń jo lára ó ń dùn ó ń jealous ló ṣe bínú jáde ṣé ti rí pé àlétayé lọ́rùn honestly Wunmi she is not doing well with Baba àwọn Oba. <laughs> With Baba àwọn ọmọ ẹ àbí o Abi àbí o <laughs> ogun adé eh, ọlásùnbọ i love my sister for your statement Abi o same here too i love you too ah bó ṣe kọ́wájú tí mi lèmi ṣe ń sọ o eh, everybody is entitled to their own opinion bẹ́ẹ̀mi ṣe rí lèmi ṣe ń sọ wípé my own point tèmi kàn mú jáde pé èyí ò lè táyé lọ́rùn tá a bá rí Ṣẹ́gun Ògúngbè lọ́jọ́ yẹn a máa sọ̀rọ̀ a máa kọ́ tẹ̀ wípé a máa rí Ṣẹ́gun ok bó ṣe tún wá wà ń bẹ̀ tó bá tún da agboru tó tún da patí rú a máa táìtù ẹ̀ a máa ní ah ṣẹ́gun ògúngbè ti di jàgídíjàgan ẹ dẹ̀ rí pé irú àwọn news báyẹn ó máa lọ viral ó máa lọ viral kan ah ó ti ṣe gbàásgbòs ó ti di kinní kan ẹ rí pé bí gbàásgbòs ẹ ti tè máa rí àwọn èèyàn bẹ́ẹ̀ so bó ṣe rí honestly Ṣẹ́gun is not manning lilo certain decision have to be harsh <laughs> àbí Ọlábọ̀dé my wonderful daddy àbí o ah, ẹlẹ́lẹ́ni ó kàn ra wọ́n pé ah, ẹjẹ́ kò ń kàn ní sùúrù ah, ibi tí mo tẹ̀ ti expect ginger ẹ̀ ni ìgbà tó tẹ̀ tún kọrin yẹn tó tẹ̀ tún i was expecting ah Ṣẹ́gun ah kìnìkan kìnìkan ṣé mo àwọn hype yẹn bọ́ ah orin yẹn kàn rán low lókì náà tàn tìgbà táwọn three wise men wọlé tó tún wá náwó ń bibẹ̀. Comment l'a faire Mary? Thank you. He has to go. If uh, if he didn't, people will still talk. Yes. To bá lọ, a máa sọ̀rọ̀. Àwa ayé àní èyí ò lè táyé lọ́rùn ṣe. À lè táyé lọ́rùn. Àyè dá lè táyé lọ́rùn. Comment l'a faire Mary? Yes. Ah lè táyé lọ́rùn. EMT <laughs> olusha Ọláìtàn, thank you so much. I, I, I like I love you too. Thank you so much. Ó ní bó ṣe rí sèmi lèmi ṣe sọ ọ́. Mo ti si waju wípé bó ṣe ń lọ la mú wá gist la mú wá so everybody is entitled to his or her own opinion bó ṣe rí lọ́dọ̀ tèmi o lè mi ṣe sọ and I, I I love everybody that comment gbogbo yín náà lè ní point ẹ̀yin tẹ́ comment ẹ máa rí pé látàárọ̀ báyìí ṣe àbú any one of them tẹ́yìn bá tiẹ̀ sọ̀rọ̀ èmi tiẹ̀ èmi ṣé èmi máa ń láì kákọ̀ gist kákọ̀ ṣẹ̀fẹ̀ káṣẹ̀rín tẹ bá follow mi tẹ bá notice mi dáadáa ẹ máa rí pé ati, boda ṣẹ́gun mò ń kí bọ̀dá ṣẹ́gun pé bọ̀dá mi ni bọ̀dá ṣẹ́gun ọmọ wù mí i love her film mo tẹ̀ máa like film so differences to wà láàrin wọn ó lè dọ̀lá sìn ọba àrà lọ́lọ́run a lè jí lọ́la sì kárí news pé àwọn méjì ti jọ wà papọ̀ in fact i would be very very happy in fact màá post ẹ̀ màá tún fún orin i would be very very happy because i love the way ṣe rí báwọn méjì jọ ṣe yẹ mo máa like bí ṣẹ́gun ṣe ṣe tó bá jókùnrin mi ni ọkùnrin mi ti máa máa máa bú Wùmí online á ti máa máa bú ẹ̀yìn ṣe Wùmí Ajíbóyè online a ṣáà máa rí àwọn ọkùnrin míì tó jẹ́ pé tí ò bá ti fẹ́ obìnrin mọ́ a sọ̀rọ̀ sọ bọ́tò nǹkan tí gbogbo gbogbo fọ́tò obìnrin yẹn gbogbo ibi tóbìnrin yẹn wíìkì sí her weak point they will come online to come and be using it to trash her to come and be using it to talk to her but ẹ jẹ́ ká appreciate I appreciate Esego Ogungbe o. In fact, I love his as in bó ṣe ṣe. I love the way bó ṣe ṣe. Ẹ wo látìgbà tó rìn yẹn ti ṣẹlẹ̀. A rí bí fídíò tí Ṣẹ́gun mà ti ṣe tó ti wá sọ̀rọ̀ tó mà ti wá bú ìbú. Tó bá dé pọ́kùnrin mi, ṣe bẹ́yẹn ni kí ló ń pè é? Ṣe JJ skills. Ìgbà tó fẹ́ our wonderful actress Fúnkẹ́ Akíndélé mọ́. Olókókó pọ́ sórí Instagram tó bẹ̀rẹ̀ sí ń type. Òun ò fẹ́ mọ́, àwọn ò ṣe mọ́, òun kó lọ ilé ẹ̀ ó ń ṣe gbásá òun ó ń gbéraga sóhun JJ Skizzy kọ àbá ti gbàgbé ni. I like his maturity anyway, but you know, it's not easy. Thank you so much, Olaitan. It's not easy. It's not easy to be. He's, he's manning enough. Only. <laughs> So I appreciate. I as in I'm giving him accolade bọ̀dá mi bọ̀dá ṣẹ́gun mo fún wọn lákọ́lẹ̀d lọ́ọ̀nláìn tá a ti rí gbogbo nǹkan tó ṣe mo fún wọn lákọ́lẹ̀d for the fact pé wọ́n bọ́ síta láti wá sọ̀rọ̀ bad nípa wùmí ó kún nǹkan tí wùmí kọ síbi write up yẹn lónìí ó kọ síbi write up yẹn ó ní òun appreciate bàbá àwọn ọmọ òun wípé for the fact tí kò bọ́ta láti wá sọ analysis nǹkan tó ṣẹlẹ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin wọn ó ní òun appreciate ẹ̀ ó ní bọ̀tìgbà tó o dẹ̀ ti sọ ọ̀hún decide láṣẹ kíni káwọn rọra jọ máa move on ah you no go better for ah ẹ má jẹ́ ká ah love ah love is blind tá a bá sọ pé love is blind love is blind adé èkó bẹ́ǹsì ah love is blind ẹ kàn sọ báyìí ni ọlọ́run téèyàn bá fall in love tán èyàn as in mi tẹ̀ mọ́ bí mo ṣe fẹ́ sọ you will be carried away with èyàn máa di mùmú ọlọ́run <laughs> sorry to use that word sorry to use that word ibi tí ìfẹ́ ṣe sí nìyẹn if you are really in love with somebody ẹni yà máa ṣe nǹkan tó dùn ẹ báyìí wà á kàn máa overlook ẹ wà á máa smile wà á máa mú mọ́ra because of the love ṣe rí to me bí ṣẹ́gun ṣe ṣe over the weekend ó ṣó ipò ó sì nífẹ̀ẹ́ wù mí ó sì nífẹ̀ẹ́ wù mí ó sì nífẹ̀ẹ́ ọmọ wù mí àjíbóyè bó ṣe ṣe over the weekend ó sì love ẹ ẹlẹ́ni god punish love ah ẹ má ah love ẹ eh, ẹ kàn sọ báyìí ni if you fall in love Eh? you as in you will turn okay ah ti àwọn tó fall in love tó jẹ́ pé ẹṣọ ọmọ máa faṣọ fóbìnrin yẹn ẹ wá yẹn pé ká sọ pé thunder fire lọ wálẹ̀ <laughs> love dùn <laughs> àwọn èèyàn mi àwọn èèyàn mi ti bínú tán thank you so much ẹ má dé ká sọ wálẹ̀ love dùn fa hello <laughs> you bá fall in love if you are deeply in love with somebody yes eh, thank you ọlá ìtàn yes amen àní tó bá bọ́tà lọ́la tó bá náà wọn ti padà máa post ẹ̀ máa forin sí máa fún orin orin ìfẹ́ wò láti ẹ̀ níná alórin ìfẹ́ tó pọ̀ máa bá wọn pictures ẹ̀ papọ̀ ìgbà mélòó la fi sáré máa rórin online máa bá wọn gbé sí yes ó nífẹ̀ẹ́ if you are deeply in love with somebody I saw a video tí obìnrin obìnrin yẹn ó ti yàn àlè mọ́kọ lára ọkọ yẹn ka ọkọ yẹn ka pẹ̀lú àlè ó gbé àlè wá sílé ọkọ yẹn dẹ̀ tó sọ pé ẹ máa bá ń bẹ̀yàwó òun ìyẹn tún kọ́ ṣé ṣé ló bí jùjú bìdá àwọn míì sọ pé ah ó ti lórí ẹ̀ ó lè má lórí ẹ̀ ọkùnrin míì wà tó pé tọkùnrin bá love ọkùnrin míì máa love deeply ni to me bọ̀dá ṣẹ́gun sì love Wùmí ọlọ́run <laughs> kí ló dé ṣe fẹ́ bù mí ní dami crown kí ló dé ṣe fẹ́ bù mí ní ó ní mò laugh okay ṣe <laughs> i have to laugh because i know that love is blind dami crown ó ní mò ń laugh wetin be love. <laughs> <laughs> ẹ má jẹ́ ká sọ báyìí Ọlọ́run if you are deeply in love with somebody you can do and undo for that <laughs> person Ọlọ́run love ló máa mú ẹ love you. tó jẹ́ wípé wàá kó last card ẹ fẹ́ nìyẹn wàá máa wò ah Ọlọ́run máa pèsè mí ẹ jẹ́ kí n fún if you are deeply in love for that with somebody you can do èèyàn lè do and undo Wùmí Ajíbóyè ó mọ̀ wípé Ṣẹ́gun sì love Ṣẹ́gun love ẹ̀ tí Ṣẹ́gun bá love ẹ̀ kò ní step party yẹn kò ní step ẹ̀ Dami Crown Dami Crown love there are no love kankan ah there is still love <laughs> okay oh, there is still love wala there is still true love wala lazim there is still, there is still true love Ọlọ́run gbàgbọ́ Ọlọ́run there is still true love <laughs> there is still true love ó kàn jẹ́ wípé kọ́lọ́n as in kọ́lọ́n fún yàn ni if you are deeply in love with somebody you can undo and undo for that person wọ́n ní mo sọ̀rọ̀ love mú ah, a máa sọ̀rọ̀ love a máa fìdá halẹ̀ ni ṣé Gògúngbé is matured ma yes that's right thank you a máa sọ̀rọ̀ love a máa fìdá halẹ̀ ni a máa sọ̀rọ̀ love a máa fìdá a máa fi halẹ̀ ni so ní Dami Crown ṣe ti gbọ́ thank you so much <laughs> ó ní o so ẹ̀ṣẹ́ Gògúngbé sì nífẹ̀ẹ́ Wùmí tù mí ò bí mo ṣe wò ó yes na Dami Crown ó tọ́ ni now they still love kọ́lọ́n kọ́ ṣàánú yẹ kéèyàn ṣe kí ni kéèyàn fall in love rightly ni gbogbo èyí tí ẹni yìí ń ṣe lọ́jọ́ ìbá is still part of love ẹni tẹ́yọ̀ bá nífẹ̀ẹ́ ṣé èèyàn máa débi tó ti ń ṣe nǹkan rẹ̀ èèyàn ti máa débi tó tẹ̀ ti ń ṣènáwó <laughs> Thank you so much. I appreciate it. Ṣé èèyàn máa débi tó ti ṣe ìnáwó? Ọlọ́run, they still love. If you fall in love, as in you be, àwọn èèyàn máa ma wọ́n pé ṣáyé ń ṣe ẹ́ ni ipe ṣé ẹni yìí lò nǹkan fún ẹni no it's when you are deeply in love wàá máa wọ pé ẹ ṣáà jẹ́ kí n ṣe nǹkan fún i respect bro ṣẹ́gun but you but you see that wumi <laughs> ẹ jẹ́ fi wumi wá sílẹ̀ jàre wumi is very very funny jàre i appreciate you ọ̀fẹ́ wọlé ẹ ṣe gidi gan wumi is very very funny jàre <laughs> wọ́n ní you see that wumi àbí o bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín i appreciate you wọ́n ní you see that Wumi yes yes yes yes Wumi àwọn èèyàn ń sọ pé ah why tí Wumi ṣe ṣe báyẹn ó náà ló fi jẹ́ kí ẹ Wumi fear anybody wey dey ah <laughs> ó ní fear anybody wey dey answer Wumi ah, ah Wumi people ah, ah Wumi are lovely na yẹba rẹ náà la ní Wumi toriola, ẹ ṣáà rí tí ẹ Wumi toriola náà kọ ó ní tẹ́ bá ti ń dárúkọ Wumi <laughs> pé ká máa láyé Wùmí Toríọlá gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní wíìsìgò Wùmí Toríọlá jáde ó ní ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ó ní tẹ́ bá ti ń dárúkọ ó ní òun jẹ́ Ọláwùmí Wùmí Toríọlá ó ní Ọláwùmí ni tòun ó ní tẹ́ bá ti ń dárúkọ Wùmí ẹ máa láyé Wùmí are lovely ọlá yìí tó thank you so much love no dey exist ah ah kẹ́la ní kí ló dé <laughs> ṣú kí ló dé wọ́n ní love no dey exist and there is still love o oh, there is still love let's be sincere let's just pray that we should just find the right love any bí Ekelani ṣe kọ́mẹ́ǹtì If see as in if you fall in love totally eh, ó ti máa gba gbogbo ọkàn ẹ̀ to the extent pé èyí ò tiẹ̀ níbi ni bóyá ẹni yẹn fẹ́ gbá yẹn ni àbẹ́ ni yẹn dúró wọ́n máa wọ́n pé no I ṣáà love him let me ṣáà give him let me ṣáà be patient ẹ ṣáà jẹ́ ní sùúrù ẹ ṣáà jẹ́ fúrítì ara love wumi na wumi abi <laughs> dami crown ṣẹ́gun still love her thank you ọmọgbọ́nlá hàn ajíbádé ṣẹ́gun still love her ara lọ́ọ̀fù tó ní fún ló fi jẹ́ kó máa ní sùúrù lọ́jọ́ yẹn tó fi ra ń smile tó fi ra oh Wunmi are desperate ah ah Alhaji Moruf <laughs> lovely àbí o àbí àbí Wunmi Wunmi <laughs> ìlera yìí ẹ̀ka lẹ́tẹ̀kì sẹ́yìn ẹ̀fẹ́ ṣe wọlé so if somebody fall in love ẹ máa máa wọ pé ah mo nífẹ̀ẹ́ nìyí ẹ ṣàjẹ́ náà farada fún ara love ò ní trust wa ara love ò ní patient ara love lèyàn máa di mùmú sí èyàn máa di mùmú ẹ máa máa wẹ́ nìyẹn pé ah oh ah, ẹ ṣàjẹ́ forgive her let me forgive her so push your wà yìí ẹ má jẹ́ ká surprise ó sì lè jáde kó dáríjì Benson Adeko. me sef i don't i don't love man don't show me don't show me love ṣege okay i don't okay man don't show you love ah uh, don't worry don't worry Ọlọ́run tún máa ṣe don't give up on love don't give up on love love is sweet <laughs> asadami kan wọn when you sọ̀rọ̀ love I rẹ́rìn <laughs> àbí o ìbúraṣẹ́gun <laughs> sì nífẹ̀ẹ́ Wùmí o ìbúraṣẹ́gun sì nífẹ̀ẹ́ Wùmí so kò sí kan tọ́nà ò lè ṣe fear people bearing me. ah ah Michael Samuel my wonderful brother Michael Samuel kí ló dé are lovely na ṣe bara wọn na ni wonderful actress Wunmi Toriola Wunmi Toriola <laughs> ara wọn náà ni Wunmi na Wunmi are lovely <laughs> ẹ ṣe gidi gan bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń I appreciate you all ah ah bro no dey talk that thing jọ the kind of stupid love be that àbí o <laughs> I appreciate you all bẹ́ẹ̀ ṣe thank you so much ẹ ṣeun gidi gan so nǹkan tó fà á nìyẹn o ta fi mú gist wá fún yín lálẹ́ pé happy sunday to you all my wonderful my wonderful fan thank you so much na love wicked oh, yes yes yes ó tọ́ ni dami crown bí ẹ love ṣe dùn òun náà ló ṣe ní side òun náà ló ṣe ní the other side. I agree with you. You will say some people tell you that they can never fall in love again. I don't blame them when they say so. Because ọkùnrin ti fi ojú wọn rí ṣégè ọkùnrin ti fi ojú ọkùnrin ti break heart wọn so they will be like to them love does not exist so those that kind of people it it will it will take time ó máa take one long process for them to believe that love still exists ó máa take one time ẹ ṣe salami thank you so much so ó máa take one time for them to believe that love still exists vegetable lady wokiyi thank you so much ah so ní jíìsì tá a mú wá o tá a ti ń sọ látàárọ̀ Wùmí Ajíbóyè ó náà ò fẹ́ MC Olúọmọ ipe ó ẹpọ ni sọpọtà ni kinní kan ni igi lẹ́yìn ọgbà ni kinní kan ó ẹpọ àwọn ṣènáwó bọ ẹni ṣe bàbá àwọn ọmọ òun respect the fact pé kò sọkọ tó wà láàrin wọn tó fi fàjà àwọn dẹ̀ ra máa remain on that on that level love no sweet at all if you love again in my life make I bend ah ah Dami Crown ó le tó báyẹn ni don't say so don't say so ọlọ́run wàhálà ẹ má sọ báyẹn ọlọ́run tọ́lọ́run bá as in ọlọ́run tó ní ọjọ́ alẹ́ ìbí ìbílẹ̀ ṣe fẹ́ ṣú lónìí if you as in if you are with the right person ẹ tún máa máa wò ó pé ah ṣé nìyí ṣe exist ṣá ẹ pé ṣé love ṣe exist ṣá so uh, love you see no no no you, you can still you can still fall in love again i understand you ó ní mo ṣe sọ wípé I've seen some certain people tó máa ní in their life àwọn ò lè nífẹ̀ẹ́ mọ́ wípé ọkùnrin ti ṣe àwọn léṣe ọkùnrin ti ṣe damage fáwọn ọkùnrin ti ṣe àwọn ní nǹkan oríṣiríṣi àwọn ò lè love again but if you are able níbi tá a ti sọ ok ẹ jẹ́ ká sọ èyí tó ṣẹlẹ̀ that viral video tó ṣẹlẹ̀ two weeks ago àǹtí tóyìn èyí tá a rí online àǹtí tóyìn oní DNA àǹtí tóyìn oní DNA tí wọ́n ṣe DNA fún gbogbo ọmọ mẹ́rin tí ṣèbọ̀dá kọ́lá ló lọ mọ́ alájà Hamzat wá béèrè lọ́wọ́ wọn wípé ṣé ẹ ṣì lè ẹ ṣì lè nífẹ̀ẹ́ obìnrin that man which is <laughs> Mr. Kọ́lá wọ́n ní báwọn ṣe wà yìí crown ni i be single mom I hate love. Oh, oh, Emma Sobanye, Dami Crown. Don't say so. I know. I understand. But you can still find the true love that will love you and your children. Tẹ mama máa béèrè pé ìwọ lọ ṣé mi lọ ṣèyí fún. Don't give up on love. I understand. Tábà wo level táwọn ọkùnrin ti ba ayé obìnrin míì jẹ́ ibi tó ti ibi tó ti nǹkan tó ti ṣe fáwọn obìnrin míì. Eh? Eyo mama máa wí no i can never never trust a man likewise obìnrin ṣe bá rẹ̀ náà lèyí tí mo fẹ́ sọ yìí títí àǹtí Tóyìn àǹtí tó yìí tarí oní DNA oní DNA ọmọ mẹ́rin tarí last week tí gbogbo news yẹn lọ viral everybody gbé fídíò yẹn they were now asking the man ta fi ṣe pé justice for bọ̀dákọ́lá ṣé wọ́n ń béèrè lọ bọ̀dákọ́lá pé ṣé ẹ lè nífẹ̀ẹ́ obìnrin mọ́ ẹjọ́ tó ọlọ́run kí ni wọ́n ṣe my dear no love anyway <laughs> my wonderful mommy dami crown don't worry ẹ má worry ẹ wo tọ́lọ́ bá ṣílẹ̀kùn ìfẹ́ fún yín báyìí as in with your kids with everything ẹni yẹn máa nífẹ̀ẹ́ yín with everything you have bá ṣe ṣe ń sọ they are still true love but ó kò jẹ́ wípé kí ni kò wọ́pọ̀ náà ni but kọ́lọ́n ṣe kí ni kọ́lọ́n ṣàánú fún yàn kọ́lọ́n tarí ẹ̀ sí yàn ni ó ní. Ah, ah. <laughs> Yande má wọrí. <laughs> My wonderful mommy Dami Crown ẹ má wọrí. Love is sweet. Love is sweet. Ẹ má wọrí. You can still fall in love again. Tẹ́ ẹ pé ilé tí wọ́n á sọ fún mi pé ah ah Fiyin wo oh, ah I am totally in love now the person that is going to change your perspective that will change your emotion tẹ máa wò pé ṣé love ṣé love ṣì truly exists. ṣá you will not be asking my wonderful mommy, mummy eh, eh, dami crown i know you have your reason for saying so and i don't blame you a a lot of damage ṣáwọn ọkùnrin tó ti ṣe fún obìnrin tó ṣe ti break it heart obìnrin a mọ olófin jẹ́ kẹ́lómi sọ wípé no I can never never fall in love. I can never never give man second chance in my life. But bá she tún sọ, a ṣe láwọn ọkùnrin tó rí wọ́n ṣì ṣe to she, to she ṣì tí wọ́n ṣì respect fún obìnrin. No true love again No. Ah ah. Bello, my wonderful sister Bello, wọ́n no true love again. Justice for love. Eh, jẹ́ bàbá mi justice. <laughs> Ẹ bàbá mi justice for love. Thank you so much blessing. Ah ah. There is still love the love that can tó jẹ́ pé when you see you be what you be excited ẹ máa ní ha ṣé mi lọ́lọ́run ṣe le fún that will love you with your kids that will love you with everything ọlọ́run máa darí ẹ̀ sí yín agbára don't give up ẹ má sọ wípé there is no love i know mo mọ̀ wípé for somebody to say for you to say like that it means ó ti dé level thirty wò wípé no there is no true love ṣe ti gbọ́ don't worry ṣebí olófin jẹ́ kí eh, ṣe fídíò tá a rí last week before ká tó wá máa ṣe kiri ká tó máa lọ thank you so much olófin jẹ́ kí èyí bọ̀dákọ́lá tó fi sọ wípé àwọn ò believe nínú love mọ́ ṣé bọ̀dákọ́lá sọ̀nà bọ̀dákọ́lá ìgbà tó ṣe DNA ọmọ mẹ́rin ah in fact ibo ni kí bàbá yẹn ibo ni kí bọ̀dákọ́lá ibo ni kò ti bẹ̀rẹ̀ ọmọ mẹ́rin tán yán yán yán yán tán yán yán kò sí èyí tó jẹ́ ọmọ bọ̀dá kọ́lá ń bíbẹ̀ ṣé gbogbo ọlá rí fídíò yẹn they were now asking him that ṣé ẹ ṣì lè nífẹ̀ẹ́ obìnrin kí ni ẹ̀bọ̀dá kọ́lá sọ wọ́n ní láíláí wọ́n ní kódà táwọn bá fẹ́ yàwó ń sìn ipe àwọn máa ní méjì mẹ́ta wọ́n nítorí pé ìgbà táwọn ń fẹ́ yìí tó yìn àwọn ò lẹ́lòmíì àwọn rò bẹ́ẹ̀ ni táwọn jọ ná ọmọ papọ̀ lélẹ̀ táwọn tó bímọ fáwọn lélẹ̀ àwọn ò lẹ́lòmíì ta nǹkan tó sọ ni o wọ́n ní ni o mi mọ̀ bóyá òótọ́ ni o Ọlátúndùn wọ́n ní love for where ah ah there is still love ẹ jẹ́ ká máa kọ justice for love there is still love ẹ̀yin ọkùnrin ṣe ń gbọ́ ẹ̀yin ọkùnrin ṣe ti rí báyìí sìn ẹ́ ṣe ti rí i know is that a lot of things táwọn ọkùnrin ti ṣe olófin jẹ́ káwọn wonderful mọ̀mí wa there is still love ẹ jẹ́ ká máa kọ justice for love ẹ jẹ́ ká máa kọ justice for love so olófin wa jẹ́ kí ṣe bọ̀dá kọ́lá sọ wípé àwọn ò believe nínú love sẹ́ẹ̀ àwọn àwọn dáadáa ipe táwọn bá fẹ́ yàwó mi àwọn máa nílò mi ta ipe torí pé ṣé ẹni táwọn kówó fún táwọn ti náwó lórí ọmọ imagine first born sixteen years second born twelve years third born eight years eh, èyí tó bí kẹ́yìn five years wọ́n dẹ̀ lọ ṣe DNA kò sí èyí tó jẹ́ ọmọ bòdá kọ́lá ẹ rí i pé ṣe nìyẹn gbẹnu tán ẹ̀yin fídíò yẹn lọ viral last week ipe ah báwo ni ọkùnrin yìí ṣe báwo ni obìnrin yìí ṣe ṣe báyìí báwo lobìnrin yìí ṣe ṣe báyìí àwọn míì ti ń comment àwọn míì ti ń pè wọlé pé ṣé òkóbó ni bọ̀dá Kọ́lá ni ṣé òkóbó ni wọ́n ni I will advise bro Ṣẹ́gun <laughs> to go and do DNA for his two children oh before I sure before I'm sure Ṣẹ́gun is the biological father of these two boys abi o okay yes that is also a good advice akuku sọ akuku sọ nígbà tá a gbé fídíò ẹ wípé ó dáa ó tún máa wà okay kódà ṣe mo ti ẹ̀rọ ti pé àti ẹ̀kọ́ wípé káwọn gọ́fìmẹ̀ntì wa kó tún bá wa ṣe a very very good center tó jẹ́ wípé at least wọ́n tẹ̀ máa bá wa wọ́n tẹ̀ máa bá wa subsidize owó DNA téèyàn bá ṣe ń bímọ ní hospital tó ṣe ní à ah, congratulation o ẹ báríkà ọmọ o ẹ kó ewu ọmọ o obìnrin lẹ́bí o ọkùnrin lẹ́bí o kó máa ṣe DNA asọ̀nà i remember then pé mo tẹ̀rẹ́ nìkan tó tiẹ̀ sọ ń pẹ̀ wípé káwọn gọ́fìmẹ̀ntì kó tún jọ kó bá wa look into it kó bá wa subsidize ẹ̀ owó DNA kó ní èyí center tó jẹ́ wípé kò ní wà owó rò ní tó ti tèyí ti private because the rate ta ṣe ń gbọ́ every time téèyàn máa ṣe DNA tó máa ní ẹni ẹ̀kọ́ ló mọ wípé ẹni ẹ̀kọ́ ló lọ mọ it is very very alarming thank you so much my wonderful mommy Dami Crown it is very very alarming o lè fún ẹlòmíì láti attack a rí oríṣiríṣi series of videos tó jẹ́ pé ẹlòmíì máa gbọ́ pé nǹkan ló lọ mọ báyìí ó lè pàyàwó yẹn ó lè ṣe jàmbá fún wọn ó lè ṣe anything because of the pain ó máa wọn pé eh ibo ni kò ti bẹ̀rẹ̀ ayé òun ibo ni kóun ti bẹ̀rẹ̀ bello thank you so much ibo ni kóun ti bẹ̀rẹ̀ so i remember ìgbà tá a post èyí fídíò àti tóyìn oní dna oní dna eh, ọmọ mẹ́rin àti bọ̀dákọ́lá àtúrí èyí fídíò kọ̀gọ̀sẹ̀ tí mo dẹ̀ tún post pẹ̀lú ẹ̀ ten yẹn sọ wípé ah káwọn government kí wọ́n jọ ìgbà tẹ́mi náà ṣe fídíò náà mo sọ mo ní kọ́ jọ káwọn government ọkọ̀ tó bá wa look into it these are the things tó yẹ pé ká máa gbádùn ní nàìjíríà these are the things tó yẹ pé ká máa gbádùn ní country wa at least we should have a good medical center so jẹ́ wípé ó tún máa wà easy fún aráàlú ẹ máa dé àwọn government hospital ń gbà mí báyìí wọ́n máa sọ pé ẹ àwọn strike àwọn strike kò sí nǹkan kò sí kinní kan tó jẹ́ pé everything máa jẹ́ private private èyí private ẹ̀ náà lọ́ fi ń kọ́yàn lówó tó fi ń ṣe everything at least if there is a good center oh, at least tó máa ná everybody lọ́rùn ó máa wà easy for the poor masses to go there and, and, and have a DNA for your child wípé òkè bá ṣe ń bímọ ẹ jẹ́ ká ṣe DNA o kódà ẹni yẹn tún sọ síbi fídíò yẹn pé before kéèyàn tó ṣe ìkómọ before kéèyàn tó kómọ before kéèyàn tó sọ wípé ah a fẹ́ ṣe naming ceremony ó wà advisable kéèyàn ṣe DNA ẹnìkan wá kọ síbẹ̀ pé ẹ̀ẹ̀meye tán ṣe DNA ipò owó rẹ̀ wọ́n ibẹ̀ láti wá rí oríṣiríṣi fídíò èmi gan ṣe post èmi gan ṣe sọ pé káwọn gọ́fìmẹ̀ntì wá jọ they should help to look into it they should please at least tó bá bá subsidize owó DNA ó tún máa wà very very good ó máa wà easy for the poor masses èyí ẹni tó bá ń bímọ á ti mọ̀ pé ẹ jẹ́ kí n ṣe DNA o ẹ jẹ́ kí n mọ̀ bóyá yes or true bóyá na line na true bóyá lóòótọ́ ni bóyá irọ́ ni ẹ jẹ́ kí n mọ̀ before kíyàn tó go far sixteen years kíyàn ti rí ọmọ dé sixteen years ẹ mọ èyí pain to my cause I fear my gender thank you so much ọmọ ọmọ Tara Àṣàkẹ́ my wonderful mommy thank you ma I fear my gender ó ní. Oh, so ó rí lè ṣe gidi gan i remember ìfín pé ṣe mo sọ síbi fídíò yẹn ẹ wá wo owó èyí bọ̀dá kọ́lá yẹn ẹ jọ tó náà ṣó ti lè fall in love mọ́ àti at least ìgbà táwọn yẹn béèrè èjì wọn wọn nípa àwọn jẹ́ yìí forty three ẹni tó ti bí ọmọ sixteen years ó ṣó pé bọ́ṣẹ̀ wà forty three yẹn when he was in his late twenty ló ti ní ọmọ yẹn tí wọ́n ti mú pé a ah, ò lóun ṣan a ah, mú ti lọ́mọ ò mú ti ṣe kíní kan o kí DNA wa kí DNA wa máa reveal after how many years wípé nǹkan ló lọ́mọ ẹjọ́ torí ọlọ́run ibo ni kò ti bẹ̀rẹ̀ ibo ni kò ti kọ́kọ́ mú èyí chemistry ibo ni kò ti bẹ̀rẹ̀ ẹ mọ wo pain tó máa go through ẹ wo wo emotional trauma tó máa go through pé ah ẹni táwọn jọ ń gbélé adẹ̀rí ẹ̀yọ obìnrin ẹ̀ náà tó nà jáde obìnrin ìgbà yẹn náà tó fi ń bèèrè lọ obìnrin pé sọ̀rọ̀ ó ní ẹ ò ní sọ̀rọ̀ ò ní sọ àṣírí tó wà láàrin wọn àṣírí sọ̀rọ̀ ṣé bọ̀dákọ́lá ò lè ṣe ni ṣé kinní kan ò lè ṣe ni ìgbà tó lè ṣe test mo tún padà wò ó ṣe bọ̀dákọ́lá wọn ni wọ́n lè ṣe wọn ni wọ́n ṣe kíni wọn náà dángájíá wọn náà pé lọ́mọkùnrin so àgbà náà pé ọlọ́run ṣe kíni ọlọ́run aṣọ ọ̀nà wọn náà ní rere so ara oríṣiríṣi series of events tó ń ṣẹlẹ̀ nìyẹn she's àbí o eh, that mean crown taking my order fún mọ́mì so agbàdúrà ni pé ah, ọlọ́run aṣẹ́ ọ̀nà wọn ní rere irú àwọn series of events lẹ́lu mi màmá sọ wípé there is no love àwọn ò believe nínú love that there is no love anywhere that is it a lot is happening oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi kíní là lójoojúmọ́ ah, we learn every day bá a ṣe ń rí lára àwọn news náà là ń rí ìgbà tí mo rí mo ní ẹ eh, ọmọ mẹ́rin tán yanyan ah ó ṣe ní láàánú o in fact a ti rí ẹni tó tún jáde tó ní ah àǹtí Tóyìn so ìgbà tẹ́ máa ń pọnmọ sẹ́yìn tá a máa ń tẹ̀lé yín lọ sílé bọ̀dá kan bọ̀dá bìtì ó ṣe bọ̀dá ṣẹ́gun kọ́ ló ló nọmọ ni ó dẹ̀ pé <laughs> kò sí ní ó dẹ̀ pé ṣe bọ̀dá ṣẹ́gun lẹni tó dárúkọ nínú ọ̀dọ́ ẹni tó ń máa ti ṣe bọ̀dá ṣẹ́gun náà ni ìgbà ṣe fídíò yẹn wípé ẹ ìgbà táwọn máa ń tẹ̀lé wọn lọ sọ́dọ̀ bọ̀dá ṣẹ́gun wípé so ẹni ẹ ló lọmọ tá ẹni ẹ ló lọmọ tẹ gbé sẹ́yìn tẹ máa ní ẹ lọ sílé bọ̀dá ṣẹ́gun tẹ̀yìn àtọkọ tiyín tẹ bá ti jà àwọn yẹn wọ́n sọ pé ọ wípé báwo ló ṣe possible ọkọ àtìyàwó <laughs> ìwà ṣe gún ní bó ṣe múra ṣe kò gúgbé o ẹ jẹ́ ká láyé o <laughs> bó ṣe múra ṣe kò gúgbé o ṣé Mr. Kọ́lá là ń sọ tó ṣe DNA tá à ń sọ pé justice for Mr. Mr. Kọ́lá ní last two weeks sẹ́yìn tó ṣe DNA tó jẹ́ pé gbogbo ọmọ kò séyìí tó jẹ́ ti tiwọn àti Tóyìn àti Bàdá Kọ́lá so inú èyí fídíò ẹ̀ ni wọ́n ti sọ wípé eh, <laughs> ìdíbídì èlò tó wí pé Bùràṣẹ́gun ìpọ̀dọ̀ ló máa ń lọ tó bá ti pọmọ sẹ́yìn ike wọ̀wọ̀ yìí pé Bùràṣẹ́gun ló lọ́mọ I fear my country yes my country is full of fun ó Nigeria. ah oh my God tó bá wá ìlú ìlú tó full with comedy with tragedy with oríṣiríṣi nǹkan ìlú wa lẹ́tì rí ọlọ́run ọlọ́run a tún fi àsìkò yìí bá àwọn gọ́ọ̀mẹ̀ntì wa they should please they should help us to do a uh, what a very affordable center tí everybody máa lè rán ní DNA DNA is good ọlọ́run dna is very very okay it shows the world yes ìwọ lọlọmọ ìwọ kọ́ lọlọmọ èyàn á mọ̀ before Kenya tó máa bá story jìnnà it's very very good i saw that video that time táwọn èèyàn kọ́mẹ́ǹtì gbogbo pé bo ni káwọn èèyàn ti rówó mo náà náà la ṣe sọ pé káwọn government they should help us to look into it they should, they should help us to what to help us to subsidize it kí everybody bá lè ní access sí it is not meant for one person it is meant for every everybody as a matter of fact ó dáa kéèyàn ṣe kéèyàn tiẹ̀ bí ọmọ kéèyàn dẹ̀ ṣe at least ẹ máa ah tọ̀ ok èmi mo lọ́mọ èmi kọ́ mo lọ́mọ èèyàn máa mọ angle téèyàn fẹ́ face ibi téèyàn fẹ́ bẹ̀rẹ̀ ibi téèyàn fẹ́ bẹ̀rẹ̀ sí máa ya máàpù máàpù láìfẹ̀ èèyàn tètè máa mọ̀ torí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ẹlòmíràn àtúnjẹ́ pé ó ti lè mí tọkùnrin míì ta a máa ń pé ok ẹni tí ò ṣẹlẹ̀ time tó bá lọ mí tọkùnrin tẹ̀ títí ẹnu lé ìgbà tó bá mí tọkọ ẹnu lé títí ta ọlọ́run ti lè ṣá mí sí á dẹ̀ tún ṣe kí ni ọkùnrin ẹ̀yìn eh, títí ẹ̀yìn eh, ọkọ tún nílé á dẹ̀ tún mí tiẹ̀ so how do you want to be sure DNA ló máa prove it òun ló máa prove ẹ̀ ipa ẹni tó lọmọ lélẹ̀ thank you so much i appreciate you ẹ ṣe ẹ ṣe wọlé ẹ ṣe gidi gan thanks for joining so gist ta mú wá fún alálẹ̀ ni o ah our country is full of fun hmm. ta bá rí oríṣiríṣi fídíò tó ń ṣẹlẹ̀ ọlá pé time ni ah, ọlọ sometimes i would just want to come out to analyse some video but time but òní yìí elétẹ̀wá jẹ́ sí sunday mo ṣe ní okay ẹ kàn jẹ́ kí n sọ opinion tèmi bíbẹ̀ ah so many things happen in our country we learn every day we learn every day torí ti bá rí àwọn actress wa báyìí èyí tó bá ṣe i will appreciate them èyí tó bá tún ṣe màá tún ṣe títí èyí títí títí Debbie Shokoya yẹn ìgbà tí mo rí fídíò ẹ̀ mo sọ mo ní lágbára ọlọ́run ọlọ́run máa ṣe kíni ọlọ́run máa dùn nínú ọlọ́run tó ṣe ti sarah á bá mi ṣe fún wọn náà lágbára ọlọ́run you carry your own bundle of joy torí the joy of every mother ó ní láti ṣe kíni after nine months kéèyàn gbé ọmọ tiẹ̀ but everybody have one challenges or the other tí wọ́n go through gbogbo èèyàn ló ní challenges ẹlòmíì owó ẹlòmíì ọmọ ẹlòmíì relationship oríṣiríṣi things is happening every day we learn every day but a máa continue láti máa máa encourage ara wa ni because ilé ayé tá a wà yìí balance life is full of trials life is full of trials I, I even love the way bí Debbie Shokoya ṣe sọnù fídíò yẹn wípé òun tún encourage everybody but there should be a punishment for any woman that do that ó tọ́ ni ma o if it is all this um gbogbo àwọn yìí àwọn eh, other countries yìí bóyá bí Iraq àbí ibo tiẹ̀ níná èyí country kan tí mo tiẹ̀ gbọ́ pé obìnrin tó bá ṣe ṣìná instant judgement ló máa ń ṣe fún wọn ó tọ́ ni ma my wonderful woman dami crown ó tọ́ ni some countries báyìí tó jẹ́ bá àwọn yìí eh, muslim country yẹn instant judgement ló máa ṣe fún obìnrin báyìí you are living with your husband and you are having a marital affair with ẹlòmíì any woman i mean Come and think, you ma any woman wey dey sleep with another man in married <laughs> all this dey foolish man abi o ó ní ṣe mọ ẹni tó nọkànlé tó tún lọ ń mọ nǹkan tó ẹlòmíì tó tún wà ń ta obìnrin mi lè sọ wípé ọkàn lówó but ọkàn ò lè ṣe dáadáa ẹ ọkàn ò ní time òun try láti ní òun try láti make ara wọn happy obìnrin mi give so many excuse to fi yànlè obìnrin mi dẹ̀ ń ṣe for just to belong i want to be known i want to belong ó lẹ́lòmíì ṣe ń ṣe ẹlòmíì ṣe ń pé ah ọkàn kò gbé òun sílé ọkàn ò ní time o tẹ bá béèrè lọ́wọ́ àwọn tó ń ṣe gọ̀ọ́sẹ̀ they have so many reasons ẹ wo títí àǹtí Tóyìn yìí sì tá à ń sọ tí wọ́n ṣe DNA ọmọ Bọ̀dákọ́lá tán ní kò ṣọmọ wọn she did not give us the actual reason I even remember when they were ìgbà tí wọ́n ń béèrè lọ wọn wípé ẹ tí ẹ wà remorseful ẹ tí ẹ show sign of remorseful wípé I'm sorry pé àyíkan ah, tí mo ṣe yìí o ẹ tí ẹ show rẹ̀ ṣé kan tẹ́ ẹ ṣe ṣé kan tó dáa ni ọmọ mẹ́rin wípé àwọn tiẹ̀ kí ọkùnrin yìí pé ó dúró de àsìkò yìí tó ti mọ̀ látọjọ́ ẹ̀ pé ẹ tún wá gbé ọmọ yẹn ẹ tún wá lọ gbé fẹ́ni pé ẹni tó na ọmọ lélẹ̀ pé à ó yà tètè máa lọ sọ́dọ̀ ẹni tó lọ́mọ kìnnìkan kìnnìkan so ìwọ ẹni tó ń ṣe báyìí ń sìn ìgbà tó béèrè lọ́wọ́ àǹtí tó yẹn the only thing i remember tí wọ́n san bí fídíò ẹ̀ ni pé ẹ ẹ kò kí ẹ ó máa ń ná òun àwọn jọ ní argument àwọn ṣe kinní kan èmi máa ń sọ if you know the marriage téèyàn wà you cannot continue you cannot endure èyàn ò lè forí tì ó kúkú bẹ́tà kẹ́ni ẹ ṣe mi ò ṣe mọ́ o kẹ́ni ẹ wá bó ṣe fẹ́ fèsì ibi tẹ́ni ẹ fẹ́ òkè jẹ́ ká máa lọ dànkéèyàn máa yan àlè mọ́kọ lára kò ń ṣe nǹkan tó dáa kò ń ṣe nǹkan tó wà òkè bí mọ́mí wa dami crown ṣe sọ kò ń ṣe nǹkan tó wà òkè kéèyàn máa yan àlè mọ́kọ lára ẹ̀ṣẹ̀ gọ́sẹ̀f ní lọ́dọ̀ ọlọ́run kò ṣe nǹkan tó wà òkè <laughs> ẹ ṣe thank you so much kò ṣe nǹkan tó wà òkè kéèyàn máa yan àlè mọ́kọ lára ẹlòmíì ní ẹ ọkàn ò tọ́jú ọkàn ò wọlé ọkàn ò dúrósílé ọkàn ò lè ṣe dáadáa ṣé you don't know pé ọkàn ò lè ṣe dáadáa okay tọ́kọ ò bá lè ṣe dáadáa there are so many ways you can help the man tọ́kọ fi lè wà okay pé okay ọkọ yóò wà active o ìyàwó bọ̀dá kọ́lá <laughs> ìyàwó bọ̀dá kọ́lá ìzàṣẹ́wó àbí o wọn ò ti ájì ọ̀pẹ̀yẹmí thank you so much they were saying that she did not even show any sign of remorseful wọn ò tiẹ̀ wà remorseful pé ah ìkan táwọn ti ṣe yìí òkè nìkan wọ́n sì insist pé ẹ àṣírí wà láàrin àwọn àṣírí wà àwọn ò ní sọ ẹyin sọ àṣírí wò ló wà sọ sọ lójú gbangba lọ wà yìí kẹfọ nínú òní sọ ọmọ àtọ́lẹ̀ ti ṣe DNA tí DNA dẹ̀ ti rìvíù pé bọ̀dákọ́lá ló lọ mọ́ tán ọlọ́run aṣọ́nà bọ̀dákọ́lá ń rere bọ̀dákọ́lá justice for him ọlọ́run aṣọ́nà wọn ní rere lots is happening every day oríṣiríṣi ẹlòmíì báyìí ọmọ tó gbé sílẹ̀ kò mọ̀ pọ̀ mọ̀ ìkọ́ni a máa wò pé ah ọmọ òun kan after many years tó bá lọ ṣe díẹ̀ nì ẹ ṣì máa rí ìfín pé nǹkan ló lọ mọ bẹ́ẹ̀ ṣé wọ́n lé ni mò ń kí I appreciate you. <laughs> thank you so much my my wonderful mommy ẹ ṣeun gidi gan bẹ́ẹ̀ ṣe wọlé thanks for joining so oríṣiríṣi nǹkan olóńṣẹlẹ̀ lójoojúmọ́ èèyàn máa rí mi ìbá èèyàn máa ní ah èwo lélẹ̀ ta tún gbọ́ lórí ẹ̀ náà láì ó ti ẹ̀ táwọn àwọn tó ti jẹ́ celebrities wa ẹgbẹ́ tá bá ti rí gist ẹ̀ mo máa mú wá fi ń pé ah eléyìí la tún gbọ́ o èyí opinion tèmi tí bá fẹ́ sọ sí i will say my own it is what everybody is entitled to use our own opinion thank you so much ọláwọyìn bẹ ṣé wọn lè ní mò ń kí yín so ní lọ́ọ̀vù hmm, lọ́ọ̀vù deep gan àwọn èyí sọ síwájú pé there is no love <laughs> kọ́lọ̀ ń ṣàánú but to me ṣẹ́gun ògún gbé àgbè fún wọn èmi gbé fún wọn ó dẹ̀ lè di lọ́la kọ́lọ̀ bá parí ẹ̀ èyí ẹ kálukú wọn ti máa máa bá chemistry wọn lọ nìyẹn but ẹni tó lọ́rọ̀ ono àti MC àwọn ò fẹ́ra wọn ó jáde ó sọ̀rọ̀ bóyá wọ́n wá fẹ́ra o bóyá wọ́n wá fẹ́ra o it is left to them that one is what that one is their own it, it is their own cup of tea tẹ́ bá jọ ń fẹ́ra yín tó bá jáde tẹ́ náà fẹ́ra that one is between you and him and God Ọlọ́run ló mọ everything so ó ní ah, kí lẹ fẹ́ kọ́kọ́ wá ṣe ẹjọ́ sọ́kọ́ máa yẹgba tìṣó máa nà ni ìfẹ́ náà ni ṣe bàrà ṣẹ́gun ní sí ìfẹ́ ló ní so ó jẹ́ bá ṣe eh, gbogbo àwọn news tari dọ́ndí gbogbo àwọn news tari ẹni ẹ during the week ọlámúwá fún yín o ìnáwó wọn tí wọ́n ṣe ní Òṣogbo ah ah <laughs> my wonderful mommy dami crown wọ́n ní i should not be talking about love again okay i'm sorry my má bínú Ọlọ́run àṣeyà <laughs> ẹ má bínú wọ́n ní i should not be talking about love again you <laughs> okay, okay. Ola Asheyanu, <laughs> everybody have their own reason towards love. Ola <laughs> Asheyanu, àwọn ọkùnrin náà, ẹ̀yin ọkùnrin, àníyàn lè dọ̀kà láàmú. At least this will serve as a lesson to you all. Ìyàwó tó bá yín jìyà lọ́jọ́ aro. ẹlòmíì máa neglect ẹ̀, abasai chiki lo. Eh? abasai chiki lo tó bá di kinní kan wọ́n ní ìgbà tó bá dalẹ̀ ni alábàárù máa mọ̀ pẹ̀lú ló rù wọ́n máa máa sẹ i'm sorry i don't know i don't ṣe kinní kan ẹ wo ìyàwó yìí first wife yẹn ó ti bímọ tó ti dàgbà náà tó ti ga tó ṣẹ́gun ògún pé ẹ́ ah in fact àwọn ọkùnrin gọ́sẹ̀ ọlọ́run nìkan ló lè ṣàánú ẹ ṣeun gidi gan bẹ ṣe wọlé ni mò ń kí i appreciate you ọ ẹ ẹ máa níyàn lé ìyàwó tó bá yín jìyà lọ́jọ́ àárọ̀ ó mú tẹ̀sẹ̀ ṣẹ́rọ́dúnládé ọlọ́run bàbá wa fún wọn grace sí ìyàwó rẹ̀ ọlọ́run bàbá fún ní more strength ọdúnládé ẹ lè máa ṣe ní ṣe rí ṣe ní ìyẹn o tẹ bá sọ wípé for better for worse oníwà àti roots o adékọlá i really love his wife ah ìyàwó ọdúnládé mo gbé fún mi àní mo wá yìí social media handle obìnrin yẹn mi rí mi mi mọ mi mọ social media handle i don't know bóyá bóyá àwọn èèyàn wa lè mọ ọbọ mi ò mi mọ ó ra máa ń ṣe ni mi ìgbọ́ news rí i pé ìyàwó ọdúnládé o ó bá yẹn kan drag ọkọ rẹ o ó ń bá yẹn ṣe kiri ó máa mọ̀ náà ṣé kò ní mọ̀ pọ̀ content wà tempting ni èèyàn ga ṣe ló sì ń gbọ̀nlẹ̀ ṣé <laughs> èèyàn ga ṣe ló sì ń gbọ̀nlẹ̀ eh, ṣé kò ní mọ̀ kankan wà tẹ́mtì ni ó máa mọ̀ kankan rẹ̀ wà tẹ́mtì náà but ìfaradà ni náà ó ra ní ìfaradà pé no let me just be enduring this man àwọn ti jọ bẹ̀rẹ̀ Ọdúnládé náà dẹ̀ sọ pé they both start from scratch àwọn méjì àwọn jọ bẹ̀rẹ̀ nígbà tóun jẹ́ nǹkan kan olóṣè ni everything body <laughs> Fẹ́mi Ayọ̀ thank you so much for joining àbí owó ní olóṣè ni everything so ó náà máa mọ̀ pé àwọn ní yes thank you my wonderful mommy Diamond Crown I said one one day I sat down I I was typing root Adekola lórí Instagram mi rí iṣẹ́ mi kórúkọ rẹ̀ root Adekola mo wá lọ sórí Google and I type it there pé root Adekola ṣe rí i pé àwọn gbogbo àwọn tó ń ṣe fíìmù àwọn eh, gbogbo àwọn celebrities wa tẹ bá lọ sórí google tẹ bá tẹ orúkọ wọn síbẹ̀ ó máa gbé gbogbo social media handles wọn wá mí rí tí má tún wo àwọn fídíò tọdúnladé tún máa ń post ẹ pé ẹlòmíì tẹ máa tàgì àwọ ẹ síbẹ̀ mí rí kọdúnladé tàgì síbẹ̀ mí mọ̀ bí obìnrin wà lórí social media ẹ̀kọ́ kan tí ìyàwó ẹ̀ tọkọ ẹ̀ bá kàn post èyí picture ìwé ìgbà tó ṣe birthday last two weeks tọkọ ẹ̀ post ẹ̀ pé àdíkínẹ́sì ìyàwó òun òun ṣe birthday turkey thank you um, Rafiu i do mi rí mi mọ social media handle i don't know anyone mi mọ anyone tó ní bíbẹ ẹlẹlẹni ó ra ń manage home ó rọra ń tilé ẹ ó mọ̀ wípé ah ìta ọ̀rẹ́ rìn ìgboro ọ̀rẹ́ rìn àwọn as in àwọn jàgbà tó wà ń tà ń sìn yìí ó ní láti dín nǹkan mú ẹlẹlẹni so with àdúrà with everything a máa fi tì í wọn náà máa ń pèsè lọkàn wọn àtẹ̀mtì náà ṣé gbogbo àwọn girls tó mọ máa lọ́mọ tó ṣe ìyẹn lásán gẹ̀ẹ́sẹ̀ pé lélẹ́ni ìgbà tó mọ ẹni táwọn ti jọ bẹ̀rẹ̀ ó ra ṣe broda ogun gẹ̀ẹ́sẹ̀ <laughs> broda ọdún get sense yes yes yes my wonderful mummy ah èmi gẹ̀ẹ́sẹ̀ láì bùtẹ̀ ṣe ń ṣe ó dẹ̀ tó wá respect ìyàwó ẹ̀ ó náà máa mọ̀ ah ìyàwó yìí o ó wà part of his of his success ìgẹ̀rẹ́yìn ọgbà òní so òun ní láti fún respect àti akólèdì yẹn èmi náà dẹ̀ láì bóyá ń ṣe i remember last year tí ọ̀rọ̀ wọn àti that girl tó ẹ̀ṣẹ̀ ń help tọ́jọ́ ń ṣe fíìmù ẹ pé ìgbà kan náà ló gbé ní ìsìnkú àti ẹni ọlájàwó wọ́n jọ ń fẹ́ra wọn ó jáde ńgbà yẹn ó sọ̀rọ̀ ó náà ipá àwọn fẹ́ra wọn ó tún ní that young girl that light girl in complexion girl náà ẹ̀ṣẹ̀ ń ṣe fíìmù ó wà lára àwọn tí ọdúnladé náà ń lò tó wà ní school ọdúnladé ìgbà yẹn náà tí wọ́n gbé ní ìsìnkú àti gẹ́yìn wọ́n jọ ń fẹ́ra wọn èyí gẹ́yìn náà jáde ó nínú àwọn òjò fẹ́ràn àwọn àwọn òjò ṣe o ọdúnladé náà jáde ńgbà yẹn àárí kíyàwó ẹ̀ sọ̀rọ̀ ah i love ah azin ìyàwó ọdúnladé mo really i really really love her ó ra mama ṣe ni ẹ ẹ lè rí mi ìrí fídíò bí tó ti báyọ̀ fa wàhálà tó ti báyọ̀ ṣe rí ti ẹni tì rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ọ̀nà ìwọ náà máa rí bóyá ó kọ̀ decide láti máa review social media platform àbí social media handle ó lè decide láti máa reveal ẹ̀ ẹlẹ́lẹ́ni ìyá dífò àbí kí ló tẹ̀ máa ń pè i really appreciate her to those àwọn èèyàn náà they are wonderful midday martins àti àfíìs ọwọ́ mo gbé fún wọn they are doing well they are doing well àwọn olóòtẹ̀ tó jọ wà papọ̀ náà for years and they are still keeping it up we have so many of them like that tó sì jọ wà àwọn àtọkọ wọn tó sì jọ wà tó jẹ́ pé they are still they are still together and adé ráwọn míì tó jẹ́ pé wọ́n fẹ́ra wọn tó máa ní everybody náà ló ní one thing or the other ẹlòmíì wà tó jẹ́ pé tó bá ti fẹ́ra wọn tán ìgbà yẹn ló máa máa rí ìwà ara wọn wọ́n máa ní mi lè continue jàre kí kálukú máa lọ ń lọ rẹ̀ ó ní ṣe Wùmí torí ọlá òun náà ṣe sọ̀rọ̀ ńgbà yẹn pé à ìgbà tọkọ òun ipe bọ́kọ òun ṣe ń ṣe òun á dísà lásọ pé òun ò ṣe mọ́ ipe kódà òun tẹ̀ ti fẹ́ pe àwọn punch ẹni yìí o òun give interview òun fẹ́ grant interview pé òun fẹ́ ọkọ mọ́ but òun tún òun tún ní sùúrù òun tún ní sùúrù òun tún dákẹ́ òun tún wò bẹ́ẹ̀ wọlé ni mò ń kí o thank you so much i appreciate you all ẹ ṣeun. madam sajẹ no try àbí o àbí o ṣe pé ṣe ni tẹ bá ń fọlọ yìí word <laughs> best olúwaṣeun ẹ kalẹ ma thank you ma tẹ bá ń fọlọ yìí madam sajẹ ma mò kí ṣe madam sajẹ kó láìkè mc lu òun ṣe bẹ́ẹ̀ ṣe bá márùn tó máa ń post ẹ̀ ah gbadewọ̀lú gbadewọ̀lú one gbadewọ̀lú ṣe bá márùn tó máa ń post ẹ̀ so ṣe <laughs> madam sajẹ like Like sí olóhùn àwọn kan wọn láìpẹ́ wọn wọn ló máa ń wà pa ẹrí bọ́ ṣe bọ́ ṣe àwọn yẹn ti pé ah wáì tí wọ́n ti àwọn oníṣẹ́ta yòókù tí wọ́n ti wá sọ̀rọ̀ àǹdí ṣẹ́gun gúngbè pé ah ọ̀rẹ́ onínáwó àbí bàbá ọmọ onínáwó àbí báàlẹ̀ ti ṣe fẹ́ describe bóyá ẹ̀sìn onínáwó ẹkú jókòó àrí ibi tó ti ṣe yí fídíò yẹn ah, ẹ̀wọ̀n kéṣe madam sajẹ́ náà ah, àwọn náà mọ̀ ó náà ní ẹ̀ mọ̀ àwa yorùbá arílẹ̀ ṣe kìíní ẹ̀ abá ti ibi tó bá ti ń ṣe ibẹ̀ ni yes ma yes ma yes ma yes ma náwa yorùbá àmọ́ bó ṣe ń ṣe kadijas kọláwọlé ẹkálẹmà thank you so much for joining ma good evening to you ma so ó jẹ́ yìí gist àmú wa for those just joining àkú bó ṣe ń lọ bó ṣe ń lọ la mú wa fún yìí o <laughs> thank you so much ẹ ṣe gidi gan please help us to follow our page Fiyan Adejoke's page ẹ jẹ́ bá mi follow page mi ẹ máa bá wa share am dami crown my wonderful mommy i appreciate you alábòsí ni gbogbo wọn ah. Hmm. àbòsí pọ̀ nínú àwọn tó ń ṣe fíìmù yẹn like ṣebẹ́ ni iná sọ́ngbà yẹn i remember èyí fídíò tí Wùmí Toríọlá jáde yẹn tó fi bínú gbà yẹn early this year tó ṣe i still have that video tó bẹ̀ sí ń ṣe pé ó ní àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà lábẹ́ ó dẹ̀ máa instigate jà ẹ mọ̀ pé tẹ bá rí wọn máa wọn pé kinní but behind the closed doors ẹ máa wọn pé ah èèyàn tán but ikọ́ tó máa máa ṣe àwọn náà mọ̀ náà ọkọ̀ra àwọn náà ra ń pàṣàrà wọn ó lẹ́sẹ̀ máa rí pé àwọn tó ń ṣe fíìmù yẹn ṣe gbogbo wọn ní click ṣé gbogbo wọn ló ní àwọn tọjọ máa àwọn tọjọ máa ń wọ pẹ̀lú àwọn tọjọ máa ń wà papọ̀ tẹ bá wà èyí àwọn ìmìdé báyìí most of the time a rí pé àwọn ìmìdé àti Níyì Johnson they are very very close the way bó ṣe máa ń ṣe gbogbo wọn ló ní àwọn àwọn àwọn set tọjọ máa ń wọ tí ẹwọjọ máa ń wà papọ̀ tí ẹwọjọ like ara wọn Dami Glory thank you so much so ó ní o ó jẹ́ bí madam sajẹ ṣe ṣe madam sajẹ ṣà ń jẹ lọ́jọ́ yìí ó ṣà ń ṣe àwọn náà ṣà ń ju àyà ó ṣà kọ́lọ̀ ń ṣàánú àti ah, ẹ̀rí yìí fídíò mi tọ́tẹ̀ tí lọ sí Mr. Ṣẹ́gun ẹ̀lẹ́ńbẹ̀ o ah anubọ̀dá Ṣẹ́gun mi ṣe mí so inú a ti sọ̀rọ̀ so many things lónìí I appreciate gbogbo wọn a kí àfíìsì ọwọ́ I've been looking for a time like this to just talk about them láti to appreciate them tó bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká kí wọn I appreciate àfíìsì ọwọ́ àti mìtẹ́ ah ẹ máa máa lura yín pẹ́pẹ́pẹ́ lọ tí bá ti rí wọn báyìí inú mi máa dùn àwọn náà try Ọdúnládé ọlọ́run máa dúró tì wọ́n fẹ́mi adébáyọ̀ those are those are our actors ṣé mo pa àwọn àwọn àwọn entertainers yìí wọ́n pa àwọn náà wà lára àwọn tó ń pa depression rẹ̀ depression rẹ̀ irú ẹni tó bá ń ronú sí tó bá rí ẹni tó ń ṣe fídíò ó máa rẹ́rìn èmi èmi èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo rí àwọn àwọn àwọn tó wà láàrin wọn tó jẹ́ wípé kíkan máa sùn tí bá gbóhùn wọn mo mẹni tó ń sọ̀rọ̀ ìwé yìí tí kí mo kíkan máa sùn kíkan bí ọkọ play video bíi tí wù mí torí ọlá tó ti ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kíkan ra gbọ́ fẹsẹ̀ mo mọ̀ kí wù mí ló sọ̀rọ̀ so everybody ló ní one or two people tó jẹ́ pé ah i really like láàrin wọn pé ní tí mo like rè lára àwọn tó ń ṣe skit yẹn náà wọ́pọ̀ àwọn náà wà lára àwọn tí àwọn tí ẹ̀wọ́n máa ń pàrònú rẹ̀ bóyá maybe you are thinking about something we are all humans èèyàn ní gbogbo wa ìgbà kan máa wà tó jẹ́ pé ìwà kọ̀ dísàlì láti fẹ́ láti kọ̀ fẹ́ ní. ní ṣe ti ọ bẹ ṣe wọlé ẹ ṣeun gidi gan o bẹ ṣe wọlé ni mò ń kí ẹ ṣeun gidi gan thank you so much so everybody náà ló ní Ògúnléyè Ògúnléyè thank you so much I appreciate it èmi bò ń bọ̀ ẹ jẹ́ kí n wòye kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe wọlé ni mò ń kí yín so everybody náà ló ní one time tó yẹ pé ah, ẹ kàn lè máa ronú pa nǹkan pé ah báwo mo fi fẹ́ ṣe lè bó ṣe rí àwọn tó ń ṣe fíìmù àwọn tó ń ṣe skit àwọn tó ń wà into entertainment wọ́n wà lára àwọn tó jẹ́ pé they are putting smile on us. I, I, I, I appreciate èyí ṣẹ́gun ní látàárọ̀ àṣẹ́gun at least I àwọn náà try na for those just joining the analysis àti ṣe analysis ẹ̀ látẹ̀kan thank you so much. ṣe rí ara àwọn tó ń ṣe skit yìí maybe i might be thinking about something gbà mí pé ah bí mo kàn i'm just thinking about something pé báwo ni eléyìí o fún mi ok bóyá mo kàn fẹ́ wá nǹkan tó kàn máa tó kàn tí màá kàn fi wí pé ok let me just forget about this and move on ṣe rí ẹni to ń ṣe skit yìí remote remote tó wà lórí facebook ẹ tí bá wo skit ẹ ko kò sí yìí skit ẹ tí bá wò wàláì tí bá fẹ́ rẹ́rìn màá rẹ́rìn so gbogbo ló ní one thing or the other To jẹ́ pé they are adding smile they are putting smiles on our face tí bá wo skit remote tí bá tí èmi bá fẹ́ rẹ́rìn mi ní mọ̀gbà tí màá bú sẹ́rìn tí màmá rẹ́rìn that is a remote for you it's very very good in what it does likewise àwọn tó ń ṣe film they have their ways ẹ wo ìwò mi torí ọlá ìwò Jennifer gbogbo wọn they are talented so wọ́n wà lára àwọn tó jẹ́ pé they are putting smiles lọ́rọ̀ àwọn tó bá depressed àwọn tó jẹ́ pé wọ́n ronú pa nǹkan sí and thinking about something you just tune in into their videos ẹ máa rẹ́rìn-ín inú into mado you forget about what you are thinking torí pé ilé ayé ìgẹ̀sẹ̀ kí lẹ́yìn tí ẹ fẹ́ máa rò ilé ayé ìgẹ̀sẹ̀ ilé ayé tó jẹ́ pé everything náà ló wà afẹ́ ló wà afẹ́ ní gbogbo ẹ̀ inú inú ayé yìí náà ló wà èyò mú kankan wá sáyé èyò ní mú kankan lọ so the person you just try the ones you can do make yourself happy make the people around uh, the people around you happy the uh, moment téèyàn bá ń ronú èyàn tún kọ́ sí nǹkan fún rẹ̀ ni èèyàn tún kàn sí nǹkan fún rẹ̀ ni so tí bá wo skit remote tí mi bá fẹ́ rẹ́rìn máa rẹ́rìn mo máa ń sọ bí àwọn kan fẹ́ ṣe nǹkan bá ní i don't want to the moment bá wo skit ẹ̀ báyìí mi ni mo wà tí màmá rẹ̀ that guy is very very good in his skit we have so, uh, a lot of them like that so gbogbo wọn ni wọ́n ní one thing or the other that they are adding tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń motivate àwọn èèyàn tó fi ń pààyàn lẹ́rìn-ín ilé ayé yìí tẹ́yìn bá ti wo present economy ṣé èèyàn tẹ̀ ní máa rò ó pé ah àtijẹ àtiṣe everything oúnjẹ everything bí gbogbo nǹkan ṣe wọ́n ẹ wo bóúnjẹ ṣe wọ́n bẹ́ẹ̀ bí ti ṣe wọ́n december ló ń bọ̀ yìí báyìí ẹ wo bẹ́ẹ̀ bí ti ṣe wọ́n so ó jẹ́ bó ṣe jẹ́ o díìsì ta mú wá fi <laughs> látàárọ̀ lélẹ̀ thank you so much ah mo kí yín o mo appreciate yín o gbogbo ẹ̀yin tẹ́ take time yín láti listen to me more blessing ọlọ́run àmà bá mi blessing yín thank you so much ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń ṣí ẹ̀ wá ẹjọ́ tó máa bá wa ṣí ẹ̀ wá ẹ máa follow page wa for more updates gist lámú alálẹ̀ yìí bá ṣe wà ní ọjọ́ sunday lónìí mo ní okay happy sunday to you all àkóbó ṣe ń lọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa nǹkan tó ń lọ ní ìlú ẹ ṣe gidi gan ẹ ṣe wọlé ìdìbò kì í sọ wíjọ bó ṣe jẹ́ o so i i i, I appreciate ẹ wò mí bóun náà ṣe ra play maturity ń bẹ̀yẹ̀ ó ní tí ṣẹ́gun ò bá ti sọ̀rọ̀ àwọn máa máa ṣe kí àwọn máa máa keep going ẹ Mr. Ṣẹ́gun náà táwọn náà dá táwọn náà dẹ̀ dákẹ́ táwọn náà dẹ̀ sọ anything lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ tiwọn náà yé wọn títí wọn náà yé wọn so they all have their own reason bẹ́ẹ̀ ṣe wọ́n lé ní wọ́n kì í yí <laughs> thank you so much ẹ ṣé gidi gan so tábà tún rí àwọn latest gist àti màmá mú wá opinion kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so everybody ló ní one reason or the other tó fi sọ pé ah ẹni tí mo like lélẹ̀ lára ẹni tó ń ṣe film ẹni tí mo like lélẹ̀ gbogbo wọn náà ló good gbogbo wọn náà ló good ló ní talent wọn in their own ways Ah, ẹ ṣe gidi gan o ẹ ṣe ọlábùnmi thank you for joining so they are very very wonderful all of them gbogbo wọn tẹ́lẹ̀ yìí as me tẹ̀ me tó okay it was this ìgbà tí ṣe debi ṣokọ̀yà ń sọ̀rọ̀ ó ní ẹ máa máa rí àwọn táwọn ṣe fíìmù ẹ máa máa admire àwọn do you know what they are passing through asa yìí wù mí ọlá ó ní ẹ rí wọn tó ń ṣe love film ẹ máa ní ah god when ṣé ẹ mọ̀ bóyá àwọn táwọn ń ṣe love film nínú film ṣé ẹ mọ̀ bóyá àwọn gọ̀ọ̀sẹ̀ want love ṣebí ẹ̀wù mi torí alágọ̀ọ̀sẹ̀ sọ bí video interview tó ṣe ní last week wípé tóun bá rí married òun ready láti settle for married ipò tóun bá rí yìí married man tó